sára lè dán yìí. Èmi tó jẹ́ borí ìlọ́sọ. Ìgbẹ́ jìnnà sí ẹ̀ fún mi nínú ọ̀rọ̀ àmọ́bínú. Àìtètè jìnnà síbẹ̀ fún òfin kọ̀ọ̀kan. Bamba, bamba, bamba, bamba, bimbo, chewila, like I don't want to Brazil, Valentine is a battle. Lady. Elina, baba, baba, Òfẹsọ̀ pátá bí n bá ọ̀nà mi bàbá mi, àájá tí wọ́n ti lẹ́rù gbà. Ìmùlẹ̀ ti kábíyèsí mi ìgbòho ló yára lé. Àrólé Oòduà ọ̀rọ̀. Ọ̀jájà ẹlẹ́ẹ̀kejì yóò kábíyèsí ọ̀ṣẹ̀bà. His imperial hand has you realize Wake up, people. Ọba ìtàn gúúsì ìyàn. Àkàndé Adómi ọ̀la wọlé. Ọmọ Yorùbá Valentine. Ọmọ woman.

àwọn aláìní yorùbá adé ìta olóògbé àzórí abẹ́rẹ́. Everybody ìbàdé ìta mi. Bọ́dúkásá ni ìbàdé ìta mi. Sọ̀rọ̀sọ̀rọ̀ jáde ọmọ Yorùbá kàkà níyà Adéyíká yó títí ni òun àṣìpẹ́ o. ìyá mẹ́tọ̀ ẹ má wọlé ẹ má ra bẹ̀rẹ̀ ṣe é o. Fúnmi Olúmọdé bàbá mi ẹ má gbẹ́sẹ̀ ẹ lọ́kọ̀ọ̀kan ṣoṣoṣo. If you had you at home, you were at Rotabo White. Rotimi Oga Yebuba Mwendo. Gbogbo Sanfari wa Nation. Gbogbo wọn kọ lẹ́tà mo fara mọ́. Ẹ kú tọ́jú Valentine Battery ní Brazil. Àjàyè ní Brazil yóò yẹ ní

Mo jẹ́ mo jẹ́ ẹ sórí. Ẹ̀sọ́ kábọ̀ sórí ìtùbá rẹ̀ fẹ́ kí o lé. Mo kí ẹ kábíyèsí mi, ọba ní ròhùn mú. Ẹ kábọ̀ sórí ètò. Mo rí ẹni níta kí ṣàfihàn bí bọ́lá. Kábọ̀ sórí Ada di kalau ni mah di boleh orang mana ya? Mama yo, mama yo pula, ah, tak ni. Mama tak bila yo, ah. Oh, di Brazil ni saya buka. Oh, aku nak main saya, aku nak beli kucing. Tak biasa, Israel ẹ̀sìn ọba àtúwá ni ọba ògbó ní ìṣẹ̀ṣẹ̀. Ọba ògbó ní ìṣẹ̀ṣẹ̀ ìlú aṣáájú ìyó. Adékúnlé ọmọ Adéròhùn mú. Ẹ̀bá máa ń ṣe àbí ọmọ àjíjẹ gbogbo àkàlà máa ń gbé pẹ́ṣẹ́. Adé òun ò kàdé bàbá mi. Bàbá ti Valentine Valentine yóò ṣé mo dúpẹ́ máa kú lọ́wọ́ ìlú ní Brazil. São Paulo ló mú sí ọ̀hà adé òun. Ọmọ Yorùbá Valentine ọmọ Yorùbá kì ká ò fara wa mọ́ra ṣẹ́. nítorí ìfẹ́ àkọjá òfin yìí o. Okay. Okay. Gbogbo mi la máa ti lálẹ́ òjé o. Balẹ̀ táìmù àtàrí tí wọ́n máa ń palẹ̀ èso gbogbo. Ó dá mi lójú. Ọmọ Yorùbá máa wà níbẹ̀ dandan ni dandan ni. Àní nítorí kí ni Yorùbá àtàrí ìyá kan mi ọlọ́run ọba ó máa kẹ́ràn yorùbá òòrùn àfi káfífẹ́ ṣe kábàárà wa. inú ni bí ẹ jẹ́ ká mú yẹn kúrò ká lè dàgbà o. ìlọsíwájú ni ká máa ṣe ká máa wá fúnra wa ìfẹ́ mi ká máa jọ ní sí ìrọ̀lá valentine pass ọ̀sẹ̀ kan. ààrẹ ìgbà ọlẹ́yà rotimi send message ó láwọn ọ̀gbọ́n ó láwọn ọ̀gbọ́n ti bá rẹ̀ dáwọ́ ẹ̀yà kan máa gbọ́ mr rotimi wọ́n send message.

Gbogbo àtọ́. Gbogbo àtọ́. Bàbá mi títí ìwọ̀n. Ẹ bá jẹ ẹ títí. Gbogbo lè fẹ̀ kọjọ́ mi lára bí a. Ẹ bá ń kí kábíyèsí mi ọ̀hún dáadáa. Ọ̀jọ̀ tó lẹ́ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún ọ̀gágá fìdí ọ̀tẹ̀ tọ́lẹ̀ ọmọ dnc ni mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ ọ̀dọ̀ oníkọ́lá bọ́ ọ̀bọ̀ládé olórí aládé adùnbárì mákòjì. Àròlé Olúwa adùnbárì mákòjì olórí aládé ìsìn bẹ́ẹ̀ yà máa jẹ́ sí mi. Ṣó ń bẹ̀rẹ̀ lábí bàbá tèmi balẹ̀ náà bàtà ìdí ẹ̀ bá mi ìdí wọn mo kí wọn láti Brazil ọ̀jájá wà ọ̀jájá di second ẹlẹ́ẹ̀kejì mo kí ìdí wọn. ọ̀jájá fi jẹ́ bẹ́ẹ̀ lọ́lẹ̀ ajagun ẹ bá tó jà ẹni tí ẹ má gbàgbé sàárò gbà ẹ má bá mi fi sàárò ṣòun fẹ́ lára mi ẹ má gbà pé o baálẹ̀ baálẹ̀ ni mo kúrò ẹ bá rí kí wọn sọmọ ẹ lára àfi àrà gbogbo ilé pátápátá ni mo kí gbogbo ilé bẹ pátá pátá ni mo kí títí mi kò má ṣe. ọmọ Yorùbá ọmọ Yorùbá ẹ jẹ́ ká kóra wa jọ bá a tún wọ́n gbọ́dọ̀ mẹ́rin bàbá mi kọ́ láwọlé àbí bọ́lá ajagunmọ̀ ilẹ̀ oòdùà ẹ káàbọ̀ sórí ètò adéyínká ọláyà mi lórí màkì oníkàmá gbèsè ọkọ̀ ọ̀hún. Kábíyèsí, bàbá ìwọ́n ní ìwọ́sẹ̀ láti wá ní Brazil, wọ́n ní ìmọ̀ àbí ìmọ̀ bàbá ìwọ́n mú. Wọ́n ní ọmọ àwọn ẹ̀rọ ara àbá àbọ̀. Bàbá mi náà máa ju ní ìmọ̀ àbí ní bàbá aláwọ̀ máa ń mú. Ìgbà kan máa ṣe àwọn ìyá àṣẹ káàwá ní ìlú yẹn ìyá mẹ́tọ́ ní ìmọ̀ àbí ní ìlú fún mi náà ọ̀rẹ́ màá ìyáàbẹ̀tẹ̀ wọn ní máa dín in lọ́sibí ní máa dín in èmi bàbá lẹ́yìn náà bàbá ìlú kí ajákọ̀lù. olórí ọba nílẹ̀ òdùwà ẹ̀jí kí ìlú. His imperial majesty lórí ìrìnjẹ olóyìnbá ilẹ̀ olùkọ́ àgbà I just give her é káàsán o. é káàbọ̀. ẹ bá wa sọ fún gbogbo èèyàn kan mute mic wọn. ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun o ètò fàlọ́nù ẹ ṣeun o ǹjẹ́ ń gbọ́ mi. à ń gbọ́ yín ẹ ká ah, sọ o. ẹ káàbọ̀ sórí ètò yìí gbogbo àtọ́ inú wa dùn gidigidigidi gan-an wọ́n lọ́mọ tí ẹkùn bá bí ẹkùn náà ní jọ ẹkúṣẹ́ ẹkú ètò yìí yóò wájú wá ṣe èmi náà ni Adéyínká Ọláìyá Eh, kí yorùbá kó lè máa lọ síwájú náà ni kí èdè yorùbá kó má parun kí ìwà yorùbá kó má parun kí ìṣẹ̀ṣe náà kó má ṣubú ẹ káàbọ̀ sórí ètò yìí pòfẹ́sọ kọ́lá bímbọ́lá inú wa dùn gan láti gbà yín lálejò lénìí ní orílẹ̀-èdè brazil ní orílẹ̀-èdè yorùbá gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ti mọ̀ yóò máa ju yín ṣe yóò máa ju wá ṣe o. Eh, Brazil ló gbà yín lálejò kì í ṣèmi Adéyínká o àwa Yorùbá Brazil àwa la gbà yín lálejò inú wa sì dùn gidi gan ẹ ṣe wà pẹ̀lú wa lénìí pàápàá jùlọ eh, eh, ohun tí ẹ jẹ́ tá a bá ń sọ̀rọ̀ nípa Yorùbá tá a bá ń sọ̀rọ̀ nípa ìṣẹ̀ṣe tá ń sọ̀rọ̀ nípa ọgbọ́n a mọ̀ pé a gbọ́dọ̀ tì yín sẹ́yìn Brazil fẹ́ bá yín sọ̀rọ̀ o ẹ ṣe ẹ káàbọ̀ sórí ètò yìí o ṣùgbọ́n ká tó bẹ̀rẹ̀ a máa ń fi àdúrà a máa fi ń bẹ̀rẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ṣe mọ̀ àdúrà dàbí bàtà ń júbà náà ni <laughs> àdúgbò olódùmarè àdúgbà dẹ́dà àdúgbà àṣẹ̀dá àdúgbà àwọn tó dá wa àwọn tó jù wá làwọn ká jù lọ àdúgbà wájú àdúgbà yìí àdúgbà àwọn ìyá àdẹ̀júbà àwọn Eh, tẹ́jẹ́ ká júbà ìbàbá yóò sì ṣe o eh, kẹ́ tó sọ̀rọ̀ eh, pòfẹ́sọ̀ wa pòfẹ́sọ̀ ní ṣùgbọ́n lẹ́ni ẹ máa fún wa lérò ọ̀fẹ́ láti pè yín babaláwo <laughs> ǹjẹ́ a ní ọba adékúnlé adéròmú lórí ètò wọ́n fún wa ní àdúrà. Oh. <laughs> mo kúkú wà lórí ètò Ah, mo ti mo ti mo ti dé <laughs> èmi ni nọ́mbà one tí mo kọ́ wọlé. Ah, ẹ ṣeun ẹ ṣeun ẹ bá wa ẹ bá wa fi àdúrà náà bẹ̀rẹ̀ olódùmarè yóò jẹ́ kó máa ju yín ṣe yóò máa ju wa ṣe o kí pòfẹ́sọ̀ wa tó bẹ̀rẹ̀ torí tá a bá ti mẹ́ni lọ́rọ̀ tá a bá ti mẹ́ni lọ́rọ̀ pòfẹ́sọ̀ à ń dúró Brazil o <laughs> ẹ múra wálẹ̀ ni o <laughs> ẹ ṣeun o. Eh, ẹ jẹ́ fún wa ní àdúrà. láàárọ̀ hmm. láàárọ̀ kọ́ akọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ olódùmarè ọba ọba tó láyé ọba tó rẹ̀ káyé ayé àṣẹ̀bá hmm. ti yín o olódùmarè ìbá ti yín o adúpẹ́ lọ́wọ́ yín fún ìpéjọ tèmi bá ti ń ṣe tá ń lù ú tó ń dún àdẹ̀dúpẹ́ eh, lọ́wọ́ yín pé ẹ tún jẹ́ kí ọjọ́ èní ó ṣeé ṣe torí ẹ̀ láti ń sọ pé olódùmarè ìbá tiyín lè ní o ọlọ́jọ́ ìní ìbá tiyín lè ní o ìfàmójúbà ìfàmójúbà àṣẹdámójúbà àràbà ń bábà bàbá eriwo mo ṣe bá tiyín mo ṣe bá olúgbọ́n mo ṣe bá àrẹ̀ṣà èṣù láàdó ògiri oko mo ṣe bá tiyín o èyí lá ogun láká ayé ọsìn mọ́lẹ̀ o lóbi ń lé fẹ̀jẹ̀ wọ̀ lẹ́sẹ̀lẹ̀ fún ọmọ bíra bí aṣọ orílẹ̀ ìtàn ẹ̀dẹ́ máa wọ̀ yan kan bí ọgbẹ́ egbe lẹ́yìn ọmọ òrukàn egbe lẹ́yìn ọmọ ń koríko odò èyí tí ń rú mìnìmìnì ìwọ ní gbòǹgbò ọ̀nà èyí tí ń lè bu kọ́kọ́ burú kọ́kọ́ ìwọ ní àtúngbàgbà alágbà lẹ́rù awọ ẹlẹ́yin ju òbẹ̀rẹ̀ ẹlẹ́rìíwẹ̀ tiẹ̀ mẹ́yìn ògún ìwọ ló bẹ́ẹ̀ mọ lẹ́sẹ̀ fi pa ọ̀rọ̀ kàkà àti àwo lórin ẹ̀dán lórin amọ́ bí ọgán gbogbo tó gán ògbọ́n náà farankaran dán ògbọ́n náà fajoro sunwọ̀n ogun ẹnu ọ̀rọ̀ ọ̀gùn ilé ìlà ọ̀rọ̀gùn ilé ìlà ó wá là sówó ó là sọ́là là sọ́là là sí gbogbo ogun yẹ ìmọ̀yẹ ogun yẹ ìmọ̀yẹ ṣàngó olóko sọlá ló kẹ́ẹ̀kún ọba fígbọ́ káṣẹ́gun ládòdò lákìyọ̀ èrè náà bàjẹ́ náà ni kó tó pa ní ẹ̀bìtì káwọ́ pẹ̀ ìṣòro wọ́n ṣe olójú orógbó ṣàngó olúkòóso ọkọ ọya ọya òrìrì mo ṣèbà ti yín o ọya òrìrì mo ṣèbà ọya wa dákun dábọ̀ kẹfì dénú ọya wa dákun dábọ̀ kẹfì dékun ọya kẹwàá fi dé gbogbo ara ọ̀ṣun ṣẹ̀ǹgẹ̀ṣẹ̀ mo ṣèbà ọ̀ṣun ṣẹ̀ǹgẹ̀ṣẹ̀ olóòyà ayin ọba omi àtọ àwọn màmá kan jẹ́tọ̀ sun ẹbọra máa ń gbé nímọ̀ àfihàn jẹ́tọ̀ sun ẹbọra máa ń gbé nímọ̀ ọ̀ṣun rẹ yèyé o.

ara àwọn ọ̀nà wọn náà bí júmọ́ tí wọ́n sáyé ọjọ́ oníṣẹ̀dú ọ̀run ifá olókun ṣẹ̀mí ajé ifá olókun asọ̀rọ̀ díjó ifá olókun asọ̀rọ̀ dáyọ̀ ifá kò wá sọ̀rọ̀ gbogbo adijó kò sọ̀rọ̀ sí gbogbo ata wà ń bì lórí ìkànnì yìí gbogbo wa ká kórè délé ká délé láyọ̀ ká mórí délé ká délé ká jogbo ká datọ́ láṣẹ Èdùmàrè kí ni èrò ńlá ńlá kó wá sùn wá bọ̀ káàkiri ajé ńlá lákòóso àbọ̀ àti nílé àtàlejò àti gbogbo àtàwà lórí ìkànnì yìí kẹjẹ káwọ orí bá ti ṣe yín wọn lẹ kẹjẹ káwọ ọ̀rọ̀ náà gbégbà kárí bá ti ṣe kárọ náà gbégbà kí lè má lè wá kọ́nà má nà wá kọ́dà má darí tiwa sọ̀rọ̀ láti òní lọ o pọfẹsọ babaláwo gbogbo ẹ sí ẹdágun náà fẹ àwa gbà lálejò lẹ́nìí o kí Olódùmarè gbogbo àbá lọ́ra ẹ̀ ní wọn o. wọ́n máa yí Baptist kọ́ máa rọ́nà tó dá o kí lè má yí wọn kọ́nà má nà wọ́n kọ́dà má darí wọn é ẹ ṣe gan ni o gbogbo ẹ̀yẹ tí ẹ wá láti Canada Amẹ́ríkà pata Brazil gbogbo mamu pátápátá ìgbà la máa mú dídélé la máa mú ẹwà délé o gbogbo wa àríbátíṣẹ́ àrọ́nà bíbá o láṣẹ Ìdùmarè láṣẹ onílé mi ògúdù láṣẹ Olódùmarè láṣẹ Olódùmarè Olódùmarè àṣẹ o àṣẹ o àṣẹ o àṣẹ àṣẹ àríṣẹ báyìí ti fa àfọ̀sẹ́nitọ̀ nílà wọ́n ní tọ́tún bá ti balẹ̀ bí tó ń padà sẹ́ni mọ́ wá dàrú gbogbo tí mo fi lè ní kó dàrú ṣẹ kó dà fọ̀ṣẹ́ o ẹ jẹ́ ká máa bẹ́ẹ̀ tó lọ o alàgbà ẹ kó àbọ̀ sórí ètò yìí o akínyí o gbogbo wa táwa ní Brazil láti lé tó po gbogbo alákínyí o pé ẹ káàbọ̀ sí orí ètò yìí o ẹ ṣeun àdúpẹ́ o ẹ ṣeun ẹ ṣeun gidi gan a dúpẹ́ lọ́wọ́ olórí wa náà valentine kfa valentine tó forin bẹ̀rẹ̀ lẹ́nu ẹ ṣeun o gẹ́gẹ́ bí olóòtú lẹ́nu mo fẹ́ kí pòfẹ́sọ̀ wa káwọn náà kan ká tó bẹ̀rẹ̀ kan tẹ̀sán fún wa pé báwo kan ṣàlàyé ara wọn fún wa. Eh, torí professor lamọ ajagunna lamọ dábàtẹ ní ká tiẹ̀ béèrè ta ni professor kọ́lá abímbọ́lá ẹ jọ ẹ ṣàyè wa ẹ ṣeun sá. ẹ ṣeun ṣeun o àdúpẹ́ o ẹ kú pípè tẹ pè mí sí orí ètò yìí àwọn arúnmọlẹ̀ àwọn arúnmọlẹ̀ ọmọ àṣègbè o àṣẹ Olódùmarè. iwájú iwájú ni ọ̀pá ẹ̀bì tí gbogbo wa ó máa ré sí o. àṣẹ àṣẹ. àyùn lọ àyùn bọ̀ ni ọwọ́ máa yún ẹnu o. ògùn lákàáyé ọ̀sìn mọ́lẹ̀ yóò wà lánàá rí fún gbogbo wa. àṣẹ o àṣẹ àṣẹ. ó ní ohun gbogbo ń tògún ohun gbogbo ń tògún ohun gbogbo ń tògún ohun gbogbo ń tògún ohun gbogbo ń tògún ohun gbogbo ń tògún bí ó sí onírè àdókò mo ní bí ó sí onírè àyẹ̀nà bí ó sí onírè àtẹrúgódógbó ṣáájú ní kọ́lápọ̀ ògùn níyì àbímbọ́lá náà ní òkè pé ẹ ṣeun o ọmọ ilé ayé la bá pè mí tá a tàbá ní ká yan ní ṣókí ọmọ ilé ayé lóòótọ́ ọmọ Ọ̀yọ́ Aláàfin ìdílé wa ti wá ilé Ifẹ̀ mo gbé dàgbà o ti wá sí Brazil ní ìsìn ó ti ń lọ bí ogójì ìgbà tí mo ti wá Brazil kábíyèsí ẹ kú jọ́ mẹ́ta o. a dúpẹ́ o. <laughs> last time bá pàdé ó dàbí pípẹ́ ìgbà tí ọ̀gbà kan ní ìyá wa láti pàdé láti. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ọ̀rọ̀ covid ilé ayé yìí ó jẹ́ kéèyàn lè travel bíi tàtijọ́ mọ́ bẹ́ẹ̀ni. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ẹ ṣe oh. gan ni ẹ káàbọ̀. ẹ wà dúpẹ́ o inú mi dùn láti wá sí orí ètò yìí ṣe é rí ẹ jẹ́ n sọ̀tàn kékeré kan tí. Si ó jẹ́ kí n tí Einstein ṣe kó ṣe pàtàkì. Ní ọdún 2000 ẹ̀gbọ́n bàbá mi táwọn jẹ́ aṣípadẹ wọ́n ti rebi àgbárí ní ìsìn ah, Ògúndíyà kòkòkò bí ọ̀tá ìbà Ògúndíyà kòkòkò bí ọ̀tá arílẹ̀kẹ̀ fi ṣoògùn ọwọ́ bí ọmọ ẹ̀gbádò ilẹ̀ ń jẹ̀yàn nígbà bàbá wá sí Boston ní two thousand nígbà tá a jáde bí ọjọ́ méjì ọjọ́ mẹ́ta àgọ́ lọ wọ tírẹ́ẹ̀nì ṣe nǹkan kan ni bàbá bá pè mí jọ kan wọ́n ní Kọ́lá wọ́n ní àṣẹ Yorùbá ní jẹ́ èèyàn dúdú wọ́n ní Yorùbá ní jẹ́ èèyàn dúdú mo ní kẹlẹ́ rí ọlọ́dà pé látìgbà tá a ti ń rí pé táwọn bá ráwọn èèyàn tí wọ́n láwọn wọ aṣọ bí aṣọ òbílẹ̀ bí wọ́n wọ bùbá wọ́n wọ ṣòkòtò wọ́n gẹ fìlà wọ́n gbé ìlẹ̀kẹ̀ ìlẹ̀kẹ̀ òòṣà sọ́rùn wọ́n ní ẹ̀hán kákúkú gbà pé yorùbá ní géèyàn dúdú pé gbogbo tó kù tá a lè pè ní àṣà àti ìṣe tá lè tí gbogbo ayé lè dámọ̀ kó jẹ́ ti èèyàn dúdú àṣà àti ìṣe yorùbá ni pé yorùbá ní jẹ́ èèyàn dúdú. Hmm tí a bá fẹ́ tanra wa lókù nínú gbogbo ẹ̀sìn àṣà àti ìṣe tí ń bẹ ní ilé ayé Yorùbá ò ní nọ́mbà one. Hmm. àwọn tó jẹ́ pé ìlànà ti Yorùbá ẹ̀sìn ìṣe àti Yorùbá ni wọ́n fi ń tò ilé ayé wọn ní gbogbo ilé ayé yìí wọ́n lé ní igba mílíọ̀nù láti nàìjíríà ni dé sudan ni dé johannesburg ni dé brazil ni dé estonia ni dé us ni ẹ̀sìn yorùbá àṣà yorùbá ṣe yorùbá ló pilẹ̀ jù. ẹ dákun ẹ̀yin èèyàn wa ẹ máa bá wa mute mic tí ó bá sọ̀rọ̀ ẹ máa bá wa mute mic ọ̀gbẹ́ni adé adéníyì ẹ dákun ẹ bá wa mute mic yín ẹ ṣeun yorùbá ẹ̀sìn yorùbá àṣà yorùbá tẹ̀ ń gbé lárugẹ ní brazil yìí ọlọ́run ọmọ fún yín ṣe o ní gbogbo ilé ayé jẹ́ mọ̀ pé àwọn yorùbá àti ẹ̀sìn lẹ́sìn yorùbá ti ń bẹ ní brazil ojú ti nàìjíríà lọ ìlọ́po méjì tó mọ̀kàn sára sí yín o àdúpẹ́ ntẹ́ ń dáwọ́ lé yìí òun láàkáyé ọ̀sìn mọ́lẹ̀ yóò máa làánà rí kò gbogbo wa o ẹ ṣe mm. Professor ẹ mo fẹ́ kí tó mọ̀ pé bẹ́sẹ̀ jẹ́ babaláwo bẹ́ẹ̀ náà ni ẹ jẹ́ ọmọ ọ̀jọ̀gbọ́n mo fẹ́ kẹ́ sọ fún wa díẹ̀ nípa nípa yín pàápàá jùlọ ohun tá ò mọ̀ nípa yín àti pé láìpẹ́ yìí a rí pé ẹ jẹ́ ńlá ìṣòro kékeré ọba ní ajagunà mi mọ̀ bí a mọ̀ pé dáadáa bí ajagun náà ni àbí ajagun náà mi ò mọ Yorùbá òun dáadáa mo fẹ́ kẹ́ sọ̀rọ̀ méjì mẹ́ta nípa ẹ̀ jẹ́ mọ̀ pé oyè yìí oyè tó tó lágbára gidi ni ó dẹ̀ ti pẹ́ náà ti jẹ́ èyí ni ẹ tún gbé jáde ẹ ṣiṣẹ́ débẹ̀ ni oyè ayé débẹ̀ ni mo fẹ́ kẹ́ sọ báwo ló ṣe lọ. Hmm. kí lẹ kí lẹ rí sí ibi gbogbo ẹ ṣe ń lọ pàápàá jùlọ nílẹ̀ Yorùbá àti ilé ìtẹ́jẹ yìí oyè akíkanjú náà ni o oyè alágbára ni oyè jagunjagun ni lẹ́kọ̀ọ́ sọ̀rọ̀ díẹ̀ nípa rẹ̀ tí mi ò bá ti béèrè tí mi ò bá béèrè ju. Ah, <laughs> ẹ ṣeun ṣeun ẹ ṣe mọ̀ pé àwọn oúnjẹ alá wọn ní tẹnìkan bá lóun ọmọ sòdí ayé àwọn tọmọdí ọ̀run wọn ń bẹ ọ̀ọ́ni ìṣà àwọn ló ẹ mọ̀ pé ọ̀ọ́ni òrìṣà làwọn bàbá ìbábàbà tó fún wa ṣe o ìbábàbà tó fún wa ṣe o àṣẹ tẹ́ fún wa là ń lò yìí o bàbá tó fún wa ṣe àwọn kábíyèsí wọn ti rí ibi tí nǹkan ń lọ àwọn ló wò pé oyè ajagun náà yìí tó jẹ́ pé 1910 ni wọ́n ti jẹ́ kàn pé àkókò tó kí àwa tá a pera wa ní Yorùbá ká ní ìlànà àkójọpọ̀ kan tí a máa darí ibi tá à ń lọ sí tá a bá wo gbogbo ilé ayé ní ẹ̀sìn aráwọ̀ ìjàlá wọn ni gbogbo ẹni tí ọgbọ́n gbogbo ẹni tí ọmọràn àwọn ọmọ wípé tógun bá gbodò àwọn ògbó kogi wọn ọmọ pòṣà tó bá gbodò yóò sì gboko lọ́wọ́ wọn tá a bá wọlé ayé ní ìsìn bó tilẹ̀ jẹ́ pé àṣà àti ìṣe Yorùbá òun ló gbilẹ̀ jù ní gbogbo ilé ayé tá a bá fẹ́ sọ ní Gẹ̀ẹ́sì tá a bá ń wo gbogbo indigenous religions of the world ẹ̀sìn Yorùbá òun ló gbilẹ̀ jù ṣùgbọ́n tá a bá wo àkóso ilé ayé a rí pé ní gbogbo ilẹ̀ Yorùbá ní gbogbo Áfíríkà eh, ibi tí àwọn olóṣèlú ń bá nǹkan lọ wọn ò kò wọn ò fi gbogbo ara káràmọ́sìkí fún ẹ̀sìn Yorùbá àti ẹ̀sìn ìbílẹ̀ tó fi pọn dandan tí kábíyèsí fi lérò pé ó yẹ kí oyè ajagun náà tí wọn ò ti jẹ fún ọjọ́ pípẹ́ kàjẹ́ torí ipa tí ajagun náà kó ni láti jẹ́ ẹni tí yóò máa ṣe àkóso ibi tí àṣà ẹ̀sìn ìṣe àti Yorùbá ibi tí ń lọ tí àwa Yorùbá tí a bá ní ogun àbí ọ̀rọ̀ pàtàkì kan àbí kíní kan tó fẹ́ fa tí gbogbo wa láti gbárí yọ ká kóra wa ṣọ̀kan àjagun náà ni wọ́n máa ké pè hmm. ìdí ipò yẹn fi ṣe pàtàkì náà hmm. nígbà mo jẹ́ bí ọmọ ọdún mẹ́ta ẹ̀mí àti àwíṣẹ́ mú mi lọ ìpàdé àwọn babaláwo kan wà á rántí mọ́ bóyá Ọ̀yọ́ ni wọ́n ti ṣèpàdé ọ̀hún àbí Ìbàdàn ọ̀rẹ́ bàbá kan ọlọ́run fọ̀run kẹ́ wọn wọn ti ṣóṣùn ní ìsìn babaláwo tí wọ́n ń pè ní bàbá dúró kogún bẹ̀rẹ̀ kọgbọ̀n dọ̀dọ̀bálẹ̀ kígbà àwọn lè kí igba ẹsẹ̀ nínú gbogbo odù kọ̀ọ̀kan so ẹsẹ̀ fati bàbá dúró kogún lè kí ó two hundred times two fifty six báwọn babaláwo bá sì ń kífá ṣé ẹni tí ọkọ̀ọ̀kọ́ kì wọ́n bá ti fẹ́ kí fá láti ní odò kan ẹni tí wọ́n jẹ́ pé òun ni ìmọ̀ rẹ̀ kéré jù òun ni ọkọ̀ọ̀kọ́ kì ẹni tí ìmọ̀ rẹ̀ bá pọ̀ jù òun ni ó kì kan yìí torí ẹni tó bá kí fá kan yìí kò gbọ́dọ̀ kí gbogbo ìtàwọn èèyàn ti kì tẹ́lẹ̀ nígbà táwọn èèyàn ti ń kí fá fún bí ìṣẹ́jú fún bí ọgbọ̀n ìṣẹ́jú bí bàbá dúró kogun bá ti fẹ́ dìde àwọn ẹgbẹ́ ní àbàbá kèétí kan yín ẹ jókòó ẹ dákun kèétí kan yín bàbá ti tún kìkìkì bàbá ti fẹ́ dìde wọn ni bàbá kẹtì ìyàgbà táwọn èèyàn kí gbogbo tọkàn nú wọn tán ni bàbá dúró kogun wá bọ́ sí orí wọn dìde wọn tún wá kí bí ẹsẹ̀ ọgbọ̀n nínú ẹsẹ̀ táwọn èèyàn ti kí bí mélòó kan lèmi wò pé a ah, àṣé èèyàn kan lè wà báyìí tí ó máa kí fá báyìí ah, èmi náà fẹ́ kọ́ fá mo fẹ́ mọ fá tí ó tó ti bèrè bàbá dúró kogun nọ́mbà yẹn ló máa jẹ́ fẹ́ẹ́. pàtàkì ní gbogbo ilé ayé tèmi ojú bá ń lọ gbogbo mi ní kọfẹsọ ni ọrùn ò tí wọ̀nyàn lè òfin fẹ́ sọ àyàbá ní gbogbo oyún ifá ìlú ṣe pàtàkì jù gbogbo ntí mo fẹ́ tí mo dáwọ́lé ilé ayé mi ifá ìní kókó bẹ̀ nígbà bá mọ̀ ń kọ́ lọ́ọ̀ ni nígbà mọ̀ ń kọ́ fìlọ́sọ́fì ni nígbà kọ́ religion ni gbogbo ẹ̀ ifá o si pataki jù bẹ́ẹ̀ so ọlọ́run ọmọ fún wa ṣe o àdúpẹ́. ẹ ṣe pòfẹ́sọ̀ fi sọ fún gbogbo àtàwà lórí ètò kí a wo volume wa microphone ẹni tó bá dẹ̀ ní ìbéèrè láti béèrè lọ́wọ́ ajagun náà kan nawọ́ sókè láti ká lè béèrè lọ́wọ́ wọn. ohun tí mo tún fẹ́ béèrè lọ́wọ́ bàbá wa ni wípé àti ààrẹ ọ̀nà kúkúrú ṣé ìyẹn ò kọ́ mọ́ra wọn díẹ̀ àbí kí lè rí sí. ẹ dákun ẹ tún béèrè ẹ béèrè. ẹ ṣe rí torí ẹ mẹ́nu débi ọ̀rọ̀ ajagun náà ohun tí òye yẹn jẹ́ nílẹ̀ yorùbá látọ̀dọ̀ onírìṣà. ẹnjọ́ mẹ́ta ìbẹ́nu ti ọ̀pọ̀lọpọ̀ ohun méjì mẹ́ta ló gbára wọn nílẹ̀ Yorùbá pàápàá jùlọ ajagunà Máyégún àti Ààrẹ Ọ̀nà Kakanfò. ǹjẹ́ ní ọ̀rọ̀ ẹ lè sọ nípa ẹ̀ láti láyé wa díẹ̀ torí tá a bá wo àwòrán tẹ yà nígbà tá a fi ń jẹ oyè yi yìí àìtí ẹ mú ohun ìjà dání bẹ́ẹ̀ ti ń lọ sógun. Mm-hmm. ẹ gbọ́dọ̀ ń sọ̀rọ̀ ogun ilẹ̀ yorùbá náà bóyá àtúnlé lọ ọ̀yọ́ mm-hmm. ẹnjọ́ mẹ́ta yìí náà àtúnlé pé. yes i saw that i saw that you just stuck that in there. ẹnjọ́ mẹ́ta yìí náà àtúnlé pé wọ́n tún fi wàsíù àyìndé barrister wọ́n fi jẹ máyégún ilẹ̀ yorùbá náà mm-hmm. ǹjẹ́ ẹ rí ọ̀rọ̀ méjì mẹ́ta sọ sí àwọn oyè mẹ́ta yìí ṣé wọ́n jọra wọn ní o àgbóníkálù pẹ̀lú iṣẹ́ rẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ní torí kò tiẹ̀ wá yé wa wọ́n fẹ́ kẹ́ láyé wa gẹ́gẹ́ bí ọ̀jọ̀gbọ́n. ẹ ṣeun ṣeun ẹ mọ̀ pé àgbájọwọ́ la fi sọ̀yà gbogbo wọn ló ní ipa pàtàkì tí wọ́n ń kó n tí a fi ọ̀nà kan tá a fi lè sọ ìyàtọ̀ tó wà láàrin wọn ni ẹ mọ̀ pé gbogbo oyè tá a bá ti pè ní ti ilé Ifẹ̀ ó jẹ́ oyè tí kábíyèsí ọ̀ní rìṣà tí wọ́n fi kó gbogbo àwa Yorùbá papọ̀ gẹ́gẹ́ bí Yorùbá ó yàtọ̀ sí pé ọ̀dà a ní ajẹ́ oyè eh, Ẹ̀gbá ajẹ́ oyè eh, ìlú kan wípé kábíyèsí kan kábíyèsí níbì kan fìyàn joyè ibi tí gbogbo wọn ti papọ̀ wọn ti darí jọ papọ̀ ni pé tí nǹkan kan bá wà fọkàn gbogbo àwa Yorùbá lápapọ̀ nílé lóko lẹ́yìn odi tó jẹ mọ́ bíi pé ká wá àtúnṣe àbí àtúpalẹ̀ àbí ká jagun tó jẹ mọ́ gbogbo àwa Yorùbá lápapọ̀ ibi tí ipa tí Ajagunna kó tó ti ṣe pàtàkì jùlọ yẹn Ajagunna yẹn ní ipò tiẹ̀ ní láti ṣàkóso bí gbogbo àwa ẹyọ tá a pera wa ní Yorùbá bẹnu wa ó sì kú ó jẹ pé gbogbo àásùn àkọrí bìkan náà ó jẹ pé kókó ìlànà tá a fẹ́ tò palẹ̀ kí gbogbo wa fi rí ìlọsíwájú fún gbogbo àwa tá a pera wa ń Yorùbá àjọṣe wa yóò fi wà papọ̀ tá a fi mọ̀ ṣọ̀kan kò kò bí tí tí Ajagunna tó fi gbé ọwọ́ lé táwọn ipò pàtàkì yòókù tẹ dákọ̀ tí wọ́n wà ní kí àjọṣe gbogbo wa kò fi jọ papọ̀. ẹ ṣeun inú mi dùn gidi gan ẹ mẹ́ta wa rí ọwọ́ alàgbà opó a nine three ẹni o ẹ jọ ǹjẹ́ a ìbéèrè lati béèrè lọ́wọ́ Profesọ Kọ́lá Abímbọ́lá. babaláwo Kọ́lá Abímbọ́lá ajagun náà Kọ́lá Abímbọ́lá bẹ́ẹ̀ ni o ẹjọ ẹsùn tẹ ti ń pè o àtòrúkọ yín. mo kí gbogbo wa ní inú ilé àpérò bẹ́ẹ̀ ni mo sì kí bàbá wa ajagun ti ilẹ̀ Yorùbá mo wúre pé ẹ̀pẹ́ láṣẹ ẹ̀jẹ̀rẹ̀ àṣẹ ilẹ̀ Yorùbá ò ní dàrú orúkọ tèmi ni ààrẹ ọbabìnrin Ajétókè Ọlá oyèkan tí mo jẹ́ yèyé ajé àgbáyé ìbéèrè mi fún bàbá wa jagùnà òun ni wípé bàbá gẹ́gẹ́ bí ipò yín tí ẹ dẹ̀ rí bí ilẹ̀ yorùbá ṣe rí lọ́wọ́lọ́wọ́ báyìí tí a sì mọ̀ pé ilẹ̀ yorùbá a kì í jagun bọn a kì í jagun wépọ̀n bọ́ ó ní bí ilẹ̀ yorùbá ṣe máa ń ṣẹ́gun ẹ jọ bàbá ìmọ̀ràn wo lẹ lè gba ilẹ̀ yorùbá láti báwo ni ìmọ̀ràn wo lẹ lè gbà wá ọ̀nà wo la lè gbé gbà tá a lè fi dáàbò bo ilẹ̀ Yorùbá òun ni ìbéèrè tí èmi fẹ́ béèrè ẹ ṣeun olóòtú. ẹ ṣeun mi o. ẹ ṣeun yèyé ajé adúpẹ́ o ajé yóò máa yóò sùn fún gbogbo wa kó o. àṣẹ òrìṣà. ẹ mọ̀ pé tá a bá ní ajé òsùn fún wa kó fàṣọ fún wa pé bá dé bá tájé bá ti jẹ ẹ̀wà ọ̀sọ̀ọ̀sọ̀ ah. tájé bá tájé bá tájé bá yàgbẹ́ owó láyé yà nígbẹ́ tájé oṣù fún wa kó ọlájé nigi ẹyẹ ọ̀pẹ nínigi òde èràdà iṣẹ́ ìlọmọ kékeré fi kọ́fà èyí wá iné tó jèrè rẹ̀ àgbà tó bá fẹ́ni láfẹ́ lówó lọ́wọ́ bọ́ bá rí wọ́n ó lè fúnni jẹ adífáfóòtù tí ó tọwọ́ bọ́là léèbó èsè mọ̀tọ̀wọ́ bọ́là mọ̀tọ̀wọ́ bọ́là lóríire òtú nìkan ńlọ́tọ̀wọ́ bọ́là léèbó mọ̀tọ̀wọ́ bọ́là lóríire gbogbo wa mọ̀tọ̀wọ́ bọ́là àṣẹ àṣẹ àṣẹ àṣẹ ṣeun ṣeun ṣe rí ọ̀rọ̀ tí yèyé adé ìbéèrè yèyé adé yìí ó ṣe pàtàkì ó ó ṣe pàtàkì láti ìgbà tí wọ́n ti dá orílẹ̀-èdè tá nàìjíríà lẹ̀ nǹkan náà ló ti ń fa wàhálà ní nàìjíríà ni ní benin ni ní eh, tanzania ni ní senegal ni ètò ìjọba tá a gbé kalẹ̀ tá a ń lò kò tí ì dánmọ́rán tán ètò ìjọba tá a nínú ìsìn tá a bá wo n tá à pè ní constitution nàìjíríà a ní ríbi kankan tọkọ ń pa ipa wo ni àwọn ọba yẹ ó gbé níbi ètò òṣèlú ipa wo ni àwọn ẹgbẹ́ àjẹ́ ó gbé níbi ètò òṣèlú bẹ́ẹ̀ ní gbogbo orílẹ̀-èdè nàìjíríà ló sì jẹ́ pé ọba emir ìjòyè ni wọ́n ṣe pàtàkì kókó ọ̀rọ̀ nàìjíríà jù bá ń lọ tá a bá fẹ́ sọ lọ́yìn ti gẹ̀ẹ́sì á ní democratic system tá a ní kò tí ì dánmọ́rán tán kò kọbi ara sí gbogbo àwọn èèyàn tó ṣe pàtàkì níbi à ń ṣètò ìlú tá a bá fẹ́ kí ọ̀rọ̀ nàìjíríà kò ní lọ síwájú ju bó ṣe wà í lọ ọ̀rọ̀ áfíríkà kò ní lọ síwájú ju bó ṣe wà í lọ a ní láti wá bá ṣe tún ètò ìjọba wa ṣe kìí ṣàwa èèyàn ètò ní ní nàìjíríà ni o ní benin republic ni o ní ghana ni o ibi tí ọba ti sí òfin kọmọṣẹṣẹ tí a bá ń gbé òkú kan náà kó yí sàréè ní bí ọgọ́ta ọdún tí ò sí lọ síwájú tá a fẹ́ ṣé kò mọ yẹ ká mọ̀ pé ó yẹ ká sin òkú un ká lọ wo alààyè ní ti tèmi o èmi lérò pé bí democracy ṣe dáa tó tó yẹ ká mọ gbé democracy lárugẹ bí. Nigerian constitution bó ṣe ṣe àtúpalẹ̀ gbogbo ohun tó yẹ kí àwọn èèyàn máa ṣe tó àkókò tó láti bóyá modify ni o bóyá ṣàtúnṣe ni o àwọn tó ṣe pàtàkì nínú ètò òṣèlú ilẹ̀ Nàìjíríà kì í ṣe gbogbo wọn ni a kọbi ara sí níbi ètò òṣèlú. ó dìgbà tí a bá wá ètò ìjọba tó dáa díẹ̀ ju ètà ní ìlọ ká tó lè rí lọ síwájú. ẹ ṣeun o. àwa dání gbẹ̀yìn Yorùbá ló gbẹ̀yìn. àwa dání gbẹ̀yìn Yorùbá ló gbẹ̀yìn ò balẹ̀ ń tẹ́ ìgbẹ̀yìn lára yóò tààrà yorùbá ló ìgbẹ̀yìn ìṣẹ̀dálẹ̀ ẹ wá ẹ má bàjẹ́ arógùn ẹ bá wà gbẹ̀ngàjà ẹ̀yin àgbààgbà ẹ má wò wá nìran o ẹ bá wà ṣe tútù o níjàmbí akínbálá ògùn ní Awólọ́wọ̀ ẹ̀dá kún ẹwẹ́ ìwò. ẹ ṣeun kí ẹ fi valentine ẹ ṣeun àwọn olórin wa ní Brazil nìyẹn worldwide àwọn náà ti joyè lọ́dọ̀ onírìṣà ẹ kúṣẹ́ mo tún rí i pé a rí ọwọ́ alàgbà Alábí Bashiru à ń jọlá ayé ǹjẹ́ wà pẹ̀lú wa Alábí Bashiru. Alábí Bashiru ẹ̀rọ mútara yín o. Báṣírù jẹ́ ń gbọ́ wa. Mo tún rí ọwọ́ eh, Lorenz Lawrence. Eh, eh, oh, eh, Labake. Eh, ẹ ṣé olóòtú ẹ kú ètò. Oh, ṣé làbákẹ́ nìyẹn. bẹ́ẹ̀ ni sà. ẹ ṣeun o ẹ jẹ́ sọ pé tí ń pè o àti orúkọ yín tán o àti béèrè yín. orúkọ tèmi náà ni làbákẹ́ mo dẹ̀ ń pè láti Sweden. Ah, Sweden ẹ kú ètò ẹ ṣeun o. mo kí gbogbo àwọn bàbá wa kú kalẹ̀ àti bàbá jagunlà ìgbà tí mo wọlé ń sìn mo bá. Ba ìyàwó kan tó béèrè béèrè kan lọ́wọ́ wọn lórí ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ sí ọmọ Yorùbá bẹ́tẹ̀ ẹ mo rí pé ìdáhùn bàbá wa yẹn ọ̀rọ̀ bí ọ̀rọ̀ wọ́n Nàìjíríà ṣì ni ọ̀rọ̀ tiwọn so wọn mi rò pé sì wọn yóò kún tó ní tèmi yẹn ní bẹ́ẹ̀ kì í ṣèbéèrè mi nìyẹn ìbéèrè tí mo bá fẹ́ béèrè gangan ni pé. Pe gẹ́gẹ́ bí àwọn bàbá oníṣẹ̀ṣe àti ohun àbáláyé gbogbo mi mọ̀ bóyá n tó fẹ́ béèrè jọmọ n tẹ́ ń ṣe ọ̀gbẹ́ tó wù mí kí n béèrè torí mo ti máa ń gbìyànjú láti fi adara mọ́ ètò yìí ìbẹ̀ tí mi kì í ráàyè kódà nísìnyí gan mo kàn ń dọ́gbọ́n wọlé pọ́sítà ni ibi tí mo wá ń lọ ni pé ní ọba Rasheed of Ìwó bó ṣe ń wo ẹnu àtẹ́lu àwọn oníṣẹ̀ṣe àti pàápàá ìgbà míì àwọn eh, èdè tí a máa ń lò bí òrìṣà bí èṣù bí nǹkan kan but lórí òrìṣà tí eh, ọba Rashidi ń bu ẹnu àtẹ́ lù tó wá ń pe ọdún Olódùmarè mo fẹ́ kí àwọn bàbá ṣàlàyé fún wa díẹ̀ torí bó ṣe yé mi sí mo sì ní fídíò tí mo fẹ́ ṣe fọ́ba yẹn torí mi ò rò pé ó yẹ kò dẹ̀ gbọ́ Yorùbá ó dẹ̀ ti ṣètú so mo ní káwọn bàbá kan fún ọ lálàyé díẹ̀ pé kí ni wọ́n rí sí ọ̀rọ̀ ọba Rasheed yẹn lórí òrìṣà tó ti ẹ̀ ń kọ̀ǹdẹ́mù kí ni ìtumọ̀ òrìṣà gan so ẹ ṣé sà. dúpẹ́ o ẹ ṣeun ṣeun àwọn ìbéèrè yín wọ́n ṣe pàtàkì fáà gidi gan ṣe rí ọ̀rọ̀ one Nigeria two Nigeria ten Nigeria fifty Nigeria two fifty six Nigeria ìdí tí mo fi ń kà bẹ́ẹ̀ ni o bá a bá ní wọ́n nàìjíríà a lè ní bóyá tú nàìjíríà lánìí bóyá ni yóò ṣe jẹ́ tú nàìjíríà yorùbá lọ́kàn gbogbo yòókù gbogbo ẹ̀yà àwọn tí a lè pè ní ẹ̀yà àbí àṣà wọn èrí lè ṣe ẹ̀yà àṣà tí ń bẹ nílẹ̀ nàìjíríà wọ́n lé ní igba tá ní ti tèmi o tá a bá fi àròjinlẹ̀ wò ó tá a bá lérò pé àṣà kan tàbí méjì ló fa wàhálà àbí rògbòdìyàn nàìjíríà à ń fi ẹ̀tẹ́ lẹ̀ à ń palàpalà nù palàpalàpà nù. béèyàn bá fẹ́ dẹ́tẹ̀ kó fi ẹ̀tẹ̀ yẹn lẹ̀ kó ní làpálàpá lòun ọmọ pa ọ̀dà tá a bá ní kí àwa Yorùbá ká mọ yapa èmi ò ní á mọ yapa ṣùgbọ́n self determination ó ṣe pàtàkì tá a bá ní á yapa kẹ́nìkan sọ fún mi ètò ìjọba tá a fẹ́ fi dí ètò wà bẹ́ẹ̀ yìí tí ò ní gbé wa sí ọ̀nà ìparun tètà ní ìwà bẹ́ẹ̀. ẹ jẹ́ ń béèrè béèrè kan kí gbogbo wa ronú sí fún ìṣẹ́jú fún ìṣẹ́jú àkàn political systems mélòó ní bẹ nàìjíríà bá a ṣe ń sọ̀rọ̀ yìí ó lé five thousand tí ò ní rìsà tó bá dájọ́ ní agbègbè Ilé-Ifẹ̀ ẹjọ́ tí Ọọ̀ni rìsà bá dá àlégbé lọ Kánò kí ọba Kánò ó tún dá ẹjọ́ tí ọba Maiduguri bọ́ bá dá àlégbé lọ lẹ́ Yíbò wọ́n tún dá gbogbo àwọn yẹn tá a bá fẹ́ fi ojú lọ́ọ̀ àti fìlọ́sọ́fì wò gbogbo àwọn tá à ń pè ní ọba emir ìjòyè tí wọ́n kó gbárí papọ̀ sí abẹ́ ọba kan àbí emir kan àbí nílẹ̀ Ìgbò tó gbìmọ̀ àwọn olóyè kan. There are different legal and political systems. Constitution ta ní kò kó gbogbo wọn papọ̀ sójú kan ká ní one clear cut hierarchy tá a bá fẹ́ sọ ní ti èbó kó lè kúnlẹ̀ dáadáa Nigeria currently has rampant conflict of laws ní gbogbo wa tá a jókòó bí mo fẹ́ kẹ́nìkan kankan nu wa kó náwó sókè kó sọ fún mi pé wọ́n mọ ọmọ Yorùbá kan tó ń jalè kẹ́nìkan náwó sókè kan sọ fún mi pé wọ́n máa wúsà kan àbí yíbò kan tó ń jalè a lè gbẹ́rí papọ̀ ká ní ẹ̀yà kan lásán ni ó burú ìlú tí ọba ti sí òfin kò sí ẹ̀ṣẹ̀ ní ìlú táwọn èèyàn ní ilẹ̀ tí wọ́n ń dáko tẹ́lòmíì ti ní oko títí ń dá fún bí ọdún kan táwọn kan ó dé tí wọ́n da màálù bó tí wọ́n jẹ gbogbo ẹ̀ lọ fíà tó fi ò mú àwọn tó dáa sáwọn tí ń dẹran lọ́wọ́ àìnìkan lọ́yẹ àwọn tí ń dẹran wọn káàkiri nìkan lọ́yẹ ká mú àbí ká bú àbófin tí o kò protect ẹni tó ń dáko. so ní ti tèmi o a lè máa wò ó pé eh, àwọn nǹkan kan àwọn nǹkan kan wà tá a lè rí gbà tí ó dáa tí àwa Yorùbá tá a bá gbárí jọ ta ní orílẹ̀-èdè ti Yorùbá nìkan kò lè jẹ́ bẹ́ẹ̀ kò sí tàbí ṣùgbọ́n nígbà míì tá a bá wò àwọn irú ìyá làbákẹ́ Sweden lẹ́yìn kúkú wà ní Sweden ní ìsìn gbogbo ẹ̀yà tí ń bẹ ní Sweden kò pé mẹ́ta mẹ́rin gbogbo àwọn àṣà tí ń bẹ Sweden kò pé mẹ́ta mẹ́rin ní Sweden gbogbo wọn gbárí papọ̀ òṣìṣẹ́ fún wọn Amẹ́ríkà wa ń kọ́ kò sí àṣà orílẹ̀-èdè ayé yìí kan tí ó sì la amẹ́ríkà bá a ṣe rí jù lárí yorùbá lárí chinese tí gbogbo wọn ń jẹ sẹ́nítọ̀ tí wọ́n ń jẹ kínní nítorí àwọn wá ètò ìjọba tó sowọ́pọ̀ tó kó gbogbo wọn papọ̀ tó ṣiṣẹ́ fún ìlànà ìgbésí ayé àwọn èèyàn ní orílẹ̀-èdè amẹ́ríkà wàhálà àti nàìjíríà kókó wàhálà ti nàìjíríà ò ju wípé ètò ìjọba tá a ní kò ṣiṣẹ́ ètò ìjọba tá a ní ó ń bu ojú àtẹ́ lu gbogbo àwọn àṣà àti ìṣe tá a ní tó wà nílẹ̀ tó jẹ́ pé títí di òní gbogbo wọn ló ní ipa tí wọ́n ń kó nínú àkóso ìlú constitution wa kò sì kà wọ́n kún ní gbogbo ilẹ̀ ní gbogbo nàìjíríà títí di òní gbogbo ilẹ̀ yorùbá tẹ́nì kankan bá lóun fẹ́ run fún senator àbí local government chairperson eh, àbí fún governor gbogbo àwọn tí ń sáré wọn lọ bá ọba wọn lọ bá àwọn ìjòyè tó ṣe pàtàkì ẹ dákun ẹ ẹ fi ohun yín sí ní tí mo fẹ́ gbé ṣe ta ló ní agbára táwọn ọba yẹn wà lágbára ó yẹ kí a wá bá ṣe ṣe àtúnṣe sí ìwé tá à ń pè ní constitution yẹn tá a fi ń ṣàkóso nàìjíríà kó kọbi ara sí gbogbo àwọn alágbára àti ìṣe tá a ti ní ní orílẹ̀-èdè nàìjíríà àbílẹ̀ yorùbá tó ṣe pàtàkì tí a bá fẹ́ kí orílẹ̀-èdè Yorùbá kọjá wà àwọn ìlànà tó yẹ á gbé tí ó kó gbogbo èèyàn lọ sí tí ó kó gbogbo èèyàn jọ àti ẹnìkan kan tí ì rí kẹ́nìkan kan mọ́ ṣe ṣẹ́nìkan ti propose referendum tí wọ́n láwọn ó ṣe tí wọ́n ti bẹ̀rẹ̀ sí ṣe táwa kan bá jókòó papọ̀ bíi tá a láfẹ́ yorùbá nation yorùbá nation tó bá jẹ́ ten percent gbogbo àwa yorùbá lọ́fẹ́ tí gbogbo àwọn yòókù ọ̀fẹ́ ń kọ́ ó ká ní referendum láti wò bóyá a self determination náà kákan mọ́ ni pé yorùbá nation yorùbá nation yorùbá nation èmi ò sọ burú o èmi ò pé kò dáa o ṣùgbọ́n tí mo fa yọ ọbẹ̀ ni pé ká àtúnṣe tí gbogbo orílẹ̀-èdè áfíríkà ti ń ṣe tí ò jẹ́ káfíríkà ò ní lọ síwájú ó yẹ ká múra ká gbìyànjú wípé àwọn àṣìṣe yẹn kò bá wa wọ Yorùbá nation tó bá jẹ́ ti gbogbo èèyàn fẹ́ nù. tó ìyálà bákẹ́ tí mo dáhùn béèrè yín. ẹ ẹ dáhùn ṣùgbọ́n kò dùn mọ́ mi nú ó lè mọ́tò mọ́ nínú òótọ́ ni. torí dádì wọn kì í sun ẹran mẹ́ran kí kankan kan pàtàkọ́ra wọn pàbí kí wọ́n ṣe ń sọ ẹ ti sọ̀rọ̀ tán ọlọ́ọ̀dẹ̀ ní jẹ́ ẹ sọ tán ẹ̀yin náà ń sọ ẹ sọ referendum gbogbo ẹ̀ náà làwọn àbá wa ń ṣètò ẹ̀ kì í ṣe pé tí a bá fẹ́ a fẹ́ ní o béèyàn bá fẹ́ yàwó àbòfọkọ tọrọ wọn ò bá wọ olúkálukú á lọ́nu rẹ̀ ọdún wọlé tí ń béèrè àtúnṣe tí wọ́n dá yín lóhùn níjọ́ la fẹ́ sọ pé afẹ́ afẹ́ afẹ́ ní kẹ̀dẹ̀ bá wa sówọ́ pọ̀ kẹ̀ dá wa dá sẹ́yìn bàbá wa kó lè ṣe é ṣe ká lè rọ́ náà lọ ló máa dá. ẹ ṣeun madam Labake ẹ ṣeun. ẹ̀gbọ́n mi ṣé mo lè sọ ọ̀rọ̀ ń sìn. ta ló sọ̀rọ̀ yẹn. ọ̀gbẹ́ni Lawrence. ok ní sùúrù ní sùúrù Mr Lawrence ní sùúrù ẹ máa sọ̀rọ̀. ẹ jọ n fẹ́ fi aspira sọ fún gbogbo wa tá wà lórí ìkànnì wípé eh, gbogbo wa la ní eh, opinion wa gẹ́gẹ́ bí olóyè elébi ẹ̀sìn eh, pàápàá jù tẹ́ bá fi sùúrù gbọ́ nǹkan tí Àjàgùnnà sọ Àjàgùnnà sọ pé àwọn ò fọwọ́ sí Oòduà nation ṣùgbọ́n àwọn sọ wípé ká kọ́kọ́ jọ̀rọ̀ lórí self determination láti kọ́kọ́ gẹ̀ta ara wa mọ́ wọn làwọn ò fọwọ́ sí Oòduà nation ní àwọn ń sọ wípé nǹkan ṣì wà ní abẹ́tà àti ìtò kò síwájú ẹ jọ ẹ jẹ́ kí ìkànnì kí gbogbo wa ká a fi sùúrù ká gbọ́ra wa yé torí bá ṣe ń sọ̀rọ̀ yìí wọ́n ń wò wá wọ́n dẹ̀ gbọ́ wa lágbàáyé ni yóò máa ju wa ṣe. mo gbọ́ wọn yé dáadáa ò dáàdì rè. mo gbọ́ wa mo gbọ́ wọn wọn ò láwọn òògùn wọn ò ní àwọn òògùn. ṣe é rí nǹkan wà bẹ́ẹ̀. wọ́n ní ká náwó ta ló rẹ̀ tó ti ṣètò ètò owó lẹ́yìn ṣe ìdúró lẹ́yìn dúró láti pé kí Yorùbá bọ́ lọ́wọ́ ìjìyà yìí bàbá wa. ẹ máa gbọ́ ẹ máa gbọ́ ẹ máa gbọ́ ìyá làbáyé ẹ̀jẹ̀ tún dáhùn lọ́nà mi ẹ̀jẹ̀ tún dáhùn lọ́nà mi. ṣé gbogbo ọ̀bọ̀ tí ò kì í gbàgbọ́. ṣe é rí ẹ rí orin àwọn Ọlọ́bàtálá ah, ah. ẹ dákun ẹ̀yin Mr. Deji ẹ dákun Mr. Deji ẹ dákun ẹ mute mic yín eh. àwọn àwọn Ọlọ́bàtálá wọ́n máa kọrin eh. kan eh, wọ́n ní ẹnìkan ò ṣeé ṣe ẹnìkan ò ṣeé ṣe ẹnìkan ò ṣeé ṣe òrìṣà mọ̀ṣẹ́ nílẹ̀ nìkan o ẹnìkan ò ṣeé ṣe ní pìtà ẹnìkan ò ṣeé ṣe nífọn ẹnìkan ò ṣeé ṣe ní benin ẹnìkan ò ṣeé ṣe ní gbọ̀ngàn ẹnìkan ò ṣeé ṣe ṣe rí ẹni igi bí ẹ bá fẹ́ jẹ́ àsúnrẹ́ tí ọmọ dá nìkan gbé jù kọ́ lọ ọmọ dájú ìjù tiẹ̀ ṣe ṣùgbọ́n tó bá ti jẹ mọ́ àkóso ìlú tá a bá fẹ́ kó ní ìlọsíwájú kó lórí kó létò àgbáríjọ gbọ́dọ̀ fọwọ́ sí i bá a bá tí ì ṣe referendum ká mọ̀ pé bóyá sixty percent ní seventy percent ní àwọn Yorùbá ló fẹ́ ká bẹ́ Yorùbá nation àwáwí sì ni gbogbo ẹ̀ a lè jẹ́ páwọn táriwo wọn pọ̀ jù là ń gbọ́ bọ́ bébè gan bá fẹ́ Yorùbá nation kémi ò tó mọ́ ọ fọwọ́sọ̀yà pé nǹkan yẹ kí gbogbo èèyàn ṣe nu n lè superimpose ètò tèmi lórí gbogbo àwọn èèyàn yòókù ká sí la fẹ́ gbèlú a ní láti sowọ́pọ̀ ká mọ̀ pé tí gbogbo èèyàn fẹ́ nì a wá ṣe àtúpalẹ̀ a wá ní àtúpalẹ̀ pé ọ̀dà bàbá fẹ́ ní orílẹ̀-èdè oòdùà báyìí láṣẹ ṣe bóyá ní pírẹsidẹ́ǹtì ni bóyá ọba ní ìjòyè ni tá a bá ṣe gbogbo ìgbésẹ̀ yẹn á kàn jà lásán á tún wá nǹkan kan ẹ jẹ́ yín létí nǹkan gbígbàgbé bá ń ṣe wá o ogun Kírìjì ogun Ìjàyè ẹ rántí gbogbo ogun táwa Yorùbá jà ìgbà ọgọ́rùn-ún ọdún làwa Yorùbá fi jà láàrin ara wa nítorí ẹnu òkò tá a bá fẹ́ kí gbogbo àṣìṣe tá a ṣe láyé jọ̀hún àná kó tún padà wá a láti kọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú ohun tá a fẹ́ ìkíní pé gbogbo èèyàn lọ fẹ́ sí ẹni tán bá lò fohùn sí tí gbogbo majority èèyàn bá ní táwọn fẹ́ nù kò lè ní pé ọ̀dà wọn ṣe ti mọ̀ fún àwọn kan ò ní wá kún ní àwọn wá láti apá ilẹ̀ Yorùbá kan wípé àwọn ò fọwọ́ sí wípé àwọn ò tún bẹ̀rẹ̀ ogun tàwọn wípé àwọn fẹ́ kingdom tàwọn lọ́tọ̀ èkejì lẹ́yìn referendum ìfàbọyà àkọ́kọ́ ìlà àkọ́kọ́ tiẹ̀ kọ́kọ́ ṣe èèyàn kọ́kọ́ kọ ẹkọ new constitution òun láwa fi fún àwọn èèyàn láti dìbò lé tí gbogbo èèyàn bá láwọn fẹ́ ẹhán ntẹ́mi sọ ni pé ṣísẹ̀ntẹ̀lé ó yẹ ká ṣe nǹkan kó lè bá a lọ́nà tó yẹ kó lè bá a tó. ṣeun ìyá làbákẹ́ ah. mo rò pé wọ́n ajagunà sọ̀rọ̀ díẹ̀. <laughs> wọ́n ń ṣe tẹ́mi fẹ́ gbọ́ náà sọ o. bẹ́ẹ̀ ni o lọ́pọ̀lọpọ̀ <laughs> lọ́pọ̀lọpọ̀ ẹ̀kálómi náà sọ̀rọ̀ gbogbo tẹ̀ ń sọ làwọn bàbá ń ṣe náà mo dẹ̀ bí ké kí ni pásítì lẹ́yìn ti téèkì ẹ̀kọ́ tó ń ṣàlàyé lọ́wọ́ ẹ̀jẹ̀ sọ̀rọ̀ ìbéèrè kò sì kù Eh, ẹ ok yẹ bẹ́ẹ̀ ni sà ọ̀rọ̀. Eh, má pàjọ ló fún kí ajagunmọ fúnra wọn kọ́tẹ́ kó bá wa kí àwọn òòṣà méjì mẹ́ta kan náà torí olú ìwò oníkòsó òòṣà oní òòṣà pé eh, mi ò mi ò ní àjòjì òòṣà ńlẹ̀ Yorùbá oníkòsó òòṣà ó wá lóun ṣe ọdún ológo olódùmarè èmi ò mọ bí wọ́n ti ń bọ Olódùmarè a máa ń sin Ọlọ́run ọba eh, Olódùmarè a ń bọ Olódùmarè a ń bọ Olódùmarè mo fẹ́ kí Àjàgùnnà mo wà sọ̀rọ̀ méjì mẹ́ta fún ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí o. <laughs> Eh, eh, ṣe rí ẹ mọ̀ pé bí ọ̀rọ̀ ilé ayé ṣe rí ní ìsìn ẹnikẹ́ni eh, lè sọ nǹkan bá wù ṣùgbọ́n ó yẹ ká máa fi làákàyè ká máa fi gbé gbogbo nǹkan èmi ò mọ̀ ṣé eh, irú ẹ̀sìn wo ni eh, olúwo sìn ṣé ẹ̀sìn ìmọ̀le ni àbí ìgbà ẹ̀sìn ìgbàgbọ́ àbí kẹ̀ní ìgbà míì táwọn èèyàn bá ti yí ẹ̀sìn wọn padà wọ́n máa fẹ́ yí ìtàn ṣé ẹnìkan kan wà nílé ayé tó ní kò tó sọ pé kò tí ò mọ̀ pé nǹkan kan wà tí ń jẹ́ òòṣà kí la fẹ́ la tún fẹ́ sọ sírú ọ̀rọ̀ báwọn àwọn nǹkan kan wà tí ní philosophy tí wọ́n ní ọ wà self-referentially false tó jẹ́ pé nǹkan gangan fúnra ẹ̀ olóbìnrin rẹ̀ ṣubú ẹ jẹ́ kí òòṣà bíi mélòó kan kẹ́nìkan sọ pé bóyá kò sí nǹkan kan tí ń jẹ́ òòṣà mo ti àti kí Ọbàtálá lẹ́ẹ̀kan Ọbàtálá ọba táàsì ọba pátápátá tí gbòde ìrànjẹ ẹ mọ̀ ìdí tí wọ́n fi tọ́ Ọbàtálá tí ń jẹ́ Ọbàtálá Ọbàtálá lóòṣà ńlá lórí gbogbo àwọn òòṣà ìdí ẹ̀ tí gbogbo àwọn òòṣà yòókù tó jẹ́ pé okọ̀ àpapọ̀ wọn fi ń jẹ́ òòṣà ni òrìṣà torí Ọbàtálá látàrí òkàrà ọkọ Ọbàtálá láti mú òrìṣà láti eh, mú òòṣà tá à ń sọ gbogbo àwọn òòṣà tọrọ Ọbàtálá ló ṣe pàtàkì jù. Ifá sẹ́nìkan eh, bóyá tá a bá wádìí a lè mọ àwọn babaláwo tí ń dá fáfá àwọn tó ní kò sóòṣà ẹ lè fún mi títí ọ̀la ká pè àmọ́ bàbá fẹ́ eh, Ifá olókun asọ̀rọ̀ dayọ̀. Ah, ẹ tiẹ̀ tiẹ̀ wò ẹ jẹ́ ti àtẹ̀jẹ́ fi gbogbo yẹn lẹ̀ jẹ́ kí ẹsẹ̀ fàtàn fún yín láti odò kan tá à ń pè ní òtú àtìkù ó ní ifá ní ayé ṣe é wọ́n ní bá a bá ṣe ń kọ́ ibi ní í ṣe ó ní ilé olúwa rẹ̀ á sì dáhóró ọ̀dẹ̀dẹ̀ rẹ̀ á sì yè gìrìgìrì adífá fún ọba olúrete tó lówó relédùmarè lẹ́rú ọ̀rá lára ìjì ọ̀sá ọmọ amúrin kan dọ́gbọ̀n agogo ó mú jẹ ọ̀rọ̀ ajigero ọmọ ògbójúkọ̀ ọ̀rọ̀ ọ̀jà jálẹ̀ jẹ ọ̀rọ̀ wárè epo ó jẹ gàdà ó gèdè ọwọ́ àrọ̀bá lẹ́yọ̀ àjòrí ọmọ àjèsí yọkùn níyàn ọwọ́ alówó ìfanirán ni wọ́n ń pa oníṣẹ́ òwò èké ni wọ́n ń ṣe e kò lè ṣẹ́ kò mọ̀mọ̀ séèyàn tí ó relé jù mare lẹ́rú irọ́ ni wọ́n ń pa kò lè ṣẹ́ tó bá wo oníkálukú kò fẹnu ara ẹ̀ sọ ṣùgbọ́n ní ti tèmi o kọ́lá kò gún ní ìyá Abímbọ́lá òòṣà ni wọ́n mọ̀ ọ́ sìn òòṣà ó mọ̀ gbé wá Àṣà. Báwọn èèyàn bá ẹjẹ́ àfilẹ̀ báwọn tó bá wẹnu aláàánú kó lè fẹnu ara ẹ̀ sọ ṣùgbọ́n sẹ́nìkankan nínú gbogbo yín tẹ́ wà ní Brazil ṣé pé ẹnìkan sọ fún yín pé òṣù òṣà ẹ gbàgbọ́. ṣé káwa náà wá sọra wa di kí la lè pé amukun mẹ́kọ̀ọ́. Ẹ̀yà filẹ̀ ṣeun. Prọfẹ̀sọ Adéfisóyè wọ́n ti náwó látẹ̀yẹ bí. Àmì kan ti ń náwó ọmọ náà rọ̀ sọ lórí ọ̀rọ̀ òrìṣà yẹn. Orí bẹ́ẹ̀ ẹ jẹ́ kí. Gbọ́ mi, ṣé kí n sọ̀rọ̀? Ẹ Prọfẹ̀sọ Adéfisóyè. Lẹ́yìn mi. No, Lawrence. Lawrence. Okay, Lawrence sọ̀rọ̀. Èmi náà fẹ́ sọ̀rọ̀ o. Ẹ Professor, pèmí lẹ́ǹkan yẹn. Prọfẹ̀sọ Lawrence ẹjọ ah. ẹ sọ orúkọ yín tán ìfẹ́ tí ń sọ̀rọ̀ ẹ lè ṣe ìbéèrè yín. Lawrence Idowu Ije àti Brazil mo ti ń sọ̀rọ̀. ẹ ah, má bínú sá mo ní kọ̀kọ́ tí mo ah. fẹ́ béèrè sá tí mo fẹ́ béèrè ni pé gẹ́gẹ́ bí Ifá tó jẹ́ pé ló máa ń tó hàn sọ́nà wọ́n bẹ̀rẹ̀ pé kí ló dé tí àwọn àgbààgbà wa nílẹ̀ Yorùbá tí wọ́n lè dá ifá ká wò ó tó bá jẹ́ ní tòótọ́ Yorùbá ó tó dá wà àná ó dẹ̀ ti tó gẹ́ tí a dá nítorí pé ìyà tí ń jẹ àwọn ọmọ Nàìjíríà wọ́n tó bí àwa àwọn èèyàn kan ti bí sẹ́yìn náà ń sọ fún pé Nàìjíríà ó ń bọ̀ wá dà ó ń bọ̀ wá dà ó ń bọ̀ wá dà dé ìtàn táwọn èèyàn náà yìí tún sọ fún àwọn ọmọ tó ẹ̀ṣẹ̀ bí pé nàìjíríà ń bọ̀ wá dà then ọ̀rọ̀ mi tí wá mo tí wá ní ìbéèrè kan wọ́n ní wọ́n èpè tí eh, eh, ọba Ọ̀yọ́ ṣe lọ́jọ́ sí bẹ́ẹ̀ ni tí wọ́n ṣe fún ehm, eh, ààrẹ ọ̀nà kakanfò lọ́jọ́ nípò ló ń da lórí àwọn Yorùbá but ní bẹ́ẹ̀mi ṣe wá wò from my own ẹ jẹ́ n pè ní lítú ìmọ̀ díẹ̀ ìmọ̀ ní pé mọ̀ púpọ̀ èmi ò rò bí pé èpè yẹn ló ń jà torí pé mo ti bá Yorùbá jẹ mo ti rí gbogbo bí mo ṣe wà yìí gbogbo ẹ̀sìn mo mọ̀ gbogbo kírísítẹ́nì kò sí domination church tí mo ti lọ mo ti ṣàwo bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bọ́n tí wọ́n á wò ni pé ó wá dàbí pé ìwà tó burú àwa ọmọ Yorùbá òun ló ń fa Yorùbá sẹ́yìn so mo wá fẹ́ bèè lọ́wọ́ ni pé ṣé èpè yẹn ni àbí ìwà ló ń fa ọmọ Yorùbá sẹ́yìn ló fi jẹ́ ìbéèrè méjì sá. ẹ ṣeun ṣe mọ̀ pé apá kan ìbéèrè tẹ béèrè apá kejì ọ̀dáhùn ẹ̀ tí mo fẹ́ fàyọ nìyí ẹ̀yin náà sọ ní ara nǹkan tí mo sọ lẹ́ẹ̀kan náà nù pé a rí àwa ọmọ Yorùbá tó jẹ́ pé ìwà pálapàla wà lára wa ara mọ èèbó tí ìwà pálapàla wà lára wọn a rí àwọn kò sí ẹ̀yà alẹ́ ayé kan ẹ̀sìn àṣàlẹ̀ àwọn kan tó wá láti ẹ̀yà kan kan tó jẹ́ pé àkèèyàn ẹ dákun ẹ̀yin èèyàn wa ẹ máa bá wa mute mic yìí ẹ rí i pé àwa Yorùbá ẹlòmíín wà tó ní wà ẹlòmíín wà tí ò ní wà ṣùgbọ́n ara ń tọ́ fa ntí pálapàla àti ìwà burúkú tó fi gbilẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà ní wípé àti àwọn tá ń pè lọ́lọ́pàá ni o àtàwọn tá à ń pè lóṣèlú ni o àtàwọn tá à ń pè sẹ́nítọ̀ ni o àtàwọn tá à ń pè ní gọ́vọ́nọ̀ ni o mí wa tó jẹ́ pé olè jàǹdùkú pátápátá pátápátá lé lé ayé ni gbogbo wọn. a lọ fi a lọ fi lógìnní àfi sọ ẹja táàtì mọ̀ pé àlùwàlá ológbò àti kẹja jẹ ni nígbà tá a bá ti wá ètò òṣèlú tó lè mú àwọn èèyàn fún ìwà pálapàla tí wọ́n bá ń kù tá a bá láadá yorùbá nation kan lẹ̀ tá a ronú sí àtúpalẹ̀ àkóso ilẹ̀ wa tá a fẹ́ tá a fẹ́ dálẹ̀ nǹkan kan náà ni yóò jẹ́ o ẹ máa wo ti awólẹ̀ fẹ́ wí dé ìsìn mélòó nu yín lọ́mọ ìdí tí awólẹ̀ fi fún tó fi fún àwọn tó fi fún àwọn èèyàn ní èpè àwọn Ọ̀yọ́mèsì wọ́n lọ bá Aláàfin Awólẹ̀ wípé òwò ẹrú tó gbòde yìí àwa fẹ́ kí àwa Yorùbá náà ká mọ lọ digun bá àwọn ẹ̀yà míì ká mọ kó wọn lẹ́rú ká mọ lọ tà wọ́n bí à ń tẹran awúlẹ̀ lòun ò nífẹ̀ẹ́ sí gbogbo wọn mọ téèyàn ti táyàn ọba ni ọlọ sígbá bí òfin ti Ọ̀yọ́ bó ṣe là kalẹ̀ pé ọba tí àwọn èèyàn tí gbogbo ìlú bá láwọn ọgbà tiẹ̀ mọ́ mọlẹ ni ó sígbá àwúlẹ̀ wàá gbégbá yẹn jáde pé ọdẹ àwọn tó bá jẹ́ ti àwọn ọmọ Yorùbá tí wọ́n fẹ́ ni ká máa kó ẹrú ká máa ta ọmọ ènìyàn lẹ́rú àwa Yorùbá yìí gangan gangan là mọ̀ tara wa tó sì ṣẹlẹ̀ nù. tiwa nìkan ló ṣòro o tiwa nìkan ló ṣòro orí kan èébúrú o lálẹ́ Ifẹ̀ tiwa nìkan ló ṣòro kò sí àbùjá ní ọ̀ràn wà kò sí ẹbọ kan àbífà kan tẹ́nìkan lè dá tí ó pa ìwà ìwọ̀n ìyàdá a ní láti wá ètò ẹ̀kọ́ tí ó fi máa kọ́ ọmọ láti kékeré lórí nípa nípa àwà nípa àṣà nípa ìṣe nípa bá ṣe máa ronú nípa tọmọ ẹlòmíín gbogbo ń tà ń pè ní education system wa nílẹ̀ nàìjíríà ní ìsìn òtún bá ń tẹ́ni gbogbo ọmọ nílẹ̀ yorùbá pátápátá wọn tó bẹ̀rẹ̀ léèbó wọn tó bẹ̀rẹ̀ léèwé àfi bóyá láwọn ibì kọ̀ọ̀kan ní ìsìn bí èkó bí wọrí gbogbo ọmọ ló jẹ́ pé bóyá yorùbá ni wọ́n mọ sọ́nlé tàbí yíbò tàbí haúsá tàbí fúfúdè nìkan wọ́n mọ sọ́nlé wọ́n mọ sọ ní ilé ọmọ ti gbédè tó lè sọ̀rọ̀ dáadáa kó tó bẹ̀rẹ̀ iléèwé níbi ọmọ ọdún mẹ́rin márùn-ún a wà pé ọdẹ ọmọ tó jẹ́ kó ti lè sọ èdè kan dáadáa pé gẹ̀ẹ́sì láti máa kọ́ àwọn àṣẹ̀ṣẹ̀ máa kọ́ ọmọ tó ti mọ ọ̀rọ̀ sọ dáadáa ní abidi at age five. the first four or five years education ní Nàìjíríà is a total and complete waste nítorí èdè elédè là ń fẹsẹ̀ wá ń tún kọ́ àwọn ọmọ tó ti gbọ́ èdè ní. a wà ní pé ẹnìkan dàgbà tán yọ wà mọ ni yọ mọ kò ní kò ní mọ̀ pa òòṣà kò ní mọ̀ ń pa ìwà kò ní mọ̀ ń pa ipa tí ipa tí gbogbo ẹsẹ̀ fákónú bá a ṣe tọ́lé ayé tó nítorí a ti miseducate wọn ni so ibi pẹlẹbẹ láti tí mọ̀ọ́lẹ̀ jẹ tá a bá fẹ́ kí n tá à ń pè ní Yorùbá nation tí gbogbo èèyàn fẹ́ yìí kò ní lọ síwájú èmi ò tí ì rí ẹnì kankan tó mú constitution kan kalẹ̀ tó ní pé ọ̀dà èdè Yorùbá ìlànà sọ. So, ní bá a ṣe ń sọ̀rọ̀ yìí ní ìsìn èmi náà ń fèèbó kéèkọ̀ kan kún nítorí àwọn ọ̀rọ̀ kan wà tó jẹ́ pé tá a bá tá a bá fẹ́ mọ́ sọ̀rọ̀ kókún àgbọ̀n kó fi yé gbogbo èèyàn téèyàn bá sọ léèbó ó yé gbogbo ẹ̀ ó yẹ ká ní èdè ìpèrí fún gbogbo tá à ń sọ ní Yorùbá tá a bá tìdí gbogbo yẹn o ètò tèmi èrò tèmi ni wípé à ń fi ẹ̀tẹ́ lẹ̀ àpàlàpàlàpà àti rí oríṣiríṣi orílẹ̀ tó jẹ́ pé wọ́n ní oríṣiríṣi àṣàánú wọn tó ṣiṣẹ́ àti rí oríṣiríṣi orílẹ̀-èdè ní ilé ayé tó jẹ́ pé àwọn àṣà àtẹlẹ́yà ẹyọ kan àbí méjì ló wà ńbẹ̀ ó ṣiṣẹ́ kí ló jẹ́ gbogbo wọn ṣiṣẹ́ wọ́n ní ètò ìjọba ètò òfin ètò àṣẹ tó jẹ́ pé ẹnìkan ọ̀kan lè kówó jẹ ká mọ̀ kan sára sí pé ẹ àmọ́ ẹnìkan tọ́jọ́ ọlọ́pàá tó jẹ́ pé iṣẹ́ tí ń ṣe àmọ́ pé ọjọ́ ọlọ́pàá ni o wọ́n gbowó oṣù wọ́n ń kọ́ ààfin bíi mẹ́jọ mẹ́wàá mẹ́sàn-án ó ní Lamborghini bíi mẹ́jọ ń lọ ìlú èbó nílé lamẹ́ríkà nílé gbogbo ẹ̀ gbogbo àwọn nǹkan sára sí kí la ṣe sí gbogbo yẹn tá a bá mú gbogbo yẹn kúrò nínú ìwà pálapàla tó ti gba gbogbo ilẹ̀ nàìjíríà kankan yìí tá a bá dá yorùbá nation lẹ̀ àwọn kan tá a bá kó jọba tí wọ́n ti kọ́ gbogbo ìlànà olè jàǹdùkú à ń jíwó olówó à ń kó ohun tí ọ̀jẹ́ mọ́tẹ́ni tí wọ́n ti kọ́ gbogbo yẹn táwọn aláwa fi wọ́n síjọba àlùwàlá ológbò ọ̀gbọ́n àti kẹran jẹ ni èmi ò ní àmọ́ ní Yorùbá nation ní ṣùgbọ́n ó dá mi lójú tó wà dá fún nígbà pẹ̀lú èdè àròjẹlẹ̀ àròjẹlẹ̀ tá à ń pè philosophy tí mo kọ́ bíi mélòó kan bẹ́ẹ̀ ìjọba law tí mo kọ́ bíi mélòó kan bẹ́ẹ̀ ó dá mi lójú tó àdá wípé wàhálà ọmọ Yorùbá àti wàhálà Nàìjíríà kì í ṣe nítorí àwọn kan tí wọ́n ní ẹ̀sìn àṣà tó yàtọ̀ sí tiwa wàhálà Nàìjíríà òní Lawrence sọ gẹ́gàn yìí oníjìbìtì olè daran daran àgúnbẹ àwọn àwọn tó jẹ́ pé bébà wọn ń kó mí ó gbogbo nàìjíríà tẹnìkan kò sí mẹ́nìkan kan sí nítorí wípé ètò ìjọba tá a ní kò ṣiṣẹ́ mọ́ bá a bá tún yẹn ṣe o nǹkan kan tá a bá fi rọ́pò nàìjíríà ọ̀pá tí wọ́n fi na ìyáálé ọmọ ń bẹ lájà fún ìyàwó. Professor Adefisoye ẹ dákun ẹ jẹ́ Professor Adefisoye sọ wọn ti náwó láti bẹ̀rẹ̀ program. Professor Adefisoye ẹ jẹ́ sọ̀rọ̀ o mo ti ń pòrán báyìí. ẹ mute máìkì wà muted o ẹ mute ara yín. Professor Adefisoye. ẹ̀lú ẹ̀lú sẹ́yìn gbọ́ mi sà. àti ń gbọ́ yín sí. à ń gbọ́ yín lágbọ́ yé o. mo fi àsìkò yìí mo fi kí kábíyèsí ọba adéròmù tí mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ yín mo tún fi àsìkò yìí kí bàbá wa ajagunà mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ ẹ̀yin náà èmi tí mò ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ kí n tiẹ̀ tó dárúkọ ara mi mo tún fi àsìkò yìí kí gbogbo wa tá à ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ báyìí níbikíbi tá a ti ń gbọ́ wa èmi tí mò ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ orúkọ tèmi ni ọmọọba adéwálé adéfioyè láti ìlú ilé ifẹ̀ inú mi sọ dùn wípé bàbá wa jagunà wípé wọ́n ń bọ̀ ní orí ètò yìí nítorí pé kí ni àwọn ọ̀rọ̀ kan ti wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ tèmi fúnra ara mi tí mo ti wòye pé tí n bá dé ilé Brazil ni mo ti ń bá yín sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ pé tí n bá dé ilé Ifẹ̀ mo fẹ́ béèrè lọ́wọ́ àwọn ibi tí àwa náà tí a máa ń fi orí pamọ́ sí wípé ẹ jọ̀wọ́ oyè wo ni wọ́n ń pè ní oyè ajagunà tó ní í ṣe pẹ̀lú kábíyèsí ọ̀nìrìṣà torí èmi gangan fún bí ṣe ń bá yín sọ̀rọ̀ yìí nídìílé bàbá ọmọọba ni mí nídìílé ìyá mi ìdílé ìyá mi náà ti ń jẹ olúwo nílẹ̀ Ifẹ̀ fẹ́ tó bá mọ̀ mí dáadáa nílé ìṣẹ̀rù ìyẹn bẹ́ẹ̀ ṣé wàá rí ìbéèrè mi nísìn ó ní í ṣe pẹ̀lú ìbéèrè tí Mr. Yinka tí olóòtú tí wọ́n ti béèrè ó ní í ṣe pẹ̀lú ìbéèrè tí ìyálájé àgbáyé tí wọ́n béèrè ó tún ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ tí màmá wa màmá làbákẹ́ tí wọ́n náà sọ. So àmọ́ kí n tó wá béèrè béèrè yẹn eh, n ti máa tẹ́mi fẹ́ sọ lórí bí àkíyèsí tó ní í ṣe pẹ̀lú ọba Ìwó tó ní í ṣe pẹ̀lú eh, Ààrẹ Ọ̀nà Kakanfò tó ní í ṣe pẹ̀lú Ọọ̀ni rìṣà tó ní í ṣe pẹ̀lú Aláàfin of Ọ̀yọ́ ikú bàbá yèyé tí mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ gbogbo wọn èmi rí wípé ọ̀tẹ̀ wà nílẹ̀ Yorùbá ọ̀tẹ̀ tó wà nílẹ̀ Yorùbá òun ló ń fa gbogbo ohun tó ń ṣẹlẹ̀ gẹ́gẹ́ bí Ọmọfẹ̀ a rí àwọn ọ̀rẹ́ tèmi àtàwọn ojúlùmọ̀ mi ní Brazil bí tí wọ́n àtáàkì mi nígbà tí nígbà tí wọ́n jẹ Ajagunna wípé Ajagunna o Ilé-Ifẹ̀ ló ti wá wípé sórí ń sìn wípé ṣé kò ń ṣe wípé kábíyèsí Ọ̀nìrìṣà ó fẹ́ àtáàkì kábíyèsí aláyélúwà ti ìlú Ọ̀yọ́ nítorí pé láti Ọ̀yọ́ láti rí ààrẹ ọ̀nà kákàǹfò kí ló wá fà á tó fi jẹ́ pé lásìkò yìí làwa tó wá rí Ajàgùnnà láti ìlú Ilé Ifẹ̀ ipe tí kò ń ṣe ipe controversy láàrin àwọn ọba sọba nìyẹn mi ò lè dáhùn ẹ̀ àfi tẹ́mi bá dé ibi tí wọ́n ti bí mi nílé Ifẹ̀ now tẹ bá wá wo nǹkan tí ọba ìwò ntọ́ba ìwò gbé jáde awareness tọ́ba ìwò tó ń tẹ̀ láti mú jáde ni èmi gẹ́gẹ́ bí ọmọ fẹ̀ èmi ní ansa fún ọba ìwò tí mi ò dẹ̀ rọ́rọ̀ yẹn rò rárá nítorí pé kí ni láti dún aláyé ti dáyé táwa ti dáyé náà ti ń ṣe ọdún ọlọ́jọ́ nílé Ifẹ̀ tabadẹ̀ sọ pé ọlọ́jọ́ ọlọ́jọ́ ní í ṣe pẹ̀lú Olódùmarè tá a yà lẹ́ẹ̀kan lọ́dún tọ́ba sọ pé ọlọ́jọ́ adẹ̀ ń kí kábíyèsí wípé igbákejì òrìṣà kábíyèsí igbákejì òrìṣà gbogbo ọba la máa ń pè ní ipákejì òrìṣà gẹ́gẹ́ bí àlàyé tí ọba Ìwó ń sọ ọba Ìwó ń sọ pé kábíyèsí ò gbọdọ̀ jẹ́ igbákejì òrìṣà èmi wò gẹ́gẹ́ bí ara tèmi pé controversy náà ni ó ń tà láti fẹ́ àtàkì wa nílé Ifẹ̀ ni ìyẹn mi ò tiẹ̀ ríro now mo ń lọ sí ìbéèrè mi báyìí ìbéèrè mi fún yín bàbá ajagunà ni wípé Eh, kò gbà mí lẹ́nu o bàbá oyè tẹ mm-hmm. jẹ nílẹ̀ Yorùbá nílẹ̀ Oòduà oyè jagunjagun tí ò kì í bẹ̀rù ni lóòótọ́ lóòótọ́ mm-hmm. Yorùbá ló pa òwe wípé tabana ni níṣẹ́ ẹrú àfitọ́mọjẹ́ Yorùbá náà ló dẹ̀ tún sọ wípé eh, lákọ̀ọ́kọ́ wọ́n ní tabana ni níṣẹ́ ẹrú àfitọ́mọjẹ́ Mm-hmm. àwọn náà ló tún sọ pé ẹni tó rán ni iṣẹ́ là á bẹ̀rù a kì í bẹ̀rù ẹni tá a fẹ́ jẹ fún òwe Yorùbá náà ló sọ bẹ́ẹ̀ inú mi dùn pé bẹ́ẹ̀ ṣe ń dá wọn lóhùn àwọn ìbéèrè náà ẹ̀ ń dá wọn lóhùn láti má jà láti mọ́sẹ̀ sí ọ̀tún láti mọ́sẹ̀ sósì inú mi dùn pẹ̀lú bẹ́ẹ̀ ṣe ń ṣe Elédùmarè á túbọ̀ máa fún yín làákàyè ìbéèrè mi wá direct wá ni pé oyè tẹ jẹ nílẹ̀ Ifẹ̀ nílẹ̀ nílẹ̀ Oòduà ní gbogbo ọmọ Yorùbá pátápátá èmi wòye náà gẹ́gẹ́ bí igi gogoro má gúnni lójú òkèrè láti ń wù ó láti ń yẹ ẹ́ ìmọ̀ràn wo ipa wo lẹ ti ń kó láti gbà tẹ́ ti jẹ oyè yìí láti lè kó àwọn ọmọ ogun jọ ní orígun mẹ́rẹ̀ẹ̀rin ilẹ̀ Yorùbá láti lè tímọ̀ wípé à tógun bá tiẹ̀ wọlé Yorùbá ní òru gànjọ́ tẹ́ bá fọn fèrè nílé Ifẹ̀ àwọn tó wà ní Bàdágìrì wọ́n ti gbọ́ tẹ bá fọn fèrè níbẹ̀lẹ̀ Ifẹ̀ àwọn tó wà ní Abẹ́òkúta wọn ti gbọ́ tẹ bá fọn nílé Ifẹ̀ nílé Ifẹ̀ gan àwa tá wà ń bí tẹ bá jẹ́ ká ṣiṣẹ́ débẹ̀ we can team up to support you ipa wo lẹ ti ń kó láti má jẹ́ kí yà jẹ ọmọ Yorùbá torí bá a ṣe ń wò ó ẹ̀yin sọ̀rọ̀ Nàìjíríà àwa tá a ń bí tẹ gẹ́gẹ́ bí ipò tẹ wà àtàṣọ tẹ wọ̀ gẹ́gẹ́ bá ṣe pìrìsẹ́ǹtì yín lọ́jọ́ tí ẹ jẹ oyè náà oyè jagunjagun tí ò dẹ̀ gbọ́dọ̀ tí ò gbọdọ̀ bẹ̀rù ẹni kankan ni bẹ́ẹ̀ bó ṣe wù kó gẹ́gẹ́ bí òwe tí mo pa bẹ́ẹ̀ náà lẹ ṣe máa lò ó ìbéèrè mhm. yẹn náà ni mo béèrè yẹn wípé kí ni preparation yín láti lè jẹ́ wípé ogun ò ní wọ̀ wá láàrin lójijì abọ́mire. ẹ ṣeun ṣeun àdúpẹ́ ẹsẹ̀ fáà kan nínú ogun dáàbò ó gbé rẹ o ó ní àtòrí abìdí gbàdàgì lòdì fàfọtẹ tí ń sunkún ọmọ ròde ìjàbẹ ǹjẹ bí mo kúrú máa bímọ o ẹ wọ ọmọ ẹ wọ tẹ níjàbẹ bí mo gùn máa bímọ o ẹ wọ ọmọ ẹ wọ tẹ níjàbẹ ẹlẹyẹ mi dé ẹ wo gbè yọyọyọ lẹ́yìn mi o ẹ wo gbè yọyọ kò síbi tí ọ̀tẹ̀ ò sí kéèyàn bá lérò pé òun lè gbélé ayé tí ò sọ́tẹ̀ olúwa tanra rẹ̀ jẹ ni ìgbà irinwó oorun mọ́lẹ̀ ojú kọ̀tún ìgbà mọ́lẹ̀ ojú kòsì tibitibi nìjọrin n tá à ń pè ní ọ̀tẹ̀ ara ìgbésí ayé ọmọ èèyàn ni ọ̀tẹ̀ wà kò síbi tọ́tẹ̀ ò sí ṣùgbọ́n kinní kan ni ìkíní ìgbésẹ̀ tá a bá gbé ní sọ fún yín mi bá sọ fún yín ṣé kí ẹ sọ fún yín níbí ní sọ fún yín àmọ́ tó bá jáwo ni ọmọ ṣùgbọ́n téèyàn bá jagun ní kì í ṣe gbogbo ogun lèèyàn jà ogun tí ọba tọ́ èèyàn gbọ́dọ̀ jà nítorí èèyàn kàn fẹ́ jagun bẹ́ẹ̀ bá dùn lágbára bí Amẹ́ríkà ní ìsìn tó lágbára tó jẹ́ pé kò sí tó lè ṣe tí ò lè ṣe ẹ jẹ́ fún ẹ lápẹẹrẹ kan pé kò sí tí ò lè ṣe wọ́n wò sùn wọ́n wò sà wọ́n rí pé epo ń bẹ níbì kan wọ́n rí pé ẹnìkan wà táwọn lè dìràn mọ́ tí wọ́n lè parọ́ mọ́ wọ́n bọ̀m̀báàdì gbogbo ráàpì ṣogun yẹn tọ́ kì í ṣe gbogbo ogun lèèyàn jà alára mo kí ẹsẹ fà kan alára ìjì ọ̀sá ọmọ ògbójú tí kọ̀rọ̀ jàjálẹ̀ tí a bá rí ọmọ kan ní ìsìn tó jẹ́ ọmọ ọdún mẹ́jọ àbọ̀mọ ọdún méje tó wá tó ló wọn kàn mí lẹ́sẹ̀ẹ́ pé wọ́n ná ọ kan mo wò sá tí mo wò sọ pé mi ti mọ màìkídò ní bá gbà ń kan ní ìsìn tèpé ni kí n wò pé ọdẹ ààrẹ ọmọ pé kí ọmọ wo ní ṣe báyìí sí mi kí n gbà ń kan tọmọ bá kú ṣógun yẹn tọ́ ọmọ ọmọ ọdún méje jà kì í ṣe gbogbo ogun lèèyàn jà ní ọ̀kan ìkejì ní wípé kókó ọ̀rọ̀ tèmi ń sọ ẹnìkan ò tí ì dá mi lóhùn nínú gbogbo àwa tá a láfẹ́ yorùbá nation ètò ìjọba kí la fẹ́ fi rọ́pò ìtọ́ wà ní ẹ̀ ara àwọn tí wọ́n ń ṣe tí wọ́n wà níwájú tí wọ́n láwọn fẹ́ yorùbá nation yìí àmọ́ àwọn kan nú wọn tó jẹ́ pé wọ́n kówó jẹ níjọba ni o tí wọ́n nílé káàkiri London kankan àwọn lẹ́fiwájú kẹlẹ́ rò bẹ́ẹ̀ ọ̀ṣẹlẹ̀ sí ìjọba táwọn bá kọ́kọ́ gbà tí a bá tí ì ṣe àkójọpọ̀ àkóṣe ètò ntọ́ yẹ kí a fi rọ́pò ọmọ ká fi rọ́pò iná tó bá kú èyí tá a láàfi rọ́pò ẹ̀ oúnjẹ ò ní pẹ́ kú kòkòrò ọ̀rọ̀ tó wà bẹ́ẹ̀ nìyẹn o tá a bá tí ì wá bá a ṣe ṣe ń tá a fẹ́ fi rọ́pò rẹ̀ tó sì dá wa lójú tó àdá wípé ní ti gbogbo èèyàn fẹ́ nìyẹn ọmọ dàbí ọ̀rọ̀ àgbá òfìfo tí ró dẹ̀mùdẹ̀mù mélòó nínú yín ló lè jagun ogun èṣe nǹkan kéèké ṣe nǹkan yẹ̀yẹ́ tá a bá èyí ní kọ́kọ́ ké sí ọ̀gá adéfisóyè sẹ́ndì yìí ní kọ̀ọ̀kan ké sí. èmi ò ah, irọ́ ẹ̀yin bí bá. ọmọ bá kì í jagun. bí mo ṣe ń lọ wájú bí mo ṣe ń lọ wájú ẹ láwọn ọmọ ẹ láwọn ọmọ kéékèèké bí ọmọ ogún ọdún gbogbo wọn ní gbogbo wọn ní ọ̀tẹ̀ lé wa. ẹni tí mo sọ bẹ́ẹ̀ ní ìsìn ogun ní ti tèmi o bógun bá yá ó yá ṣùgbọ́n ọ̀rọ̀ tilẹ̀ Yorùbá bó ṣe dé dúró yìí nìsín ẹnìkan kan kò tí ì wá iná àti rúùsì láàpè tí ọ̀rọ̀ kó nǹkan wà níbẹ̀ tó lè ṣiṣẹ́ ẹnìkan kò tí ì gbàjú palẹ̀ rẹ̀ kalẹ̀ ìyẹn ọ̀kan èkejì èmi wípé àrùn tí ń ṣe abọ́yadé gbogbo ọmọ ọ̀yà ní í ṣe pátápátá bàbá múlẹ̀ haúsá bàbá múlẹ̀ yíbò tàmú yorùbá jàǹdùkú àwọn tó jẹ́ pé wọ́n kó nǹkan tí ọjọ́ tó ọjẹ́ mọ́ tiwọn ọ wà láàrin gbogbo wa ara àǹtí ọba nàìjíríà jẹ ni àwọn èèyàn tó ti láṣegbé ti pọ̀ jù tá a bá tọ́jú yẹn bàbá ti gé nàìjíríà kéré báyìí ní ìsìn àwọn tó jẹ́ pé wọ́n ti mọ ẹ mọ̀ pé ṣé mélòó nù yín ló lè tọpasẹ̀ olè lórí àpáta àfẹnitọ́ bá jẹ́ olè bàbá káwọn yẹn jọba àmọ́ ìsílẹ̀kùn léwò owó wà ń bẹ̀ fún ọsibítù kò gbogbo ẹ̀jẹ̀ tán. bá a bá ṣe ní ṣísẹ̀ntẹ̀lé o kínní ó lè má lọ bí a fẹ́ nàìjíríà àbí ọmọ Oòduà nation ó lè di banana republic tó jẹ́ pé àwọn méjì mẹ́ta kan ni ọkàn máa kó gbogbo ẹ̀ jẹ tí gbogbo wa gbogbo tí yà tí wàá máa jẹ wá yóò pélé kejì ti sẹ lọ Ọlọ́run ò ní jẹ́ ká Ọlọ́run ní ṣe tiwa níbẹ̀. ọmọ olówó ọmọ olówó àkọ́kọ́ tí ṣọ́ra òun ní ọmọ ta bàtà fún ọmọ tó lówó sìn ọlọ́run ò ní sọ̀rọ̀ tiwa bẹ́ẹ̀. àṣẹ o. ẹ ṣe o professor adéfioyè ẹ ṣe adéfioyè adéfioyè ẹ ṣe mo dúpẹ́ o. mo dúpẹ́ lọ́wọ́ yín. adúpẹ́. ajagunlẹ̀ torí nígbà tẹ̀ jẹ́ ìrìnnà ọ̀pọ̀lọpọ̀ náà ló rò pé bóyá nígbà tá a kọ̀ tẹ̀ rí pẹ̀lú ọ̀fà lọ́wọ́ àti ìdà alógún ti yáàrí yẹn o. ẹ má wọrí gbógun bá yá kèsì gbóngbà tó bá yá kèsì yín. bẹ́ẹ̀ ni ẹ wá tún wá sọ nǹkan kan wọ́n jẹ́ pé mo ti wá rí pé ó ṣe pàtàkì. ẹ ẹ sọ̀rọ̀ ẹ mọ́ ẹ lọ sí ẹsẹ̀ ipá kan pàápàá jùlọ ifá yorùbá mọ̀ pé a sọ fáwọn dáadáa tó ní ifá ló gbó lómi tútù níyàwó ayé ifá tútù lómi lọ. adéyẹrí la wa láràn adétutù láwo àdífọ̀rọ̀ gbogbo là adífá fún ọ̀rúnmìlà ifá ń lọ lè é gbólómi tútù níyàwó ó ní ayé ifá tútù yìí lómi lọ ayé ifá tutù yomi lọ ọ̀run mẹ́la ẹ̀la ìṣòdè ifá ológbó lómi tútù ìyàwó ayé ifá tutù yomi lọ bẹ́ẹ̀ ni. ó yẹ kẹ́ ṣe ìṣe ìṣe ètò ṣe pàtàkì jù bẹ́ẹ̀ ni ìfọkànbalẹ̀ gbogbo ẹ̀kú tutù kò sẹ́ni fọlọ́jú. bẹ́ẹ̀ ni o lọ lójú ogun ẹ ṣeun mo rí i pé ọbabìnrin Adétókẹ́ mo rò pé ṣì lọ́rọ̀ láti béèrè ní àbí. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni olóòtú. ẹ bèrè ọ̀rọ̀ yìí. mo kí bàbá wa jagunà lẹ́ẹ̀kan mo sì kí bàbá wa kábíyèsí ọba Adékúnlé Adéròmú mo sì kí gbogbo àwọn ọ̀jọ̀gbọ́n tó ń bẹ nínú ilé nípa ọ̀rọ̀ òrìṣà lèmi fẹ́ dá sí gẹ́gẹ́ bí màmá wa làbákẹ́ ṣe bẹ̀rẹ̀ lẹ́ẹ̀kan pé kí ni wọ́n ń pè lóríṣà tí wọ́n rí léètè mọ́rọ̀ olúwo nípa òrìṣà ẹni tí òrìṣà dá sí òrìṣà dẹni yìí àwọn èèyàn máa ń fojú wo gba ẹni pé nǹkan bí ni òrìṣà kì í ṣe nǹkan bí àwọn ni àjọ̀nú àkọ́kọ́ tí Elédùmarè dá tí àwọn olóyìnbó ń pè ní áńgẹ́lì tí àwọn oníkìtẹ́nì ń pè ní áńgẹ́lì ṣùgbọ́n nípa level of education àwọn baba ńlá wa nígbà ní òrìṣà ni wọ́n ń pè wọ́n àwọn òrìṣà yìí dẹ̀ níyì àwọn ni wọ́n jẹ́ àwọn tó ń ṣe àkóso òlu kó tó di pé ọba dé tó di yé máa ṣe àlàyé mi àfikún ni ẹ má bínú ẹjọ́ o náà ó ṣọwọ́ láwọn òrìṣà yìí dẹ̀ nìyí àwọn ló ń ṣèjọba wọn dẹ̀ kí ń ṣe nǹkan wọn kì í ṣe nǹkan evil nǹkan tí ò dáa. lògùn. náà tábà wá ní nílé nǹkan tí bàbá olúwo ń sọ ọ̀rọ̀ wọn dàbí ọmọ àlè tó fọwọ́ sí júwe lé bàbá ẹ̀ because ẹni tó bá sọ pé òrìṣà náà ń sọ yìí gangan àwọn gangan náà na adé tó bá ni wọ́n ní adé ọba ṣùgbọ́n nǹkan tó ṣẹlẹ̀ nílẹ̀ yorùbá àwọn ọba ti wọ́n wá ẹ má bínú àsìkò táwọn ló ti wọ́n wá má bínú fẹ́ jẹ́ ṣàlàyé ara ẹ̀rọ bá bìnrin adídókẹ́. mo ń gbọ́ yín olóòtú. mo fẹ́ ka dẹ̀ẹ́lẹ̀ díẹ̀ nítorí tábà bẹ́ẹ̀ ń débẹ̀. ẹ ló níbi tí mo fẹ́ rí ilé ìtẹ̀ mọ́ ọ̀pọ̀ tí bàbá wa jagun náà sọ ni. mo fẹ́ ọ̀rọ̀ tó wà lẹ́yìn àwọn ọba wa gangan lọ́ ní lọ́mọ bọ́yẹ máa túnlẹ̀ Yorùbá ṣe nítorí pé most of them ti di Christian and Muslims báwo ni ìṣẹ̀ṣe ṣe fẹ́ nígbà tí ìṣẹ̀ṣe bá gbórí òun lẹ́nu ọmọ yorùbá máa kó òun la abólẹ̀ yorùbá máa pé ìyẹn á jẹ́ contribution tèmi bàbá mm-hmm. wa jágunà ipò yín ẹ jọ inú mi dùn kó ní ṣẹ̀ṣe nìyí báwo lè fẹ́ má di gáàpù yìí yìí báwo làwọn ọba wa tó jẹ́ lẹ́sìn mìíràn báwo lọ́ọ́ ìfẹ́ bá wa ṣe ìṣẹ̀ṣe yìí yìí kílẹ̀ yorùbá bó ba kíṣẹ̀dé yìí bó ba lè gòkè àgbà kílẹ̀ yorùbá gan kẹ́nu wá ba lè kò kílẹ̀ yorùbá gan kó ba lè ní mínì bìkọ́ ilẹ̀ yorùbá tá à ń sọ yìí ẹ̀sìn ìṣẹ̀jẹ̀ ló gbèrò bàbá wa dagunà ẹjọ́ báwo lè fẹ́ bá wa promulgate ìṣẹ̀ṣe tí gbogbo àwọn ọba tó tẹ̀ fẹ́ róníṣẹ̀ṣe sójú yìí yìí báwo kí ni ẹ má bínú sa ọ́fíìsì yìí yẹn jọ ẹ bá wa mọ gbọ́dọ̀ ẹ máa lò láti bá wa bíríìjì gáàpù yẹn láàrin ìṣẹ̀ṣe àtàwọn ọba tí ò kì í ṣe oníṣẹ̀ṣe nítorí pé kò sọba ìlú tí ò ní tí wọn ní ṣèṣẹ̀ṣe ń bẹ bọ àwọn ọba yìí gan wọn dẹ̀ fẹ́ kí ṣẹ̀ṣe gan gbogbo ara wọn ló ní kábíyèsí olúwo bọ mo mọ̀ yín pé as time goes on Ọlọ́run á fọwọ́ tọ́ wọn lọ́kàn ẹ ṣeun o mo dúpẹ́. àdúgbò ẹ ṣeun ṣeun o ìbéèrè yín ṣe pàtàkì lọ́pọ̀lọpọ̀ tẹ rí ṣe é mọ̀ pé ẹnìkan ò lè dára rẹ̀ fọba jẹ ṣe rẹ́ nìkan tó jẹ tó ẹyẹ rọ́bà kankan tó fira rẹ̀ jẹ kò sí ibi tí ara tí mo sọ ń pa ọ̀rọ̀ Nàìjíríà àti Oòduà nation ni o ó ṣe wá jẹ́ pé ọba yẹn nìkan lẹ̀ ń bá wí àwọn tó fi jẹ́ ń kọ́ ṣé àwọn ọmọ pé ẹ̀ṣẹ̀ tí ń hù ní ẹ̀ṣẹ̀ pé wọn ọmọ ẹ̀ṣẹ̀ tí ń hù tí ń tí ń tí ń sìn wọn fi jọba kún tó fi jọba ṣe é rí ó hmm. kí a tún ká ronú sí ọ̀rọ̀ bá a ṣe gbé àṣà àti ìṣe Yorùbá lárugẹ inú mi pé ní orí fórọ́ọ̀mù tá a ti ń sọ̀rọ̀ yìí gbogbo ẹ̀yin tá wà Brazil gbogbo àwa tá wà bí káràmọ́sìkì fòṣà ní ti tèmi o mi ò ní ṣe nǹkan kan mi o láti jọ mo ti dáyé ẹ̀sìn ilẹ̀ Yorùbá lè ní ṣe mi ò lè ṣe nǹkan mi tó bá di ìgbà ọlọ́jọ́ bá dé ṣé n bá jẹ́ àjùlé ọ̀run àbí ibikíbi tí n bá wà tí ọlọ́run kan jókòó kalẹ̀ tó lóun ní Jesus Christ wípé ẹni tó róhun ọ̀gbà ń gbọ́ wípé mo lọ inú náà yẹn inú náà yẹn gan mo fẹ́ lọ torí ìwà lẹ́sìn ẹni ọba ti gbélé ayé rẹ̀ lórí òótọ́ tí ò jalè tí ò gúnbẹ tí ò ṣe gbogbo wàkíwà kẹ́nìkan wá ní pé gbogbo yẹn ò ṣe pàtàkì n tó ṣe pàtàkì nìyẹn àti ẹlẹ́sìn ìbílẹ̀ ni o àtẹlẹ́sìn kiri yó ni o hmm. àtẹlẹ́sìn alákatakítí ni o ìwà ní kókó ó yẹ ká wá ọ̀nà bá ṣe tún ọ̀rọ̀ ìwà ilẹ̀ Yorùbá ṣe gbogbo ilẹ̀ Yorùbá pátápátá ní òní àti gbogbo Nàìjíríà pátápátá lónìí àwọn oníwàkiwà wọ́n kún bẹ́ẹ̀ ó yẹ ká wá ọ̀nà tí a fi gbìyànjú ká fi tún ìwà àwọn èèyàn ṣe ipa tèmi ń kó tí mò ń gbìyànjú díẹ̀ láti kó níbẹ̀ ni pé nígbà mo ti jẹ́ ọmọ ọdún mẹ́ta lèmi tí ní ifá ní ṣe nígbà mo parí high school tí mo ọdún nígbà jamb la mọ̀ ṣe láti lọ university nàìjíríà nígbà mo gba jamb form mo wò ó mo ti mọ̀ tẹ́lẹ̀ náà kò mọ̀ síbi kankan yunifásitì kankan téèyàn ti lè lọ kọ́ ifá mo lé mi ọ̀ lọ kí n máa lọ kọ́ yunifásitì máa lọ yunifásitì kan sí bàbá dúró ko ogún tèmi náà gbìyànjú kí n lè kí gba ẹsẹ̀ nu olùkọ́ kan ntí kọ́dà mẹ́wàá ntí kọ́dà mẹ́ ìdá ogún iye tó yẹ nǹkan wà lọ lọ́dún mẹ́rin kan yunifásitì kan mo lé mi ọ̀ àwíṣẹ bá wò ó nígbà tó bí ọ̀sẹ̀ kan wọ́n bá ní ọ̀dà Eh, program kan wa tí wọ́n ń pè ní certificate in Yorùbá oral literature tó jẹ́ pé okúkú tí kọ gbogbo fátọ̀ ń kọ́ ọ̀dọ̀ mi náà ló ti ń kọ́ babaláwo kan wà tí ọmọ kọ yín fáńbẹ́ àwọn kò fẹ́ sọ ní fáfitì wọ́n wà bẹ́ẹ̀ tí wọ́n mọ kọ ní bẹ́ẹ̀ máa ṣàtúpalẹ̀ ọdún kan kúkú ní ṣe yẹn bọ́ọ̀ bá fẹ́ kàwé mọ́ ọṣà lọ ilé ẹ̀kọ́ eh, secondary lọ nígbà mo oṣù kejì nínú sàtífíkẹ́ẹ̀tì yẹn àkọlọ wọn àwọn eh, òkú tí èé fọhùn yí ọmọ ṣẹ òkú tí èé fọhùn yí ọmọ ṣẹ bàbá ìbá ti dá wa lóhùn lẹkùlé òkú tí èé fọhùn yí ọmọ ṣẹ babalọlá adébóyè ìfàtóògùn àwọn tó mọ fábíyì ti yẹn ni mo fẹ́ mọ kúrú ẹ̀ rí bàbá fàtóògùn kò lọ iléèwé kankan rí nígbà tí ó fi pé ọmọ ogún ọdún ó ti kọ́ ara rẹ̀ ní bóun ṣe lè kọ yorùbá wọ́n dìsáìnì ọ̀tọ́gráfì tí wọ́n fi ń kọ èdè yorùbá fúnra wọn babaláwo sí ọ̀tẹ̀ sùkúù rí láti ìjọ́ ti délé ayé wọ́n di pòfẹ́sọ̀ ní Ifẹ̀ ó di pòfẹ́sọ̀ nìbàdàn tó ń kọ́ àwọn èèyàn ní ifá ọ̀fẹ́ tó èèyàn igba tó jẹ́ pé ifá tí wọ́n gbà látẹnu fátóògùn ni wọ́n ń lò tí wọ́n fi di pòfẹ́sọ̀ ní Harvard ní Harvard ní gbogbo ilé ayé bàbá fátóògùn ló kọ́ wa ní ifá lórí program lórí sàtífíkẹ́ẹ̀tì yẹn ìgbà yẹn mo wá rí i pé àṣẹ ń jẹ́ àròjinlẹ̀ tí wọ́n ń pè philosophy òun ni kókó tí ifá ń jẹ́ ìyẹn mo fi lọ ṣe philosophy ṣùgbọ́n láti gbà ń wo number one kókó tí mo fẹ́ fi lé ayé mi ṣe ni ọ̀nà bí a ṣe gbé ifá àti òòṣà lárugẹ tí ó fi di nǹkan tí yó wà fún gbogbo ayé inú mi dùn láti sọ fún yín pé ní oṣù tó kọjá yìí a bẹ̀rẹ̀ hmm. ẹ̀kọ́ gíga ní orí ifá òòṣà àti ewé ifá yunifásitì ó ti wà accredited ní amẹ́ríkà ẹnikẹ́ni tó bá fẹ́ afá ìyẹn lè gba bachelor's degree ní ifá bachelor's degree inú ẹ̀rìndínlógún bachelor's degree nínú ewé àti egbògi bachelor of Ifá studies bachelor of Orisha studies bachelor of Orisha herbology ifa dot university ẹ lọ yẹ̀ wò ẹ ah. tó bá fẹ́ kọ́ ọmọ ẹ ẹ tí ó bá sì fẹ́ ṣe tí ó sì fẹ́ kàwé dé ọ̀rọ̀ ilé ẹ̀kọ́ gíga tọkàn fẹ́ máa ń pa àṣà àti ìṣe ẹ lọ dot net òrìṣà àbá àwọ ẹ mọ̀ pé àwa àwa ò àkúkú mọ̀wé kankan lọ títí òrìṣà yẹn ò ní h nínú orisa dot net bó ṣe yà kọ òrìṣà lákọ ipa táwa ń kó nínú irú àwọn tó rò bóyá kò sóòṣà kankan pé bóyá torí wọ́n ti dépò gíga wọ́n lè gbàgbé wọ́n ṣe mọ̀ págbà tó bá jàjẹ́ ìgbẹ̀yìn tó bá jàjẹ́ ìwẹ̀yìn ọmọ lè rúgbà ara rẹ̀ délé ẹ̀tọ́ bá fẹ́ gbé òòṣà lárugẹ òun láti mọ̀ wípé níta ń pè ní ẹ̀sìn òòṣà yìí ó ti ju ọ̀rọ̀ nàìjíríà lọ ó ti gba gbogbo ilé ayé kankan ẹnìkan lè sọ fẹ́nìkan Brazil pé kò sí ti ń jẹ́ òòṣà ẹnìkan ó gbàgbọ́ irọ́ táwọn kan pa aláwọ̀ àmọ́ gbọ́ kan ara wa gbóná sí. Si a lọ momi tútù ntọ́ yẹ ká ṣe ni pé kí la lè ṣe ní ọjọ́ iwájú láti rí pé àwọn tí ń fọba jẹ wọn ò fi wá àwọn èèyàn báyẹn jọba mọ́. sáwọn ọmọ tẹ́lẹ̀ pé irú ẹ̀sìn tí ń ṣe ni tí fi lọ fi jọba wọ́n mọ̀. ẹ ṣeun o. ẹ ṣeun o wọ́n mọ̀ pé àwọn àwọn èèyàn bíi mélòó kan wà lórí kíní wa tí ò gbọ́ Yorùbá ṣùgbọ́n ẹ má bínú o. mo sọ ní èdè wa ń sìn fún ẹbí ẹ ẹ jẹ́ kí n túmọ̀ fún ọ díẹ̀ ẹ kí wọn tó wà lórí lórí ìkànnì àwọn jẹ́ kí n wò wọ́n ná torí mo rí i pé àwọn ọ̀dọ́ ti kúrò náà Brazil náà tó bá wà nígbà yìí náà olùkọ́ wà ń bẹ̀ mọ́ wọ́n ti lọ. Eh, àwọn náà àwọn eh, eh, gbọ́ yorùbá díẹ̀ díẹ̀ náà <laughs> àwọn àyímọ́ náà ni pàṣẹ pòfẹ́sọ̀ ẹ kú ẹ kú làákàyè ẹ kú ẹ kú ọgbọ́n ẹ tún wá ohun tẹ tún wá sọ nísìnyí tó tún wá tún wá tóbi níwájú wa ẹ tún fi múnú wa dùn ní wípé wọ́n fẹ́ máa fún wọn ní oyè lórí fala amẹ́ríkà oyè lórí richard studies amẹ́ríkà múra gidigidi gan ni gbogbo akitiyan yẹn àti rí pé ti ń ní eh, èsì gidi ni ó o. Hello. Hello. You left has Hello. Yeah, I left. I left. I left. Eh. Owó tí mo tún professor. Huh? Mr. Adéyínká gbogbo ń tẹ̀sí oh, là ń gbọ́ mute mic yín o. Ohun tí mo wá ní ìbéèrè kékeré kan ni wípé pàápàá jùlọ lọ́wọ́ ìfadé. Ṣé dandan ni kó jẹ́ pé ní tó bá ń ṣe ìṣẹ̀ṣe ló lè kọ Ifá ni? Ṣé Ifá ṣé ẹ̀sìn kan ni kí ò tiẹ̀ ìṣẹ̀sìn ṣé kò lè lóun fẹ́ lo ọgbọ́n inú ifá kó náà tiẹ̀ kọ́ ifá kó òun mọ̀ fá kó òun dẹ̀ máa lo ifá kó máa tọ̀ sọ́nà. ẹ ṣeun o ṣe rí kìnìún wà tí gbólóhùn kan wà tọmọ jẹyọ nù fa gan-an Ifá ni afinimọ̀nà ọmọ aráyé mọ́tò Ifá yunifásitì ni Ifá ni afinimọ̀nà ọmọ aráyé a wá ṣògbú fọ ẹ̀ sí Gẹ̀ẹ́sì a Ifá is the GPS of life àtẹ̀yàn jẹ́ ẹlẹ́sìn ni o àti ẹni tí ọ̀jẹ́ ẹlẹ́sìn ni o Ifá ó fìyàn tọ́nà kò pọn dandan kó jẹ́ pé gbogbo ẹni tó bá fẹ́ lo ifá láti fi tún ilé ayé rẹ̀ tò ni ó di pé òun fẹ́ di babaláwo àbí ìyá nífá ifá ó sì fi yàn mọ̀nà náà ṣùgbọ́n ẹ rántí pé kó tó di wípé àwọn èèbó wọ́n bẹ̀rẹ̀ sí kó àwa èèyàn dúdú lẹ́rú kó tó di wípé àwọn ẹlẹ́sìn èèbó àwọn èèbó funfun wípé wọ́n dé àárín àwa Yorùbá tí wọ́n bẹ̀rẹ̀ sí í gbilẹ̀ gbogbo ẹnikẹ́ni tó jẹ́ ọmọdé nílẹ̀ Yorùbá fún bí ọmọ ọdún títí tí wọ́n fi pé bí ọmọ ọdún méje àti mẹ́fà Ifá ni wọ́n fi máa kọ́ wọn ní nǹkan gbogbo àwọn ìtàn Ìjàpá tẹ̀ ń gbogbo àwọn àlọ́ àjàpá tá à ń kọ́ yẹn inú ìtàn Ifá ni gbogbo wọn gbogbo àwọn púpọ̀ nínú àwọn ìtàn táwọn èèyàn máa pa ní àlọ́ àti ààbò ìtàn láti inú fani o gbogbo àwọn ìtàn kéékèèké yẹn nǹkan ọmọ ní bá a ṣe é hùwà nǹkan ọmọ ní bá a ṣe é gbé nǹkan wa ní àjọgbé ní àárín aṣùwàdà ènìyàn ó kún ara tí gbogbo ọ̀rọ̀ nàìjíríà àti ilẹ̀ yorùbá tí ò fi tó fi rí bó ṣe rí ìpìlẹ̀ ọ̀rọ̀ àkọ́bẹ̀ ara sí. Si ìpìlẹ̀ ọ̀rọ̀ tó bá ti ṣí pàkà wọn àpọ̀ mọ́ nígbà tó jẹ́ pé ní ìsìn àti ara àwọn ọmọ tó jẹ́ pé ọmọ títí ń kọ́ Yorùbá tó jẹ́ pé Yorùbá wọn sọ nílé ó dé ọmọ ọdún márùn-ún ó dé iléèwé tíṣà wọn bẹ̀rẹ̀ sí sọ Gẹ̀ẹ́sì sí kìnní kan Gẹ̀ẹ́sì tí ò gbọ́ dáadáa ọdún kìnní kejì tọmọ fi wà níléèwé ìdajì tí tíṣà sọ kò yé wọn àmọ́ kọ́ wọn léèbó àmọ́ kọ́ wọn Gẹ̀ẹ́sì wọn mọ kódà pàápàá láwọn ibìkan títí dìsìn wọ́n ní ẹnìkan kan gbọ́dọ̀ sọ vernacular ní yorùbá wá di vernacular púpọ̀ nínú àwọn tí ń bá ti ń sọ̀rọ̀ Oòduà nation Oòduà nation omi inú wọn kò lè sọ̀rọ̀ fún ọgbọ̀n ṣẹ́jú láì sọ gẹ̀ẹ́sì ẹ̀rí gbọ́rọ̀ wa bẹ̀rẹ̀ sí wọ́ ó di dandan ká mọ̀ wípé ẹ nǹkan kí nǹkan tá a bá ti pè ní yorùbá òòṣà ní kókó rẹ̀ tá à ń pè ní òòṣà òun ni kókó ohun tá a fi mọ ohun tó jẹ́ yorùbá ṣe mọ̀ pé ó kọ yorùbá yẹn gan-an àwọn haúsá ló sọ wá yorùbá ṣe mọ̀ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé yorùbá yìí ṣe ọ̀rọ̀ yorùbá tá à ń pè ní yorùbá yẹn láti inú èdè àwọn haúsá ló ti wá yorùbá wá la di yorùbá n táwa ń pera wa tẹ́lẹ̀ kó tó di pé wọ́n sọ wá yorùbá ni ilẹ̀ káàárọ̀ òjíire tàbí ọmọ oòdùà gbogbo orúkọ àwọn kéékèèké báyẹn ó dìgbà tá a bá kọbi ara sí ipa tí èdè kó nínú bá a ṣe ń ronú èdè kéékàn ṣe a fi ń sọ̀rọ̀ lásán èdè tá a bá ń sọ ó ní bó ṣe tú ilé ayé palẹ̀ yóò ní tí ń sọ fún wa ń pa táàrí ilé ayé ó dìgbà tí a bá gbé èdè yorùbá lárugẹ tó jẹ́ pé gbogbo ọmọ yorùbá pátá nílé lóko lẹ́yìn odi ló lè sọ yorùbá dènà tí wọ́n lè ronú ní yorùbá tí wọ́n lè kọ ọ̀rọ̀ ní yorùbá ẹ jẹ́ fún gbogbo wa ní iṣẹ́ kan tá a ṣe kí gbogbo wa tá a bá kú òbí lónìí wọ́n fẹ́ ká gbìyànjú kíkọ̀ọ̀kan ní wa ọkọ̀ ojú ewé kan hmm. lórí iṣẹ́ téèyàn ń ṣe ní Yorùbá iṣẹ́ tẹ̀ ń ṣe tẹ̀ ń ṣe nílé ayé ẹ̀kọ́ ní Yorùbá kódà pàápàá àwọn mẹ́wàá nu wa níbí tí ò lè yan orúkọ wọn lẹ́wọ̀n tí wọn ò lè máa bí wọn máa rìn tí wọ́n fi sórúkọ wọn wọn ò nígbà tẹ́ni nǹkan kan kọ́ wà. sọ wá yà wá lẹ́nu wípé àwọn kan wọn ò ipa tí ó ṣàkóso ilé ayé wa ilé la ti kẹ́ ṣọ́ọ̀rọ̀ dé kí gbogbo wa ká bẹ̀rẹ̀ sí máa gbé àṣà àti ìṣe Yorùbá lárugẹ ibi tí ìlọsíwájú wa gẹ́gẹ́ bí àwa èèyàn dúdú bí ó ti bẹ̀rẹ̀ nù púpọ̀ ní àwọn tí ń bẹ tó fẹ́ ká gba orílẹ̀-èdè ní ìtuntun òmí inú wọn wà tó jẹ́ pé ọjọ́ ajé ni àìkú ni gbogbo ẹ̀ ni gbogbo àwọn bá ń lọ bíṣẹ́ wọ́n mọ̀ gba rìbá wọ́n mọ̀ kó àpò wọ́n gba rìbá wọ́n kó àpò wọ́n mọ̀ yí nọ́mbà nú ilé ìfowópamọ́ kan sí kan wọ́n mọ̀ kówó jẹ nígbà bá Sunday wọ́n lọ bá Jésù Kristi olùgbàrá yéye kọ́ dáríjì àwọn o bàbá rí wọ́n tuntun gbogbo ẹ̀ ṣe. Hmm. tá a bá fi àwọn yẹn sí ètò ìjọba kẹlẹ rò bóyá wọn ó ṣe ẹgbẹ́ ògùn jáde kí wọ́n fògùn búra káwọn ẹni tí ó dán wò. kókó tí mo sọ ni wípé a ní àwọn olórí wa ọ̀dà àti gbàgbé pé ọ̀pọ̀lọpọ̀ ní àwa èèyàn wa gan àsùnwọ̀n. ó dìgbà tí gbogbo wa tá a bá bẹ̀rẹ̀ sí kó ọ̀rọ̀ ìwà ẹ̀sìn àṣà ìṣe Yorùbá tá a gbélé kàn tá a mọ̀ pé kókó ohun tí ń jẹ́ ẹ̀sìn Yorùbá kì ṣe pà ń bọ Ògún kan kì ṣe pà ń bọ ya kan kì ṣe pà ń bọ Olódùmarè kan tá ń jẹ́ fílẹ̀dùmarè lẹ́bọ ìwà ìní ẹ̀sìn ó dìgbà tá a bá tún ara wa tẹ̀ tá a tún ìwà ara wa ṣe tá a wá wá ọ̀nà tó jẹ́ pé a fi mú àwọn ohun tó ṣe pàtàkì nípa àwà yẹn tá a fi sínú ètò ìjọba tá a gbé kalẹ̀ ká tó ní lọ síwájú o bá a bá ṣe bẹ́ẹ̀ òtún bá ń tẹ́ni gbogbo ohun tá a bá dánwò ẹni tó bá fẹ́ mọ̀ ń pa àṣà tó fẹ́ mọ̀ ń pa ìṣe tó fẹ́ mọ̀ ń pa bí ifá bí ó ṣe fi òun mọ̀nà ẹ jẹ́ ń gbọ́ àtòyìn sọ́nà ẹnikẹ́ni gbogbo ilé ayé á fi wọ́n sọ́nà nílẹ̀ nàìjíríà á fi wọ́n sọ́nà nígbà tá a bá fún ra wa ní òmìnira fún òmìnira tá a gba ara wa nílẹ̀ lọ́dọ̀ ká máa ronú ní ìlànà tó yàtọ̀ sí wípé ìwà ló ṣe pàtàkì jù nílé ayé wa ó dìgbà tá a bá bẹ̀rẹ̀ sí í ṣe yẹn que Yorùbá àti que que ò tó tó. ṣeun ẹ ṣeun Àjàgùnnà ah mo máa sọ fún yín pé <laughs> in fact <laughs> mi mọ tí mo lè sọ tán lórí. ọ̀gbẹ́ni Adéyínká ẹjọ́ tí mo lè sọ̀rọ̀ ń sìn. ẹ ní sùúrù ẹ máa sọ̀rọ̀ ẹ máa sọ̀rọ̀ mo ti Eh, ẹ ṣeun gan eh, ẹ jẹ́ kí bàbá wa ń sọ̀rọ̀ kí lorúkọ yín yẹn náà òkè sorúkọ yín àti bàbá wa alábí bàṣírù. bẹ́ẹ̀ni alábí bàṣírù ọmọ àjọlá yẹn lè mú jẹ àtọkẹlẹ tí sọ̀rọ̀ kí bàbá wa oníṣẹ́ wa fọgbọ́n mu. ẹ ṣe wo. ìwé a máa jẹ́ fún yín o olùdarí wa pẹ́ ọ̀rọ̀ tí fẹ́ sọ màá lọ sínú ìtọ̀ díẹ̀ kó lè yé gbogbo wa wọ́n ní òní òun jáde bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ó gbà lọ́rọ̀ àdádé àdádé ṣẹlẹ̀ pẹ̀lẹ́lẹ́pẹ̀ pẹ̀lú àkárìbò tí ọ̀nì fi jáde gbogbo ọba ilẹ̀ Yorùbá gbogbo ọ̀nà kò láàfin ẹ̀jẹ̀ wá ń ṣẹ̀ káàkiri gbogbo ilẹ̀ Yorùbá àwọn ọba òwárè láti nǹkan láti jókòó láti sọ̀rọ̀ ẹ sọ̀rọ̀ kan lóòótọ́ pé referendum referendum tá a bá fẹ́ ṣe kí ló jẹ́ káwọn ọba wo òde jókòó láti ṣe àpérò pé ilẹ̀ Yorùbá báyìí kí ló kàn tó kàn wá tá a fẹ́ ṣe because a gbọ́dọ̀ yanjú ọ̀rọ̀ yìí because ẹ̀yin náà bẹ̀ jẹ́ sọ̀rọ̀ yìí ẹlẹ́rọ ara ní lóòótọ́ ẹ̀ lè fara mọ́ Nàìjíríà gbogbo wa ni but ìmọ̀ràn yìí nìkan ò jọ bọ̀rọ̀bọ̀rọ̀ kálá pé pé Olúbàdàn Olúbàdàn pé Aláàfin kálá àfi pé Àwùjalẹ̀ wọ́n ní ìgún wo ìkòrògbò ògùn tá a bá jìjọ wò gúngún ló ń gún kí ló ṣe nira táwọn ọba wo lè jókòó láti sọ pé níbi tọ́rọ̀ yorùbá kàn sìn nǹkan tó kù nìyí ìbéèrè kan máa kọ́kọ́ béèrè bàbá yorùbá lájọ ń sọ yìí kí ló ń pè lórílẹ̀-èdè ni èdè tá à ń sọ nàìjíríà ò ṣe orílẹ̀-èdè wa tá a bá lè tètè yanjú ọ̀rọ̀ yìí ó máa dáwó máa tẹ̀sán wọ́n tẹ̀sán pé ọmọdé òṣèlú àgbò tó yẹ wọ́n bá ti fagídí tinú wọn ṣé pé kíní kíní ìyapa wo níka ẹ ti wà ní ipò ọlọ́ọ̀ ti gbé ga ẹ̀jẹ̀ tó dẹ̀ wà lára yín ẹ̀jẹ̀ Yorùbá gidi ni torí tó bá sọ̀rọ̀ pé kíyàn sọ̀rọ̀ lórí ẹ̀sìn bàbá yìí jẹ́ kan nù bẹ̀ wọ́n dẹ̀ tó pé mi ò kí ń dá pèlè kó ṣe àjọdá ẹ̀yin ní ẹnu láti sọ̀rọ̀ àwọn bàbá ní láti jókòó láti sọ̀rọ̀ kò ṣe pé kọ́ máa fò pariwo la kàn ń pa lásán mm. àwọn ní náà láti jókòó fúnra ara wọn kó sọ pé níbi tọ́rọ̀ Yorùbá kan sìn ìyẹn kan káwá padà sórí oyè jẹjẹ ajaguntan inú ilé òótọ́ bàbá wa but yorùbá sọ pé ẹni tó bá lòun ò ní jagun bó ló máa jà yorùbá lòun fẹ́ jagun sìn adébítọ́rọ̀ wa kàn sìn tígbì ò bá ṣe pé mo kà píyà wọn ní ara ká mórí wa àbá wa dẹ̀ gbéra wa kalẹ̀ tí ogun gbà tó gun bá ṣẹ̀ wá tẹ̀yìn ogun wa lẹ́nu ni bàbá wa ogun máa wọlé yorùbá o ọlọ́jà àṣẹgun ni tó dẹ̀ tó bá pèpè àfogun ló ṣẹ́gun ìyẹn ló pé kí la lè ṣe táwọn ọba wa máa fi rí jókòó láti fẹnu pọ̀ síbì kan tó bá tiẹ̀ láwọn òbá tiẹ̀ wá ṣe kọ́ tiẹ̀ sọ jáde ká má máa mú ẹ̀ fún lórí wọn mo rò pé yẹn clear ẹ béèrè béèrè kan bàbá ẹ ní constitution wo làwa Yorùbá fẹ́ operate bàbá gbogbo ìlọsíwájú tó bá lẹ̀ Yorùbá before nineteen sixty ni o constitution àtàdé ló ń bẹ̀ nineteen fifty nineteen fifty two to nineteen sixty ni ìgbà tá a gba òmìnira nineteen sixty ọdún kejì náà fi tó lórí wa sẹ́wọ̀n ọdún kejì ìtọ̀ yìí náà dẹ̀ yẹ yín tó bá ní nǹkan tá fẹ́ lò àgbẹ̀ constitution ta lò nineteen fifty two ta kọ́ University of Ife ta fi kọ́ tìbàdàn ta fi kọ́ kòkó house àgbẹ̀ yẹn jáde so bàbá lórí ìbéèrè yẹn because ó ń rú mi lójú pé níbi ipò tẹ́ dé ó yẹ kẹ́ mọ̀ bọ́tẹ́ ìbá mọ̀ náà kò sẹ́ni ẹyọ kan mọ̀ tán so lórí yẹn ìbéèrè méjì yẹn ni pé báwo làwọn bá wá ṣe lè jókòó láti sọ pé kíní àní tó kù náà bẹ́ẹ̀ ni pé kíní ta ló fẹ́ fún wa ní referendum because mi ò fẹ́ sọ ìbò but màá gbé wọ́n ní ẹni tó make peaceful change impossible ó make violent change invitable because táwọn bá jẹ́ ká jókòó sọ̀rọ̀ àfàwòyà àdẹ̀fà gbogbo ẹ̀yà bàbá wa ẹ pẹ́ fún wa ọlọ́run lè yẹ ẹ̀dá wa pẹ́. ẹ ti wo àdúpẹ́ ẹ ti ṣe fún ìbéèrè yín. ẹ jẹ́ kí wọ́n sọ bí wọ́n ti ń pè tán ti ń sọ̀rọ̀ sà àdórúkọ àmọ́ bí wọ́n ti ń sọ̀rọ̀ láti ìlú wo lọ́n ti ń sọ̀rọ̀. ẹ dákun ìlú wo lẹ ti ń pè. láti London lèmi ti ń pè London mu wa láti London. but Àwórì lèmi ọmọ Èkó ni mí. ẹ ṣeun àdúpẹ́ o ṣe rí ìkíní àwọn ọba ọyẹ kí tá a bá fẹ́ ọ̀rọ̀ referendum ọ̀nà kan tá a lè gbé kalẹ̀ ni ẹ a lè sọ fún a lè gbé ìmọ̀ràn yẹn kalẹ̀ fún àwọn ọba ṣùgbọ́n ẹ máa rántí kinní kan o tá a bá fẹ́ kí referendum tí ó constitution àbí referendum ó ṣiṣẹ́ dáadáa àwọn tó ní. Ni ìmọ̀ nípa oríṣiríṣi nǹkan lápè lápè papọ̀ tí ó draft nǹkan kan tá a wá adopt so iṣẹ́ tá a ṣe ọ̀dọ̀ wa ló yẹ ó ti bẹ̀rẹ̀ a wà lọ bá àwọn ọba pé ọdẹ àwọn kìnìún báyìí wà o ẹ̀jẹ̀ àgbè jáde ọ̀nà kan nu ọ̀nà míì ni pé ní ìsìn bá a ṣe ń sọ̀rọ̀ gbogbo àwọn ẹgbẹ́ tí wọ́n ní àwọn fẹ́ kí ilẹ̀ Yorùbá ó yapa wọ́n mọ̀ wọ́n ti máa tó súnmọ́ igba ní ìsìn gbogbo wọn lè darí ìjà papọ̀ wọ́n bẹ̀rẹ̀ conference wọ́n kọ constitution kan ìkànnù àwọn ẹgbẹ́ yẹn nígbà wọ́n fi nígbà ìkànnù àwọn ẹgbẹ́ yẹn tó ṣe pàtàkì nígbà tí wọ́n fẹ́ bẹ̀rẹ̀ rẹ̀ nígbà ara ìgbà wọ́n fẹ́ bẹ̀rẹ̀ rẹ̀ kọ́ ìgbà tí wọ́n yẹn ni olórí tuntun kan olórí yẹn pè mí tẹ́mi sì sọ fún wa náà nìyẹn pé ẹ dákun ọ̀dà o n tẹ́ fẹ́ rí ipò tó yára ọlọ́run gbé tẹ́ àwọn èèyàn fi yín sí ipò tó ṣe pàtàkì ní o nǹkan tá a bá lè ṣe láti ràn yín lọ́wọ́ ààrẹ dì láti ṣe o ṣe nǹkan kan o ṣùgbọ́n kíní kan ni o kí constitution tá a fẹ́ ká ní tí nǹkan kan ó fi lọ síwájú àgbúrò wọn dùn ní títí a ṣe ń sọ̀rọ̀ yìí gbólóhùn kan tá a ní níjọ́ yẹn náà láti ìní sínágbà tá a sì sọ̀rọ̀ pa constitution àwọn ẹnìkan kan dá sí mọ́. púpọ̀ nu wàhálà tó wà nílẹ̀ òní yẹn ọ̀rọ̀ kejì tẹ́ sọ tẹ́ sọ ń pa ọ̀rọ̀ constitution ṣé ẹ̀yin rò bóyá British system ọ wá work láyé jọ̀hún ṣé British system ó lè ṣiṣẹ́ nílẹ̀ Yorùbá ibi tí British system ti lè ṣiṣẹ́ ni àwọn tó jẹ́ pé ọba kan ni wọ́n ní tó ti wà ńlẹ̀ tó ti ń ṣàkóso gbogbo nǹkan tó ti jẹ́ pò gbogbo èèyàn kan sáárá sí ìyẹn ti wà nílẹ̀ Britain ti pẹ́ kò lè ṣiṣẹ́ nílẹ̀ Yorùbá ipò ṣiṣẹ́ ọ̀tí gbogbo lọ́síwájú tílẹ̀ Yorùbá ní kinní kankankan ó ti wà ńgbà yẹn tó yóò dàbí ìgbà tó ṣiṣẹ́ ńgbà yẹn ni pé àwọn tí ń kówó jẹ wọn ọ̀pọ̀ ìbẹ̀rẹ̀ Nàìjíríà sì ni tí nǹkan kan bá ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ tí wọ́n ní tán tí àyà bá dé owó dé tó wó pọ̀ tí wọ́n lówó ná tí gbogbo èèyàn ń kó jẹ tí díẹ̀díẹ̀ sì ń kù tí wọ́n ná lórí iṣẹ́ tó yẹ wọ́n ṣe àléébù tí ń bẹ lára tí wọ́n ń ṣe kò ní hàn lọ títí. tá a bá lọ wo ìtàn ilẹ̀ Yorùbá ìdẹ̀tàn ilẹ̀ Nàìjíríà àwọn èèyàn míì wà tó jẹ́ pé iye tí ìran owó tí wọ́n kó jẹ tí ìran dìran wọ́n ná títí di òní ní ìgbàgbà tàbòmìnira ni wọ́n kówó yẹn jẹ British system kò lè ṣiṣẹ́ ní Nàìjíríà kò lè ṣiṣẹ́ nílẹ̀ Yorùbá nítorí kíni ọba tí ń bẹ nílẹ̀ Yorùbá ní ìsìn mélòó ni wọ́n èwo nu wọn láàmú pé ọ̀dà tí wọ́n bá ṣe òfin tán ọlọ́run ṣe Britain lẹ́yìn ń gbé ẹni gbogbo ń tá a bá pè ní òfin nílẹ̀ ní Britain bí wọ́n bá táwọn olófin tí wọ́n bá jíròrò tán tí wọ́n kọ tí wọ́n fẹ́ kọ bí ọba Britain ọba sáyẹ̀nsì kò lè kò lè jófin láéláé ọba wo ni ọmọ sáyẹ̀nsì ti ilẹ̀ Yorùbá tẹ́ ní ká lọ adopt to business system èmi ò ní òṣèré ṣe ṣùgbọ́n tí mò sọ ni pé bá a bá mú british system tá a la kọ́pì ẹ̀ ká gbé sílẹ̀ yorùbá ìkíní àwọn ìpìlẹ̀ tó wà ní ti britain tó jí ó ṣiṣẹ́ ń bẹ̀ kò sí nílẹ̀ yorùbá ọba tá a ní ọjẹyọ kan lọ àwa láti ronú sí pé ọdẹ nínú gbogbo àwọn ọba tó wà nílẹ̀ yìí o ìwé lánìí ọmọ ní ojú olórí gbogbo wọn ó lè ṣeé ṣe o àbí ká ní ọ̀dà bóyá gbogbo àwọn ọba tí ń lọ bíi ìgbà mẹ́ta tí ń bẹ̀lẹ̀ Yorùbá gbogbo wọn ni ọmọ sáìnì òfin kó tó dìde ọba ṣé yẹn lè ṣiṣẹ́ ni kò lè ṣiṣẹ́ British system ò lè ṣiṣẹ́ láíláí tẹ bá rò bóyá lè ṣiṣẹ́ tẹ fi rò bẹ́ẹ̀ kò ju pé Britain tẹ̀ ń gbé ó ṣiṣẹ́ níbẹ̀ àwọn ti wá nǹkan kan tí wọ́n òfin ìtòjọba kan tó bá àṣà ìṣe ìwà tí wọ́n kù tí wọ́n ń lò bẹ́ẹ̀ ní nàìjíríà o kò lè ṣiṣẹ́ láéláé nílẹ̀ yorùbá o kò lè ṣiṣẹ́ láéláé a ní láti wá ọ̀nà tá a fi wá ètò ìjọba tí ó ká tí ó kó ipa táwọn ọba kó yóò gbé yóò fi sínú ẹ̀ ọba tó bá fẹ́ mọ hùwàkíwà á ní ètò òfin tí wọ́n fi lè rọ ọba yẹn lóyè Eh, ọlọ gbogbo irú àwọn nǹkan kéékèèké báwọn ló yẹ wà ní constitution british system ò lè ṣiṣẹ́ kò sí tàbí ṣùgbọ́n àti àbẹ láti inú agbada àbọnú náà nìyẹn tàbá ló lákàn adopt bó ṣe wà o. ṣeun ẹ ṣe bàbá wa ṣé ẹ gbà mí láyè láti sọ méjì sí nǹkan tí bàbá sọ ẹ jọ afẹ́ aníbèrè o. kò ṣe pé bóyá ti british mo sọ pé ní nàìjíríà gbọ̀ngàn ní nineteen fifty two yẹn nígbà ní gómìnà general tó jẹ́ ọ̀ni because mi ò relate ní nǹkan tó ṣẹlẹ̀ ní nàìjíríà gbọ̀ngàn gómìnà general tó jẹ́ ọ̀ni amolórí wa àbí táwa fẹ́ dàtọ̀ ní amolórí aládéládé ilẹ̀ yorùbá àtàfẹ́ dàrú ìyẹn lórí yẹn and òfin gan náà kò fòfin tó perfect tán a máa bẹ̀rẹ̀ níbì kan náà ni but ní ìta wàyí tí Yorùbá ò bá tọ́ra ṣe a wà ní danger of extermination and the alẹ́ ìta bá kó láàrin àwọn people ìdè bẹ́tà ẹ sọ̀rọ̀ lóòótọ́ nǹkan burúkú ló yín sí láti kọ́ Èkó nísìnyí amẹni tó ń darí wa mọ bó ṣe rí Èkó náà ló produce Jákàndé tẹ́pẹ́ kò nílé méjì tẹ́pẹ́ nílé ààrẹ ló wà tó fi ṣèjọba tábà ṣe ń pèpè láwọn people ìwà wa bàjẹ́ èdè wa náà tẹ̀ ń sọ yìí gbogbo àwọn kìnìyí ẹjẹ́ àwọn èdè wa náà ṣé population France kan ju ti Yorùbá lọ ni ṣebí nítorí pé èdè wọn èdè wọn náà sọ lọ́ọ́ fi retain ẹ̀ abájọ òyìnbó kò ná èdè wa gbogbo ala máa sọ Yorùbá tó máa dán mọ́rán ìyẹn lèmi kàn sọ mẹ kẹlòmíì lè ráyè bàbá wa Ọlọ́run ajẹ́ ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ ń dáhùn ìbéèrè yẹn ní ṣókí mo mọ̀ pé n tẹ́ ẹ̀ sọ kọ́ yìí o ṣùgbọ́n yóò ṣe yóò ṣe yóò fún yín ní àpẹẹrẹ tí mo fi ń sọ pé àti gbogbo tẹ́ ẹ̀ sọ àti ìdèbí tá a fẹ́ so ẹ fẹ́ kí nígbà tí nàìjíríà ṣe ń tẹ̀ sọ fún wa ni pé oòdùà nation tẹ fẹ́ ní ìsìn ká lọ sọra wa di british protectorate padà gọ́vnà <laughs> general tẹ̀ ń dákọ̀ ìṣe bí abẹ́ british ni káwa tẹ̀ ń sọnù nǹkan tí mo sọ pé tẹ bá ní a padà sí 1952 pé gọ́vnà mm-hmm. general kan wà tó ṣiṣẹ́ ṣé abẹ́ british kan nìyẹn lọ sọra wa sí oko eh, colonialism padà mo mọ̀ pé tẹ́ ń sọ kọ́ yẹn o mo kàn fi ń dà para ni o bọ̀ tí mo sọ ni pé ó ká tún àkànlé déédé mú sísẹ́mù kan tó ti ṣiṣẹ́ ń bì kan ká Yorùbá nation aláti wá tí gọ́vnà general tí àìdíà gọ́vnà general bá dáa èyí tó ṣiṣẹ́ èyí tí wọ́n lò ní fifty two yẹn wọ́n sọ wá ní ó fi wá sóko ẹrú sọ abẹ Britain àfẹ́ yẹn ókè káwa ní pé ọ̀dà bóyá instead of uh, state governor ní instead of uh, parliament ni pé ọdẹ governor general la fẹ́ àwa lè wò pé ọdẹ governor general kí ni pàtó kó kí ni eh, bí governor general irú wà wọ́n wọ́n kù pẹ̀lú eh, eh, bóyá coin ni káwa ní ní ìsẹ̀ bóyá president láàánú ni kí ni gbogbo yẹn láti tún palẹ̀ àtúnrò àkànlè déédéé mú ìkan táwọn kan ti lò tó ṣiṣẹ́ fún wọn ní gbogbo ilé ayé pátá àfi láfíríkà gbogbo ibi tí democracy ti ṣiṣẹ́ kì í ṣe nǹkan kan náà wọ́n wo àṣà tiwọn ìṣe tiwọn wọ́n gbé nǹkan kan sí amẹ́ríkà gbàgbọ́dá democracy tiwọn lẹ́wọ̀n lọ́ba sọ́ba ń bẹ̀ japan democracy tiwọn ó yàtọ̀ sí ti amẹ́ríkà ó yàtọ̀ sí ti britain ti britain yàtọ̀ yàtọ̀ sí sweden ó sì ń ṣiṣẹ́ gbogbo bẹ̀ àwa nìkan ní gbogbo áfíríkà la mọ̀ kún mẹ́kọ̀ọ́ tó jẹ́ pé n táwọn gẹ̀ẹ́sì kan ti ṣe ń bì lákan mú hmm. tá a ṣàtúnṣe kankan sí bó ṣe yẹ ó jẹ mọ́ ìgbésí ayé tiwa ní áfíríkà. Hmm. ṣeun ẹ ṣeun ẹ pọfẹsọ ṣeun ẹ kú ẹ kú àlàyé yẹn lágbára mo mọ̀ pé táwa ni ká máa sọ lọ àní sọ tán ọ̀rọ̀ nàìjíríà ọ̀rọ̀ yorùbá ogun gbọ́ọ̀rọ̀ ni mo rí i pé àwọn màmá wa kan náà wà lórí ìkànnì tó ń béèrè ọmọọba alana alanu àbí. bẹ́ẹ̀ni sà. ẹ jọ tẹtí ń sọ̀rọ̀ orúkọ yín àti tẹtí ń ẹ lè béèrè bàbá wa tó wà lórí ìkànnì pẹ̀lú wa ajagun wọn reprezenti jagunjagunle jagunjagun Yorùbá ni so ẹ jọ àwọn ìbéèrè wa náà ẹ jẹ́ ká máa fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ ṣe gẹ́gẹ́ bí ọmọ Yorùbá ẹ ṣeun. ẹ ṣeun um, bàbá wa Adéyínká ah, ó gbàtọ̀ bàbá wa ajagun mo kí gbogbo lé o. mo dẹ̀ kí olùdarí ètò náà ìbéèrè mi máa lọ tààrà sínú ẹ̀ ìkan lára àwọn ọmọ Yorùbá tí wọ́n ń wo àwọn bàbá wa láti ilé òun ni wọ́n béèrè ìbéèrè yẹn ṣùgbọ́n kí n tó béèrè ìbéèrè yẹn àwọn nǹkan kan tí èmi fẹ́ sọ níwájú bàbá bàbá sọ̀rọ̀ nípa pé bóyá àwọn tí wọ́n béèrè fún Yorùbá nation bóyá àní máa pariwo lásán ó máa ní àwọn nǹkan tá a máa fi sí ojúṣe kó tó di pé a máa bẹ̀rẹ̀ fún Yorùbá nation ṣùgbọ́n nǹkan tí mo fẹ́ kí bàbá wa tí mo mọ̀ pé bàbá wa wọn lè sọ wípé àwọn ò mọ̀ nípa pé a dúpẹ́ lọ́wọ́ náà fún bàbá wa Bánjí Akíntóyè tó jẹ́ pé wọ́n ti gbé àwọn ìgbésẹ̀ pẹ̀lú àwọn èèyàn lóríṣiríṣi tó dẹ̀ jẹ́ pé àwọn náà jẹ́ ọ̀jọ̀gbọ́n tí wọ́n dẹ̀ ti rin àwọn ìrìn tí ó yẹ kí wọ́n rìn pẹ̀lú àwọn èèyàn àti ìjọba United Nations bẹ̀rẹ̀ láti ibi tó ti bẹ̀rẹ̀ láti rẹ́gísítà orúkọ káàró òjì. hàn dẹ̀ dúró síbẹ̀ òun ni ó fa gbogbo àbújáde síta à ń polongo torí àwọn referendum ò lè wáyé láì jẹ́ pé àwọn èèyàn wà aware nǹkan tí ó ń ṣẹlẹ̀ ní àyíká wọn ó ní gbogbo ariwo tó ń lọ lórí Facebook ní grassroots tí àwọn èèyàn wá ń ṣe káàkiri àti wípé yorùbá nation tí a sọ wípé a fẹ́ gbà bí eh, Odùduwà eh, orílẹ̀-èdè Odùduwà kí ọmọ káàárọ̀ òjìrè kí a lè bọ́ lóko ẹrú kì í ṣe wípé bóyá eh, a kàn déédé sọ wípé a fẹ́ bọ́ kúrò lóko ẹrú ohun tó fẹ́ mú mi lọ sínú ìbéèrè tí ẹnìyẹn béèrè nìyí a rí bí gbogbo ìyà ṣe ń jẹ gbogbo ọmọ káàárọ̀ òjìrè a rí gbogbo àwọn ipò oríṣiríṣi tí wọ́n fún àwọn northerners a rí gbogbo àwọn àìsí ààbò àti kò sí iṣẹ́ kò sí ohun kankan tó ń ṣiṣẹ́ ní orílẹ̀-èdè nàìjíríà lọ́wọ́lọ́wọ́ báyìí a dẹ̀ rí gbogbo ìhà tí àwọn bàbá wa kọ̀ọ̀kan tí wọ́n ti kó sí ohun tó ń ṣẹlẹ̀ yìí láti ọdún pípẹ́ wá tó dẹ̀ ń jẹ́ wípé èyí tó wá léwu jùlọ òun ni wípé àwọn ọmọ káàárọ̀ òjíire wọ́n ti ń pa ìran wa run lọ tá a sì bìkítà àwọn bàbá wa ò bìkítà sí i. àwa wò wípé ká tiẹ̀ sọ wípé ẹ̀yin bàbá wa sọ wípé ẹ máa bí ẹ ṣe ń ṣàlàyé wípé ìwà nǹkan kan inú mi dùn sí àlàyé ìwà tẹsọ yẹn torí pé ìwà gangan ni bàbá ẹ̀sìn láìsí ìwà ìyípadà ìrònúpìwàdà ká bọ́ sí ọ̀nà tó tọ́ kò sí bá a ṣe lè gbé orílẹ̀-èdè tó dára kalẹ̀ ṣùgbọ́n síbẹ̀ náà bàbá àwọn èèyàn ikú ó ti bọ ilé sí ilẹ̀ káàró òjìrè kò ní kò ní káwa o mò ń sọ nípa àwọn ìran fúlàní àwọn bandit àwọn terrorists. ẹ̀yin gẹ́gẹ́ bí bàbá wa tẹ́ ẹ jẹ́ jagunjagun olórí ogun èmi mọ̀ wípé ó wà sensitive láti sọ àwọn nǹkan nípa ogun ṣùgbọ́n ìjẹ́ ìgbésẹ̀ wà torí pé lójoojúmọ́ là ń rí bí wọ́n ṣe ń jí àwọn èèyàn tí wọ́n ń pa àwọn èèyàn tí ìṣẹ̀lẹ̀ oríṣiríṣi tó ń bà wá nínú jẹ́ lókè òkun tó ń ṣẹlẹ̀ káàkiri kí àwọn ìgbésẹ̀ wà ní káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin ilẹ̀ Yorùbá tí ẹ̀yin bàbá wa gangan ti gbé akànfẹ́kẹ́ ti dá wa lójú tẹ̀yin gẹ́gẹ́ bí bàbá àjàgùnà tẹ́ ti gbé láti rí wípé àwọn tá à ń rí jagunjagun tó ń kó amọ́tàǹtàn kó gbogbo ẹ̀ wọlé wọ́n gba idà ọfà lọ́wọ́ wọn kan wà tí wọ́n ti ṣe láti fi dáàbò bo àwọn èèyàn wa ìyẹn ni ìbéèrè táwọn èèyàn ń béèrè then èkejì ni kò sí bí a ṣe lè sọ nípa orílẹ̀-èdè nàìjíríà pẹ̀lú constitution tó wà nílẹ̀ tí wọ́n ṣe tó fi máa ṣiṣẹ́ àwọn bàbá wa tó wà tó ń jẹ́ títí yorùbá bíi bàbá ọbásanjọ́ gbogbo wọn náà ti mọ̀ nípa ewu tó wà nínú constitution yìí àti pàápàá pé gan tẹ bá sọ wípé kò sí constitution tí a fẹ́ fi gáìdì yorùbá tí a bá lọ britain èmi wá sọ pé ọlọ́run bùkún àwọn ọmọ yorùbá káàárọ̀ òjíire pẹ̀lú ọpọlọ ọlọ́run fún wa ní ìmọ̀ ó fún wa ní òye ó dẹ̀ fún wa ní oríṣiríṣi ẹ̀bùn tó fi jẹ́ wípé mo mọ̀ pé àwọn èèyàn kan tẹ̀ ti jókòó tó hàn sí èmi tí wọ́n ń kọ àwọn constitution tí wọ́n ń ṣe àwọn proposal pé báwo la ṣe fẹ́ gbé kalẹ̀ in tó máa bá àṣà wa lọ tó máa bá ìwà wa lọ tó máa ṣiṣẹ́ fún ọmọ káàárọ̀ òjíire gangan tí wọ́n sì ti ń ṣe iṣẹ́ lórí rẹ̀ lọ déédéé ṣùgbọ́n èmi fẹ́ rọ àwọn bàbá wa pé èmi rò pé tí wọ́n bá fún àwọn bàbá wa kí tó yè gbogbo àwọn bàbá tó wà nídìí pé kí orílẹ̀-èdè káàárọ̀ òjíire kó tiẹ̀ dá tó bá jẹ́ pé wọ́n ṣí ọkàn wọn sílẹ̀ láti fi ààyè gbà wọ́n tán jọ sọ àsọyé pa wọn á mọ̀ pé iṣẹ́ nǹkan tó dára ni àwọn ọmọ wọn ni wọ́n ti là sílẹ̀ tó máa sàn fún àwọn bàbá àti àwọn ọmọ lọ́jọ́ iwájú tá a bá dá dúró gẹ́gẹ́ bí orílẹ̀-èdè ọ̀rọ̀ ti tèmi nìyẹn ṣùgbọ́n mo fẹ́ kí bàbá wa bá wa dáhùn torí àwọn èèyàn ti fẹ́ wọ́n ti fẹ́ wọ́n ti fẹ́ pa àwọn èèyàn wa run tán lé ṣé nǹkan kan wà tí ẹ̀yin bàbá wa tẹ́ ti sílẹ̀ àbí tẹ́ ti ṣe láti dáàbò bo àwọn ọmọ yín. ṣé èyí ni bàbá wa ṣe ẹ ṣeun ṣeun wo ẹ rí ọ̀rọ̀ ilẹ̀ nàìjíríà àti ilẹ̀ yorùbá pẹ̀lú gbogbo rògbòdìyàn tí ń ṣẹlẹ̀ yìí ogun ti ogun ti wọ̀lú nìkan wọ́n sì wá mọ́ sọ ogun àwítẹ́lẹ̀ kò yẹ kó pa arọ tó bá gbọ́n. ní ọ̀pọ̀lọpọ̀ ní púpọ̀ nínú àwọn ilẹ̀ ìlú Yorùbá tó jẹ́ pé wọ́n jẹ́ bí abúlé kó nǹkan kan ó ti ń lọ bí ogún ọdún ọgbọ̀n ọdún ó yẹ bí ogójì ọdún tó ti jẹ́ pé púpọ̀ nínú àwọn èèyàn wa ni wọ́n ti ń talẹ̀ wọn fáwọn Haúsá lára àwọn àwọn abúlé kéékèèké kọ̀ọ̀kan wà ní ìsìn ní gbogbo àwọn hmm. Ondo state ni eh, Ogun state ni tó jẹ́ pé àwọn Fúlàní eh, tí mo bá tí mo bá tí mo sọ tí mo bá lọ kàn tí mo sọ gan lẹ́nìkan sọ àwa là ń talẹ̀ wa hmm. àwa ń bú Fúlàní ní ìsìn gbà wọ́n gbalẹ̀ tán ìbáwa la ta fún wọn ìyẹn ọ̀kan èkejì. E mo fẹ́ kí ẹnìkan ó fún mi ní òdiwọ̀n iye tí àwa Yorùbá tá ná lórí màálùú ní ọjọ́ kan mm-hmm. àwọn wo ni àwọn lo àwọn wo ni ń ta màálùú fún wa àwa là ń kó owó tiwa tí wọn lápò tí wọn fi ń pa wá tí gbogbo wa bá wà nǹkan kan ṣe sí ọ̀rọ̀ ọ̀nà míì tá fi lè mọ jẹran tí èsè pé ọ̀dọ̀ fúlàní láti ra màálù gbogbo agbára tí wọ́n ní òtúbá ń tẹ́ ní ọ̀jẹ̀ overnight ṣebí tá a ṣe fún ṣe fún South Africa nu pẹ̀lú apartheid wọn etí mò ń fà yọ ni pé ọ̀nà tá a fi gba òmìnira wa tá a fi ṣẹ́gun gbogbo rògbòdìyàn tó wà nílẹ̀ kì í ṣe ọ̀rọ̀ kan bàbá ní Yorùbá nation Yorùbá nation tá a ti ronú sí. Si àti ìgbà ìtúpalẹ̀ tá a fi dípò rẹ̀ àwọn pòfẹsọ Banji Akíntóyè oríṣiríṣi ẹgbẹ́ wọ́n ti wà ní ìsìn tí ń lọ bí ọdún mẹ́wàá ìkankan nù wọn ò tí produce constitution kankan nígbà tá a bá fọdún mẹ́wàá pilẹ̀ wèrè gbàwó láti ògùn jẹ. ọdún mẹ́wàá. Ah, nígbà tá a bá fọdún mẹ́wàá pilẹ̀ wèrè gbàwó láti ògùn jẹ referendum referendum tá à ń sọ yìí ní ìsìn referendum tá à ń sọ bàbá ẹgbẹ́ kan bá dìde ní ìsìn táwọn ní ẹtọ́ àwọn ní referendum party làwọn tí wọ́n bá wọn èèyàn wọn lè dìbò ẹ̀ bá a ṣe ń sọ̀rọ̀ yìí ní ìsìn tí gbogbo àwa tá a wà ń bí ọmọ Yorùbá Brazil tá a bá wò pé ọ̀dà àti ẹ̀fẹ́ a lọ survey monkey àbí kìnìún kan àgbé kìnìún survey kan sórí website yín táwọn èèyàn vote a lè ṣe referendum fúnra wa kókó ọ̀rọ̀ ọbẹ̀ wípé a ní láti wá ọ̀nà tí gbogbo ọ̀rọ̀ wa tá à ń sọ tí ó ṣe kókó tó fi jẹ́ wípé a mọ̀ pé gbogbo wa a sùn a kọrí síbì kan náà a àti ní ìyẹn ló sì wà lára kókó tí àwa ń ṣe pẹ̀lú ipò ajagunna rere ajagunna rere ajagun náà ni ó yẹ kéèyàn máa pè ọlọ́run fún wa ṣe ìgbọ́n iṣẹ́ ń lọ lórí ẹ̀ múra oríṣiríṣi ẹgbẹ́ tí ó bẹ̀rẹ̀ títí ọdún tí ń bọ̀ àwọn àwọn nǹkan kọ̀ọ̀kan tẹ́ a ti dákọ̀ tó jẹ́ pé ó jẹ mọ́ ó ṣe pàtàkì fún ìṣe àti fún tá a fi mọ́ra wa gẹ́gẹ́ bí Yorùbá nígbà tí ó bá dọdún tí bọ̀ ẹ́ rí yàtọ̀ tí ó wà nù gbogbo ẹ̀ ìlọsíwájú àwa Yorùbá ọwọ́ ara wa lọ́wà lọ sí aráwùjú àwa Yorùbá ó bẹ̀rẹ̀ látọ́jú pé gbogbo wa ká mọ ipa tó yẹ ká kó nù bẹ̀ nípa kan sọ pé yorùbá nation yorùbá nation ìyẹn ọ̀kan ṣùgbọ́n mélòó nù yín ni ọmọ ara ilé ẹnìkan tí ń jẹ họ̀ìhọ̀ì tó pé bóyá ń gún olè ní jà jẹun tẹ́ ẹ̀ fi hàn án tá a bá dá orílẹ̀-èdè míì lẹ́tọ̀ jẹ́ pé irú àwọn pàpàlápàlá yẹn la gbé wọbẹ̀ ntí kéésekéése láti rí kàṣàkàṣà ọmọ lè máa bọ̀ lẹ́yìn kàṣàkàṣà àti ṣe bàbá késekése àrí àwọn míì ní bá a ṣe ń sọ̀rọ̀ yìí ọ̀rẹ́ mi kan níbi ọdún mẹ́wàá sẹ́yìn odi department kan ní ìfáfitì kan ní nàìjíríà ọ̀sẹ̀ ńgbà tí yóò fi di ah, head of department yóò fi pọ́sẹ̀ kan lọ́jọ́ kan ló dé ibi iṣẹ́ gbogbo àwọn àgbààgbààgbà láti ìlú rẹ̀ ní Èkìtì wọ́n ti dé sí ọ́fíìsì ẹ̀ wọ́n ní à ọmọ wa gbọ́ ní ìsìnkú ti di ọ̀gá kò sípò kan tó kéré o bọ́bá ṣe mẹ́sẹ́ńjà ló gbà láti lé ni bó ṣe kọ́ńtráàtì kan ló fáwọn èèyàn láti lé ni kinní kan gbogbo tó bá fi lè tún lu rẹ ṣe o títí di òní bí gbogbo àwa Yorùbá ṣe ronú nù bẹ́nìkan bá wà ń kó kan mẹ́sẹ́ńjà tó lè gbà ní Èkó yóò lọ Ọ̀yọ́ yóò lọ mú ọmọlẹ́bí rẹ̀ kan wá yóò fi ṣe contract tó jẹ́ pé bóyá nìkan wà tó jẹ́ pé fún bí ogún ọdún òun ló ti ń ṣe contract títí tọ́mọ̀ ṣe dáadáa yóò lọ fún aráalé rẹ̀ kan ṣẹ́nìkan nu yín lè fọwọ́ sọ̀yà fún mi pé ẹ̀ mọ àwa Yorùbá kan tó jẹ́ pé tá à ń ṣe nù bá a bá tún gbogbo àwọn ìwà pálapàla yẹn ṣe tá a fi gbogbo yẹn bọnú orílẹ̀-èdè tá a bá dálẹ̀ kèsèkèsè láti rí kàṣàkàṣà ń bọ̀ lẹ́yìn kàṣàkàṣà tí ṣe bàbá kèsèkèsè gbogbo yẹn ló yẹ ká mú sí ọwọ́ gbogbo àwọn fúlàní tí ń pa àwọn èèyàn ní nàìjíríà ṣe bófin wà tọyọ gbé àwọn tí bá ń pààyàn mélòó nu wọn ni wọ́n mú mélòó nu wa ní nàìjíríà ní nǹkan ṣẹlẹ̀ sí tó lè lọ tó lè lọ ọ̀pọ̀lọpàá ó lè jọ lọ́wọ́ ẹtẹ ẹ tí nǹkan ṣe gan lọ́lọ́pàá ó dì mọ́lẹ̀ nígbà jẹ́ pàwọn ọlọ́pàá yẹn gan ló lè ti fún ní owó so bí nàìjíríà bá bẹ̀rẹ̀ yorùbá nation ní ìsìn kí n láṣẹ sọlọ́pàá kẹ́nìkan ti ronú ẹ̀ ṣáwọn tí ń ṣiṣẹ́ ọlọ́pàá tó jẹ́ pé jàǹdùkú olè gúnbẹ́gúnbẹ dáràndáràn ni wọ́n àwọn náà là ṣiṣẹ́ ọlọ́pàá. ibì kan la máa bẹ̀rẹ̀ o ibì kan la máa bẹ̀rẹ̀ kì í ṣe ọ̀rọ̀ tó yẹ nídìí pé kákànbù nǹkan tí ọ̀dà ibì kan la bẹ̀rẹ̀ òmíràn pé ká lọ mú nǹkan tí ọ̀dà a lè bẹ̀rẹ̀ anywhere a ronú sí ká wá bá ṣe wo èyí tó sunwọ̀n ọ̀dà ibìkan láti bẹ̀rẹ̀ so bẹ́ẹ̀ bá dé bí bá dé Brazil nísìnyí tó níbìkan láti bẹ̀rẹ̀ kówó sùn kówó sà kó gbẹ̀gbọ́n kọ́ lọ rọ́ọ̀bù jewelry store kan ibìkan láti bẹ̀rẹ̀ mo fẹ́ lówó ibìkan láti bẹ̀rẹ̀ téèyàn dá we cannot just start anywhere we have to start somewhere it's not the same as we can just start anywhere Ibikala ti bẹ̀rẹ̀ is we can start anywhere. Ibola ti bẹ̀rẹ̀ is where do we start with? Yeah, Ìyàtọ̀ wà nínú méjèèjì. Ẹ ṣeun, a fẹ́ kí olórí wa kó kọ́ ọ̀rọ̀ fi ìyọ̀dún èsì tó olóhùn. Valentine Kf Valentine kí ẹ wà ọ̀hún a ní ìpele látọ̀dọ̀ ọ̀jájá tẹlifíṣọ̀n àbí àjọyẹmí. Orílẹ̀-èdè tó ti máa ní ojúdúwẹ́ o, Valentine. àdìmúlà orílẹ̀-èdè tó ṣe máa wà ní Odùduwà. Orílẹ̀-èdè tó ṣe máa wù ní Odùduwà orílẹ̀-èdè tó ṣe máa wù ní bẹ́ẹ̀. Orílẹ̀-èdè yìí mú ìyàlè Odùduwà ọlọ́run

àwọn ará ní gbẹ̀yìn yorùbá lórí gbẹ̀yìn. ìgbẹ̀yìn lára yóò ta yorùbá lórí gbẹ̀yìn. ìṣẹ̀dálẹ̀ wa ẹ má má jẹ́ àkùn ẹ má wà á ṣe ìjà. ẹ̀yin àgbààgbà ẹ má wò wá nírànwọ́ ẹ bá wà á ṣe tuntun. títà bíi akíntọ́lá. Òkúté àwọn ọlọ́wọ́ ẹ̀dá fún wọn jù. Sórí látijọ́ aláyè tí dáyé. Tí wọ́n ti ń sọ ọ̀tàn yóò fún wa fún mi lọ. Ogun kan òde yóò kí òwú àṣẹ tí èmi. Ìyẹn ká fi ń jẹ bàbá kan mi. Tẹ̀ bá jẹ́ káàrónú. Káàrónú ti lẹ̀ ká fi ìwọ̀n sọ̀rọ̀ láyé dára wa níyọ̀. Ẹ̀yin ara wa ogun yóò lè borí wa. Gbogbo ọlọ́pàá ọlọ́pàá mọ̀ ọ́ ké sí. Ọ̀lẹ́ ìjà bàbá. Aláàbí ti lọ́nà owó. Àtọ́wá wa ti lẹ̀ owó. Àwùjalẹ̀ ti Ìjẹ̀bú. Ó ṣe mọ̀wé sí ìlú Ondo àti gbogbo àlàyé. Ẹ kí ọmọ dúdú wa lẹ́yìn o.

lọ́nà kan ọ̀rọ̀ rẹ jọ ó ṣe mú dúpẹ́ àdìmúlẹ̀ mọ́ òkè yẹn àdìmúlẹ̀ mọ́ òkè yẹn ọmọ wọn ló mú lé ìfẹ́ àdìmúlẹ̀ mi mo ti ẹ̀yà mélòó fún mi fún mi àmọ́ olúmọdé ẹ máa kó ètò yìí yóò àjọ ṣe wá kó ní ìbàdí àmọ́ mi mi balẹ̀ jọ alábí mi bá ṣírù ó máa yàtọ̀ àdìmúlẹ̀ káyọ̀dé mi bàbá Bàbá ọ̀dọ̀ wa nínú bàbá mi ẹ bá wa ṣàgbẹ́rò yìí ìjọ gbogbo àwọn ẹ̀kọ́ tó wà lọ́wọ́ ogun fúlàní yóò máa ti wọlé wọ́n ṣe ń pọ̀ wọlé wú bẹ́ẹ̀ náà ń bà wá lọ́wọ́ bẹ́ẹ̀ náà ń lọ́wọ́ ara yẹn bẹ́ẹ̀ náà ń jẹ́ wọ́n. ele tem que nos enrolar de água. E voltou ao boi, foi lá, ela não acabou. Se voltou a galera, pata, pata, pata. É pra a mas é, tá, dizer, tá, dizer. Tô lá de beber, lá de beber, a comida. Yes, Aduma. Lákìkẹ́, ọba lérò mú, mákòmù lẹ́rù òjò kábíyèsí yìí. Ọba àbóni wájẹ̀, ọba lérò mú, bàbá tí ń tì ní kúrò máa ṣàyẹ̀ sí ẹgbẹ́. Àwọn tó súnmọ́ ní mo ṣe o, àwọn tó súnmọ́ ní mo ṣe, mi ò ṣáwọ́ mi ò ṣáwọ́ ẹ̀rẹ́ mi ò ta ọ̀rọ̀ àparò alájọ pé wọ́n adóyẹ̀mí àwọn òṣùwọ̀n ní wọ́n jẹ́ adédọ̀jà wọn jẹ́ òkun òwú jójójó mọ̀dínà wọn kílẹ̀ àwọn sikuriti máa òkòkò ipá àtàkpàtà ẹ̀rọ fún un ètò oníbàjẹ́ òkè ẹ̀jẹ̀ zuri alẹ́kùnrin káṣí máàtì òṣèkọ́ ọdúnfẹ́ àti ìyára bá láti tó fún yín ní oníbàjẹ́ láéláéláéláé. ṣeun o ẹ ṣeun gbogbo olórí wa ọba orí Brazil yìí <laughs> worldwide ẹ ṣe o anikàfìyẹ náà sì kó lè dábí lójú kí. Valentine o ṣeun mo dúpẹ́ o o ṣeun mo dúpẹ́ o I'm sorry for interrupt Valentine o ṣeun mo dúpẹ́ o. ó dábí lójú pé àjàgùnà náà gbádùn orin wa yẹn. <laughs> Ah, ẹ ṣeun ṣeun o àdúpẹ́.

Mr. Deyenka, ẹ ṣe gan tẹ send the connection yẹn sí mi. Thank you so much. Mo dẹ̀ fẹ́ appreciate bàbá wa náà, bàbá Ajagun náà. Mo mí sí ìgbà tẹ̀wá Nàìjíríà, wọ́n ní ẹ̀ṣẹ̀ lọ ńgbà tí mo dé ni. Ẹ ọ̀rá sà. Bẹ́ẹ̀ni, ẹ ṣe ẹ ṣe ẹ ṣe <laughs> gan sà. Bàbá Dèmúlà máa send message sí yín. Mo ti ń wá nọ́mbà yín láti last week. <laughs> Ẹ ọ̀rá sà. Mo dẹ̀ kí kábíyèsí wa náà kábíyèsí. Yà mi fẹ́ kí ìbéèrè mi kíákíá ni kí má bàa dúró àti pẹ́ mo ti fẹ́ dá yín dúró mọ́. Ẹ jọ sà, bá yín sọ̀rọ̀ yẹn lọ ẹ mo rí pé ẹ ó dà pé à ń mísì kankan ìpátá sọ pé structure yorùbá àti bí bọ́lá ti fẹ́ bẹ̀rẹ̀ àti gbogbo ẹ̀ ẹ mo dẹ̀ wo kí ti bá sọ̀rọ̀ yìí bí a mo lè má mọ̀ tán but mo kí bàbá wa jagun náà máa mọ̀ pé ó yẹ kẹ́ lè wò pé bí a mo jánà tàbá ń béèrè fún structure yorùbá dẹ̀ ń sọ̀rọ̀ pa ìṣiṣẹ́ gbogbo ẹ̀ adẹ̀ ń sọ pé àdìmútúgbọ́ náà kan tó sọ̀rọ̀ ń pa tani a máa tani a máa fa leadership yẹn sí lọ́wọ́ tó ló máa lead gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn lẹ́nu gbà bí ọdún mẹ́ta sẹ́yìn tí mo ti bẹ̀rẹ̀ sí ń really follow ifá mo ti kọ́ ṣe ifá mo ti mọ̀ mo ti mo ti discover pé ifá ní ó tó láti lè tọ́ wa sí gbogbo ọ̀nà tá a bá fẹ́ lọ láyé so èmi wọ́n béèrè pé ṣé kò yẹ kó jẹ́ pé Ọ̀rúnmìlà tó yẹ pé ó ń fún wa ní ìmọ̀ ìwọ̀n àtòyìn yẹn bí àwọn màmá wa ṣe sọ pé àwọn Yorùbá nímọ̀ yẹn ṣùgbọ́n òun ṣe gbogbo ifá ẹ̀ náà ni kí ló dé tá a lè fi lè jẹ́ kí ifá tọ́ wa sí ọ̀nà gbogbo nǹkan tá a fẹ́ ṣe number one number two ẹ mọ̀ lórí lórí àwọn olórí wa àwọn bàbá wa ṣebí nínú ifá náà ó wà ń bẹ̀ wọ́n jẹ́ ká mọ̀ ń pókè ẹni tó yẹ kó jó lórí àwọn olórí wa rèé so èmi rò bí àṣà mo kàn béèrè ni o mo lè má ní làákàyè bó mo ń pé ifá yẹn gbọ̀ngàn ló máa tọ́ wa sí gbogbo ọ̀nà tá a máa fi ṣe nǹkan tá a fẹ́ ṣe tí gbogbo wa bá lè pàròkù ti Ifá ká dẹ̀ gbọ́ ká dẹ̀ fólò mo rò bí àìmọ̀ tó ti yẹ kó ti bẹ̀rẹ̀ ká ti fólò mo dẹ̀ mọ̀ kí Ifá máa tọ́ wa sọ́nà yàtọ̀ sí yẹn à ń sọ̀rọ̀ nípa ogun ogun ogun bàbá jagun lẹ́yìn náà mo kẹ́ ẹ máa accept ẹ máa gbàgbọ́ náà pé ogun tá à ń sọ yìí lọ́rọ̀ Nàìjíríà yìí ogun làákàyè mọ́ làákàyè lẹ́wọ̀n àfi ja ogun yìí kì í ṣe ti jàgìtì ká máa gbébọn làákàyè ló máa lè borí ẹ̀ pé intellectual war ni làákàyè ló máa so èmi fẹ́ béèrè tí tó bá dé fẹ́ pé làákàyè la máa fi borí ọ̀run mi là máa tọ́ wa sọ́nà èmi mọ̀ yẹn o èmi kọ́ bíi torí à ń sọ̀rọ̀ à ń sọ̀rọ̀ kí ló tá a fi pàrọ̀kì ti fa kí fa tọ́ wa sọ́nà kí gbogbo wa dẹ̀ bá ìṣèṣin yẹn lọ gẹ́gẹ́ ká dẹ̀ mọ̀ pé ìbàyí ló ń lọ o nǹkan tá a fẹ́ ṣe rèé o lórí àbá sọ̀rọ̀ pa structure government ọ̀ bá ṣe máa gbé ilẹ̀ kalẹ̀ ilẹ̀ kíní Yorùbá kalẹ̀ ọ̀ bá ṣe máa ṣọ̀rọ̀ anything tá a bá ń sọ ifá máa tọ̀ èmi kò béèrè ni ṣé kò yẹ kó jẹ́ pé ifá ló yẹ kó tọ́ wá sọ́nà ni ẹ ṣe gan ẹ ṣe gan Mr. Yinka thank you so much. ẹ ṣeun ṣeun o ẹ ẹ àjọyẹmí. Hmm, I don't have an answer for that. Ah. Is there something else I can help with? Ẹ̀rọ bínú in ní dáhùn ọ̀rọ̀ àjọyẹmí là ń bá sọ̀rọ̀ Siri ní dáhùn. <laughs> Ah, àjọyẹmí ó kọ yín ti rinlẹ̀ débi pé bá a ṣe ní àjọyẹmí Siri dáhùn. <laughs> Ẹ ṣeun ṣeun ìyàwó àtọmọ ń kọ́ ẹ kú àlejò wa ńgbà tá a wá Brazil àwọn ọmọ ilé ọmọ ṣègbè o ṣẹ́rí kókó ọ̀rọ̀ ni wọ́n sọ yìí o èmi náà yan lẹ́ẹ̀kan díẹ̀ wípé ó dí ifá òní àfinimọ̀nà ọmọ aráyé àwa Yorùbá kó tó di pé a ní ìlọsíwájú tí ó rìnlẹ̀ àtẹn tó pèrè ẹ ní mùsùlùmí ni o àtẹn tó jẹ́ christian ni o àtẹn tó jẹ́ bahai faith ni o àtẹn tó jẹ́ hindu ni o gbogbo èèyàn láti ìkíní kí wọ́n mọ̀ pé ká máa bu ẹnu àtẹ́ lu àṣà yorùbá wọ́n yẹ kó kù ní agbárí wọn. ní ìsìn bàbá lọ èmi náà ti lọ rí nígbà kan tí ẹ̀gbọ́n mi tí wọ́n ń gbé ibì kan lẹ́kọ̀ọ́ eh, church kan wà bẹ́ẹ̀ tí wọ́n ń pè ní church mountain of fire wọ́n ti dálẹ́ wọ́n mọ kọrin tí wọ́n mọ ṣe gbogbo ẹ̀ wọ́n bá ní ọ̀dà bí òtí ẹ̀ ní déèyàn sùn lálẹ́ kí n tiẹ̀ lọ wo tí wọ́n ṣe mú bẹ́ẹ̀ nígbà mo débẹ̀ gbogbo àwọn tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́n pé mẹ́wàá wọ́n gbé spíkà òkè tí wọ́n ń pariwo tí wọ́n ṣe gbogbo ẹ̀ àníkẹ́lẹ́ ẹsẹ̀ ọmọ ṣe ẹ̀sìn rẹ̀ ṣùgbọ́n ìkíní ni pé kéèyàn gbàgbọ́ pé ẹnu àtẹ táwọn èèyàn ń bùlù ẹ̀sìn ẹ̀yà àṣà Yorùbá kó bẹ̀rẹ̀ láti orí ògbúfọ̀ láti orí translation nígbà tí Àjàyí Kọ́dà tó translate Bible sí Yorùbá wọ́n ti gbìyànjú gbìyànjú gbìyànjú láti jẹ́ kí àwọn èèyàn ilẹ̀ Yorùbá ó di kírísítẹ́nì kò ṣeé ṣe ló ń bá dágbọ́n kan gbogbo ibi tó bá ti rí devil àbí sátani ó fi kún ó translate as èṣù gbogbo ibi tó ti rí God wọ́n translate as olódùmarè wọ́n á lọ sọ pé ẹ̀sìn kan náà ni wọ́n fi fẹ́ jẹ́ káwọn ọmọ yín wá wọ́n wá kọ̀wé wọ́n kọ́ bí wọ́n ṣe mọ̀ ká ẹ̀sìn kan náà ni. títí dìsìn àwọn ọmọ Yorùbá tó mokun mẹ́kọ àwọn ọmọ Yorùbá tó jẹ́ pé ọmọ àlè tí fi ọwọ́ òsì júwe lé bàbá rẹ̀ wọ́n sì mọ̀ sọ pé ẹ̀ ah ewo ṣá uh, uh, you rot in hell you kill me kankan wọ́n sì mọ̀ bu ẹnu àtẹ́lù ìkíní tá a kọ́kọ́ ní láti ṣe ni pé àwa gan fúnra wa a ń láti túnra wa kọ́ ká mọ̀ wípé n tá à ń pè ní ẹ̀sìn Yorùbá ẹ̀ ó yàtọ̀ pátápátá sí tí wọ́n describe nínú Bible as devil or kíní kankankan ó yẹ ká mọ̀ dojú wípé bá a ṣe ní àwọn kan tí wọ́n pera wọn ní Ku Klux Klan tí wọ́n ní Christianity làwọn ń ṣe tá a sì mọ̀ pé wọ́n ṣe Christian bẹ́ẹ̀ lára àwọn kan tó jẹ́ pé wọ́n mọ hùwà pálapàla kan wọ́n mọ fọwọ́ ọmọ ọlọ́mọ ṣẹ́ṣú wọ́n mọ láwọn ṣoògùn owó kan tó wà gbogbo àwa mọ ní ìsìn bàbá gbogbo yorùbá movies yẹn gbogbo ẹni tí bá ti ń ṣe kan pálapàla yẹn wọ́n pè ní babaláwo àwa gan fúnra wa ẹbí àsọ lè bò kó lè yé wa a ní láti decolonize minds wa púpọ̀ nù wa àwa gan là mú ara wa ní ẹrú tó jẹ́ pé àwọn ẹnu àtẹ́ tí àwọn olóòṣà ní àwọn ẹlẹ́sìn ní tí wọ́n ti bùkún tí wọ́n ti bùkún òòṣà àwa náà ń polongo ẹ̀ ìyẹn kan. èkejì ni pé tá a bá ti wá gbàgbọ́ tá a ti mọ̀ wípé n tá à ń pè ní ẹ̀sìn Yorùbá yìí ìwà ló ṣe pàtàkì jù gbogbo àwọn ọmọ pátá láti ìgbà wọn bá ti bẹ̀rẹ̀ iléèwé Ifá ló yẹ ká máa fi kọ́ wọn kí ni ìtumọ̀ yẹn gbogbo àwọn àlọ́ àpamọ̀ àlọ́ àpagbè àlọ́ àti àrọ̀ gbogbo àwọn tán ìjàpá tìrókò ọkọ yẹn níbo gbogbo àwọn ìtàn tó gbogbo ẹsẹ gbogbo àwọn ìtàn tá à ń sọ yìí inú fáwọn ti jáde o gbogbo àwọn ìtàn yẹn tó kọ́ ọmọ ní bá ṣe hùwà tó kọ́ ọmọ ní pé ìwà ló ṣe kókó nínú tí wọ́n ṣe kọ́kàn mọ́ jẹ́ pé Pokemon alágbára kan tí kàn ń pa àwọn èèyàn láì nídìí ni gbogbo àwọn ọmọ ọmọ kọ́ nígbà tá a bá fi àwọn yẹn kún ní tá à ń kọ́ àwọn ọmọ a rí i pé tí ọ̀gbẹ́ni eh, tí ọ̀gbẹ́ni àjòyẹmí sọ nípa wípé ká máa gbé Ifá lárugẹ dandan pé tí àgbéfá lárugẹ rí wípé eh, olúwẹ̀ di babaláwo àbódìyà nífà àbẹ̀yàn ṣẹ̀sìn Yorùbá kókó ọ̀rọ̀ tó wà nù bá a ṣe gbélé ayé èèyàn lórí ìpasẹ̀ tó jẹ mọ́ ìwà ọmọlúàbí ká máa fi kọ́ ọmọ tá a bá ti ṣe yẹn o ọ̀rọ̀ Yorùbá ó bẹ̀rẹ̀ sí ní ìlọsíwájú tó bá wá di pé a bẹ̀rẹ̀ orílẹ̀-èdè Yorùbá tá a fẹ́ bẹ̀rẹ̀ Yorùbá ló yẹ ká máa fi kọ́ ọmọ ní gbogbo nǹkan tá a máa kọ́ Yorùbá ló yẹ ká sọ àwa lè máa kọ́ èdè ní o kárúkárú rọ̀ṣù yorùbá yẹn ló jẹ́ kókó tá a fi máa ṣe gbogbo nǹkan tá a bá ṣe nígbà tá a bá ronú bí yorùbá tá a ronú bí èèyàn dúdú tá a ronú bí ọmọ oòdùà ìgbà yẹn gan-an ni a tó lè máa ronú sí àwọn ètò tí ó jẹ́ kí a lè ní ìlọsíwájú. a ń láti gba òmìnira lọ́wọ́ àwọn gẹ̀ẹ́sì ẹrú sì ni wá ní bá a ṣe ń ronú ní ọ̀pọ̀lọpọ̀ wa ẹ ṣeun àjọyẹmí àjọ yẹyìn o. yes sir yes sir. ẹ ṣeun ajagun náà ẹ ṣeun gidi gan ni àwọn kan ti gbà àsìkò yín rẹpẹtẹ gan. <laughs> bẹ́ẹ̀ ni o ah, tó wákàtí méjì àtàwọn báyìí ta ti ń sọ̀rọ̀ ń lọ. ẹ̀mí ṣe bí wákàtí mẹ́fà lẹ pé ni. <laughs> ṣe ṣe ṣe bá wa lọ. <laughs> a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. torí àwọn tí bí kì í súnwọ́ o. <laughs> ìbéèrè kan tí mo tiẹ̀ wá fẹ́ béèrè lọ́wọ́ yín gẹ́gẹ́ bí ọmọ Yorùbá ni pé èmi tẹ̀jẹ́ mo jẹ́ mo wà lára ohun tó tó lórí ọ̀fẹ́ láti láti gbádùn iṣẹ́ ọwọ́ àríṣẹ́ ìyẹn bàbá wa wọn ní Abímbọ́lá iléèwé náà jẹ́ ẹni tó gba iléèwé gíga yunifásitì Ifẹ̀ kọjá eh, lásìkò wọn a rí orí ọ̀fẹ́ láti fi eh, súnmọ́ Yorùbá níbẹ̀ tó ráwọn náà ló dàbẹ̀ ni pé wọ́n Yorùbá náìsì Ifẹ̀ ń gbà yẹn díẹ̀ nígbà kan ni wọ́n gbé wọ́n gbé pápá jùlọ àwa ta ṣe ohun bíi iṣẹ́ ọnà eh, ìbéèrè mi gẹ́gẹ́ bí ọmọ Yorùbá ni pé oníkálukú ló ní tóyìnbó máa ń pè ní ẹ̀sìn iwájú àbáàlà sí ìpínlẹ̀ Yorùbá ẹ̀yin gẹ́gẹ́ bí babaláwo gẹ́gẹ́ bí ọ̀jọ̀gbọ́n gẹ́gẹ́ bí ajagun náà àwọn wo tí ẹ ní ẹ ní níwájú pé ẹni báyìí o ah idol mi lẹni yìí is an inspiration ẹni báyìí àwọn báyìí ni ni mo ni mo ti láti kékeré pé mo fẹ́ dàbí wọn pé mo fẹ́ ṣe jù wọ́n lọ ǹjẹ́ láwọn tẹ ní láti sọ fún wa pé àwọn báyìí ni o nínú. ẹ ṣeun ṣeun àdúpẹ́ hmm. ẹ ṣeun ọ̀rọ̀ tó ti pa ṣe rí gbogbo èèyàn téèyàn bá fẹ́ ṣiṣẹ́ ilé ayé ó yẹ kéèyàn ọmọ ní àwọn kan téèyàn ọmọ wò téèyàn ọmọ fi ṣòdiwọ̀n ibi tó ń fẹ́ dé. bàbá mi Ògúnwándé àwíṣe àgbáyé ọ̀jẹ́ ọ̀jẹ́ wọn bó o ṣe gbélé ayé rẹ̀ ìhùwà tó hù gbogbo bá a ṣe rí bí ṣe ń hùwà ó ṣe pàtàkì ó jẹ́ àpẹẹrẹ tí èèyàn mú ń lò tèmi náà mú ń lò ní bó ayé mi nígbà tí àwíṣẹ tí wọ́n di vice chancellor Ifẹ̀ kínní kan tí wọ́n ti mọ̀ wọ́n ṣẹ̀ṣẹ̀ wá rí data statistics tó fi hàn ní nígbà yẹn nífẹ̀ẹ́ púpọ̀ nú àwọn professor àwọn staff àti junior staff pàápàá bá a bá ka ọmọ iléèfẹ̀ tí ń bẹ ní inú ọgbà campus tó jẹ́ kínní wọn ò wọn ò pé mélòó kan Ilé-Ifẹ̀ kápò ní yunifásitì wa tẹ́nìkan bá di rẹ́gísírà ìtàn bá di HOD bó ṣe cleaner o lè lọ gbé wá látọ̀yọ́ o lè lọ gbé wá látèkìtì o lè lọ gbé wá látèkó iṣẹ́ tí wọ́n lè gbà yàn sí láti Ilé-Ifẹ̀ wọ́n wá ṣe òfin kan pé láti òní lọ ẹni junior staff tí ó require special qualification kankan wípé yàn ní degree ní astrophysics tàbí nǹkan kan ọmọ Ilé-Ifẹ̀ ni wọ́n kọ́kọ́ gbọ́dọ̀ fún mo tó fún ẹlòmíì. ẹ̀rí tí mo bá bọ̀ tá a hmm. bá fẹ́ kí nàìjíríà ò ní lọ síwájú nepotism kò gbọ́dọ̀ jẹ́ kó wà ní ọkàn wa lórí bá a ṣe máa ṣègbésí ayé. ẹnì kejì tó ń ṣe kókó nínú ilé ayé mi bàbá Babalọlá Adébóyè Ifátòògùn ọlọ́run ó fọ̀run kẹ́ wọn o a àwọn yẹn mọ fá bá fátóògùn fátóògùn tí ò lọ iléèwé nítọkọra rẹ níbi èèyàn ṣe kọ yorùbá wọn design báwọn báwọn ẹni tí wọn ń gbọ́ báwọn wọn ti wo táwọn èèyàn ń kọ wọn kọ tira wọn fúnra wọn wọn lè kọ yorùbá àwọn nìkan ló lè kà á wọn wọn kọ ní fúnra wọn ẹni tí ò lọ iléèwé rí tí ó sì di pòfẹ́sọ̀ ní yunifásitì méjì Ifẹ̀ àti Ìbàdàn ní ọdún tí wọ́n fi bàbá Fátógùn tí wọ́n gba bàbá Fátógùn àwíṣẹ́ gbé kinní yẹn lọ senate yunifásitì senate wọ́n ní wọ́n fún wọn ní pòfẹ́sọ̀ title professor àwọn èèyàn bá bẹ̀rẹ̀ sí rẹ́rìn-ín pé wá bí Abímbọ́lá ó dé tán eré ẹni tí ò lọ sùkúù yìí láwa fi jẹ professor ẹni tó ìkan lára àwọn tó kọ́kọ́ tó ń sọ̀rọ̀ tó ń ṣe gbogbo ẹ̀ tí takò nígbà tó sọ̀rọ̀ tán bàbá bá gbé àgbéṣe bá gbé tv ẹ̀ jáde ọ̀dà kíní báyìí báyìí báyìí ọ̀dọ̀ àwọn wo ló ti kọ́ ló ti gbá okùn tó lò tó fi kọ ìwé yìí ọ̀dọ̀ àwọn wo ló ti gbẹ́lẹ̀ táwa ni pòfẹ́sọ̀ ta ló mọ̀ jù nígbà tó jẹ́ pé àwọn ọ̀dọ̀ àwọn àgbààgbà kan nìwọ náà ti lọ kọ́ gbogbo tó kọ́ wọ́n gbà wọ́n jíròrò wọ́n jíròrò wọ́n wá wọ́n wá sọ wípé dípò tí wọ́n fi máa pè wọ́n professor wọ́n wá pè wọ́n ní research fellow tí ń gba salary professor fatogun bàbá fatogun ọ̀tún awo ìlòbú ọ̀ṣun ọlọ́wọ́n fọ̀rùn kẹwọn àwọn yẹn ní làákàyè bí bàbá bá jókòó báyìí bí bàbá ó ṣe wà ní àwọn èèyàn tí ọmọ jíròrò tí wọ́n fẹ́ máa kífá tí wọ́n fẹ́ máa ṣe bígbà táwọn ọmọ nǹkan gbà wọ́n bá sọ gbogbo tó ló tán wọn tán bàbá ó tó wá sọ̀rọ̀ bí bàbá bá ti bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ báyìí gbogbo <laughs> bẹ́ẹ̀ àjẹ́ bá fẹ́ gbòde ṣe gbogbo ẹyẹkẹ́yẹ máa dákẹ́ wẹ́n bí hmm. bàbá bọ̀rọ̀ bá ti jáde lẹ́nu bàbá báyìí ọmọ pé ilé yàtọ̀ hmm. gẹ́gẹ́ ní kejì ọ̀gá mi Professor Mákindé àti Professor Ọládìpọ̀ Fáṣínà Professor Gbádégẹṣin gbogbo àwọn yẹn náà jẹ́ àwọn tó ṣe pàtàkì nínú ìgbésí ayé mi. Ẹ̀gbọ́n mi Ọládísí Animáṣà ipa náà kó nọ́mbà one ni gbogbo téèyàn bá fẹ́ ṣe tí n bá ti fi lọ ó ti ṣàlàyé pé bó bá ṣe báyìí kọ́ bó bá ṣe báyìí kọ́ gbogbo orú àwọn tó jẹ́ èèyàn ó yẹ kéèyàn máa wò ó ẹnikẹ́ni tó bá fẹ́ lílọ sí à kò sì máa wo nǹkan ẹrẹ́ tí ń pè mí mo ṣe dákọ̀ wọn tán wọ́n pè ah. ṣe rí ilé ayé mi mo ṣe dákọ̀ wọn tán bá ṣe fóònù rẹ̀ yìí àwọn tó ṣe pàtàkì ilé ayé mi nù àwọn ọmọ tọ̀yàn sọ́nà béèyàn ọba ní bọ́mọ ọba ló ní bẹ̀rù tí ọ̀tẹ̀lẹ̀ tí ń tọ́ sọ́nà kó má lè ṣe ọlọ́run ní jẹ́ àṣìṣe o. àṣẹ Èdùmàrè àṣẹ Èdùmàrè àṣẹ ọba mi níbi mm. ló gidi gan ni bó tẹ̀lé pé ó máa wà láti máa bá a lọ ṣùgbọ́n <laughs> àti ẹ láti ṣáà sọ fún wa pé ọjọ́ tá a bá tún pè yín wá sórí ìkànnì yìí ẹ dá wa lóhùn. àwọn di dandan. adúpẹ́ Brazil àwọn Yorùbá Brazil lápapọ̀ adúpẹ́ o àti bá bàbá wa náà àríṣẹ́fà àti gbọ́n wá síbí ọjọ́ náà títí gbogbo ọ̀sẹ̀ yẹn sọ́ṣù yẹn ọ̀rọ̀ wọn ló ń sọ bàtàtẹ́ náà tún wá ń ṣe ìdámi lójú pé ti ọ̀rọ̀ ìdíyàn láwọn sọ títí títí di December báyìí Olódùmarè yóò máa fún yín ṣe o yóò máa ju yín ṣe o inú wa dùn gidigidi gidi gan ni mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tó wọ́n bá wa dọ́gba lórí ìkànnì náà láti sọ̀rọ̀ Yorùbá àwọn tó wà ní Brazil pàápàá jùlọ àwa ta ní eh, eh, ohun méjì mẹ́ta tá à ń fọwọ́ sí nínú ìṣẹ̀ṣe Olódùmarè yóò máa ju wa yóò jẹ́ kó máa ju wa ṣe jù báyìí lọ. bàbá wa Àjàgùnnà ǹjẹ́ ẹ̀ tẹ̀ wá láwọn tẹ fẹ́ dúpẹ́ lọ́wọ́ wọn pàápàá jùlọ bíi mo mọ̀ pé alẹ́ tó máa fẹ́ kẹ́tù kẹ́tù bá wa kí àtẹ̀túgbọ́ díẹ̀ lẹ́nu yín torí àwọn àwọn kíkẹ́ ń kí àwọn orin tẹ́ ń kọ yẹn àwọn ẹsẹ̀ fátẹ̀ ń sọ yẹn ó ń wúwa lórí àtúkà gbọ́ méjì mẹ́ta sí orí mi ò fẹ́ mi ò tó bẹ́ẹ̀ ni èmi náà mo bá mo bá mo bá kí méjì mẹ́ta wájú yín ṣùgbọ́n mi ò tó bẹ́ẹ̀ ẹni tẹ́ ẹ̀kọ́ bá tẹ́ ẹnìkan bá dọ́kọ́ mọ̀ tó wáyé àwọn kan mọ̀ tó <laughs> ẹ jẹ́ mo fẹ́ kẹ́ kẹ́ tiẹ̀ bá wa mo fẹ́ àgbọ̀dọ̀ má kí kí èṣù láàlú. <laughs> àgbọ̀dọ̀ wá di bẹ́ẹ̀ hmm? ẹ eh, ṣeun ṣeun o mo fẹ́ kẹ́ kí wọ́n kẹ́ kẹ́ kẹ́ ẹ ṣáà sọ̀rọ̀ eh, ẹ múnú wa dùn táwọn ìpolówó yìí gidi ní gbódùmọ̀ yìí máa fún ìṣẹ́jú bẹ́ẹ̀ lọ. Eh, ẹ ṣeun ṣeun wa dúpẹ́ o mo kí gbogbo àwọn ọmọ Yorùbá ní Brazil ẹ ṣeun tẹ́ ẹ pè mí wá bá yín sọ̀rọ̀ lónìí o ire ire lẹ́ẹ̀mọ́ rí o. àṣẹ ìdìbò àyè ọ̀gbẹ́ni adéyínká ọláìyá ẹ ṣeun o ọ̀gbẹ́ni valentine gbogbo yín pátápátá àdúpẹ́ o àwọn ọ̀rúnmọlẹ̀ ọmọ ṣègbè o ìbálẹ̀ tó máa lọ ìbá alágbọnà láàróyè lọ́gangan onímọ̀ erin òbúngú ọ̀bàǹgà òbúngú ẹlẹ́sẹ̀ kan òbúngú tó fò kó sáfárá sí gbogbo èrò ń tọ̀ òkú dágbọ́n èrò dàódò ẹlẹ́rù wẹrù ẹlẹ́rù wẹrù rẹ̀ látọ̀pá ń wó kóòkì èṣù má ṣe wá ọmọ ẹlòmíì ni ọmọ ṣe gbogbo jàmọ́ tó dúró ẹ ṣàmọ́ ṣàmì àṣẹ ẹ̀yin ò ní pòfo àṣẹ ẹ ní ròfo àṣẹ ẹ̀yin ò ní ṣàwúre lẹ́yìn gbèsè àṣẹ poro ni wọ́n lùlù bàjẹ́ ọba olúwa ò ní jẹ́ ó dún ìtọ́ bá sì dún ọmọ olúwa rẹ̀ ní ọmọ jo jẹ̀fọ́jẹ̀fọ́ kan àwọn èyí jẹ́wé iná jẹ̀wàjẹ̀wà àwọn òsì gbọ́dọ̀ ọjọ́ mọ̀ do ẹ̀yin ọmọ pé iná tá a bá dá fún gun ọmọ wà nínú ẹyẹkẹyẹ ni là á fi ṣe jẹ ẹ̀yin ò ní kú èmi ò ní kú tọ́ba di wòye àbọ̀dún àwa afálá ìdúdẹ́gbẹ̀ra ọdọọdún làárọ̀ ọmọ òbí láàtẹ o pèrègùn tẹ ẹ̀rí ìwọ̀n òkú bọ̀rọ̀bọ̀rọ̀ ọlọ́run tọ́ lẹ́rù ọba gbé ọlọ́run tọ́ lẹ́rù ọba wa gbé ọlọ́run tọ́ lẹ́rù lólóṣù ká ọlọ́run tọ́ lẹ̀ mọ́ bá gbé. bẹ́ẹ̀ ni o gbogbo ẹrú wa ni àmọ́rún mọ́lẹ̀ ọmọ bá wa gbé o dúpẹ́ dúpẹ́ o àṣẹ o àṣẹ o àṣẹ o àṣẹ o àṣẹ o àṣẹ o. ẹ ṣe wọn dúpẹ́ bàbá a máa rí yín bá o. àṣẹ o. Pẹ̀sọ̀, ẹ ṣe o, ẹ ṣe bàbá o. Mr. lọ́wọ́ yóò máa ju Mr. Adéyínká Ọláyà ọpọlọ yín ò ní parun o ọpọlọ yín ò ní parun làákàyè tí Elédùmarè fún yín tẹ́ fi di ojú fún wa ní Brazil tó jẹ́ pé kò sí tẹ́ gbọ́wọ́lé tí ò kì í dún Elédùmarè àtúbọ̀ máa fi kún làákàyè náà ẹ ní kú sọ́nà bí èéfì lágbára Elédùmarè gbogbo èèyàn nìyí orí nìyí ẹ ní dìrù lágbára Elédùmarè lójú ti ní Brazil bí ambassadọ̀ lẹ jẹ́ fáwa nítorí pé kí ni gbogbo àwọn tá a lérò tá a lè ní opportunity láti bá sọ̀rọ̀ ń ṣe lẹ̀ ń gbé wọn wá ọkàn wa sì balẹ̀ gbogbo tọ́dẹ̀ ń fún wa ó ń wọ̀ wá létí lágbára elédùnmarè gbogbo àwọn tẹ́ ẹ gbé wá wọ́n á pẹ́ wọ́n á pẹ́ wọ́n á pẹ́ lágbára elédùnmarè ẹ̀yin náà gẹ́gẹ́ bí mo ṣe sọ ọpọlọ yóò ní kú ọpọlọ yóò ní dòkú ẹ ní pinyìnkìn gẹ́gẹ́ bí àdúrà kan tó máa ń gbà nílé Ifẹ̀ wọ́n ní ẹ ní pinyìnkìn lágbára elédùnmarè gbogbo àwọn atá gbogbo ẹni tó ń gbọ́ etí mi ohun mi lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ ní pinyìnkìn ẹ ní gba lẹ́tà àbànújẹ́ ẹ ní kú sọ́nà bí ẹ ní gba lẹ́tà àbànújẹ́ láti ilé wọn ò dẹ̀ ní gbé yín lọ sílé gàjò láwà àjòyẹmí gẹ́gẹ́ bí olórúkọ èèyàn kan tí ó wà nínú wa ń bí bájò ṣe yẹ bàbá náà àjò á yẹ èmi náà á yẹ gbogbo wa tá a wà lájò àṣẹ o àṣẹ o àṣẹ wa àṣẹ ṣe mo dúpẹ́ o pòfẹ́sọ̀ ẹ ṣeun o ẹ ṣe mo dúpẹ́ o àti promise ti máa wá o wá tún pè yín o. ẹja a máa jẹ o ẹ ṣeun o ẹ ṣeun o pàdé wa bí o ẹ ṣeun o ẹ bá mi fún bàbá àjòyẹmí ní nọ́mbà mi gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ lẹ́ẹ̀kan o òbí ah, sadéyínká ok ẹ ṣe mo dúpẹ́ ok ó dàbọ̀ o ṣe ó dàbọ̀ o bye bye.